Mo tẹ̀síwá jí lánàá mo ń gòkè mo gbàdúrà bí mo ti lọ Olúwa jọ̀ọ́ gbé mi sókè Olúwa jọ̀ọ́. fà mí lọ sí ibi gíga àpáta tó ga jù mí lọ olùwàjọ ó makeup mi ó dàbí tàwọn clown àwọn wo ni ó máa ń múra bíi kiri yẹn. 你你就这点，你就这点。 ló sọ pé kí n fi kí n fi kíni ìsẹ́nu mi máa lo mékọ̀ ta ló wá ní kí n fi kíni ìsẹ́nu. mo ń tẹ̀síwájú lọ́nà mo gòkè sí i lójoojúmọ́ mo gbàdúrà bí mo sì lọ. Olúwa jọ̀ọ́ gbé mi sókè Olúwa jọ̀ọ́ gbé mi sókè fà mí lọ sí ibi gíga àpáta tó ga jù mí lọ Olúwa gbé mi sókè. give me water or tea should I take tea also don't put sugar for me sha which of the tea mm. don't put milk give me mellow don't give me green tea gbòǹtẹ̀síwájú lọ́nàna mo ń gòkè sí i lójoojúmọ́. mi ò gbúdọ̀ sọ́ra sí o mo ń gbàdúrà mi ìsọ̀rọ̀ àsìná bí mo ti lọ Olúwa jọ gbé mi sókè Olúwa jọ gbé mi sókè fà mí lọ sí ibi gíga apáta tó ga jù lọ Olúwa gbé mi sókè ọlọ́run ẹ ṣé ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ ẹ ṣé àbìyí fún yín àfogó fún yín tolú má bínú kí n tó gbàdúrà mo fẹ́ borí mi fún mi ní fìlà white ẹni fìlà white kí ló tó yín mú ok ikú wà nínú ẹ̀mọ́ ìpò oyún mọ̀ ní fún mi ní fìlà white. mo jump lórí bàtà yìí sì ṣe ló díẹ̀ kí n tó wá sórí life díẹ̀ ló kù kẹsẹ̀ mi yẹ ó yẹ mo rò wé tó gbó balance mo lọ jump ní ṣá mo ń tẹ̀síwá díẹ̀ máa kọrin lọ mo ń tẹ̀síwá jù lọ́nà lọ ẹ̀ló lẹ̀ló mo ń tẹ̀síwá jù lọ́nà lọ mo ń gòkè sí i lójoojúmọ́ mò ń gbàdúrà bí mo ti lọ olúwa jọ̀ dúró yẹ̀wòyẹ́ olúwa jọ̀ pè mí sókè àbúfẹ́ ah, kí n dé green sí green yìí dẹ̀ má jẹ́ o ìyá <laughs> kò green green jẹ́ ẹ̀ tí ẹ̀ ṣe wò no fine white is kí n fi Nigeria flag ni mò ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí. Yeah yeah Nigeria flag ah ó fún àgbẹ̀lẹ̀ lè yes mo ń tẹ̀síwájú lọ́nà mo ń gòkè sí lójoojúmọ́ mo ń gbàdúrà bí mo sì lọ olùwàjọ gbèmí lékè gbèmí lékè ọ̀tá o gbẹ̀mílékè ìṣòro gbẹ̀mílékè àwọn ẹni bí wa bínú ẹnu. mo tẹ̀síwá jù lọ́nà lọ mo ń gòkè sí lójoojúmọ́ mo gbàdúrà bí mo ti lọ olùwàjọ gbèmí sókè gbèmí sókè mi pé ṣe ogun fún mi gbèmí lékè ìṣòro gbèmí lékè àwọn abínú ẹni àwọn abatẹnijẹ́ àwọn tí ò ní nǹkan kan rere fún ọ àwọn tó máa ń fẹ́ kó jẹ kó má yó àwọn abatẹnijẹ́ àwọn ìka ènìyàn àwílé òre ni olúwa gbé mi lékè wọn o mò ń tẹ̀síwájú lọ́nà ọ̀nà mo gòkè sí lójoojúmọ́ mo ń gbàdúrà bí mo ti lọ olúwa jọ̀ọ́ gbèmí létè. thank you father olùwà ṣe mo ṣe ah o tó fún mi lómi o tó fún mi lómi ọmọ mi fún mi ń sìn o tó fún mi lómi ah àwọn márùn ló kùn bí ẹ má tó bá ku ẹnìkọ̀ọ̀kan kó má kẹ́nìkọ̀ọ̀kan bíbà á máa sọ̀rọ̀ ó ti yé imẹ̀ yẹn mo mo fẹ́ mu mi àti kínní yẹn lẹ́fẹ́ fi máa kí èmi dáhùn àbí ìyẹn lẹ́fẹ́ máa ṣe fèmí heavenly father Bola Folashade say thank you I trust nobody even if I lift people even if I love people I trust them yet I trust nobody I trust you alone the author and the finisher of my faith Lord I appreciate you so much there is nobody like you from east to west north to south Daddy be the exalted be glorified forever I thank you Lord for your love concerning me and my daughter thank you Lord for the people that are here today Even those who are mounting my platform to flag it down, who show me hatred, who don't want to see me. Father, Lord, I say thank you, Lord, because you want to see me. Hallelujah be unto your name. Remain, mm, receive my praise this moment and thanks forever in Jesus' name. I cover myself, blood of Jesus, my daughter with blood of Jesus. No weapon fashioned against us shall prosper. I'm going to speak this moment. This morning, oh Lord, Father, speak through my mouth. Take total control. Olúwa má jẹ́ n ṣì wí, má jẹ́ n ṣì sọ. Èyí tí màá wí lónìí ẹni bá bínú, èyí mo fẹ́ sọ lónìí ẹni bá kọra mú mi àbí tó bá bá mi jà olúwa bá wọn jà fúnra rẹ̀ ọlọ́run gbèjà mi jà ó ti máa ń jà mi ó sọ fún mi lord yes you promise me i will never fail yes i will not fail you you never fail for this i will not fail my daughter will not fail all my well wishes all over the world will not fail thank you father because you answer prayer i thank you lord for the people you have been using for me one way or the other to bless me i don't even know them father bless those who bless me but those who are cursing me tó ń wílé ọ̀rẹ́ mi ọlọ́run ìjọba mi gbé wọn wálẹ̀ bá mi ṣe wọ́n mọ́ṣẹ́ bẹ́ẹ̀ ló máa rí kò thank you father because you answer prayer in jesus name i pray amen you are welcome to this platform ṣe mọ̀ pé àwa mẹ́wàá la wà ń bí sí i àbí bẹ́ẹ̀ kọ́ kò sí problem ó ti yé kò sí problem hmm. ẹ káàbọ̀ síbí láàárọ̀ yìí ọjọ́ monday ni ni. today is twenty two thousand and twenty-four may may twenty two thousand and twenty-four so you are welcome o ẹ ṣì ń lọlẹ̀ sí i. ò tẹ̀síwájú lọ́nàna mo ń gòkè sí i lójoojúmọ́ mo ń gbàdúrà yes um, number one máa kọ́kọ́ kí n tó máa lọ nínú àdúrà tí mo fẹ́ gbà lónìí mo fẹ́ bá minister for interior sọ̀rọ̀ ní last month mo lọ ṣe passport mi a dẹ̀ máa ń gbọ́ these days wọ́n sọ pé àtọ́ ah, bá ti ṣe passport ẹ báyìí within a week you receive it although abèrè ń gbà wọ́n ní within ṣé three to six weeks àbí five five weeks wọ́n ṣàṣọ but ó ti fẹ́ pay month by, gbogbo ọ̀fẹ́ sọ fún wọn ni pé kó tètè bá wa ṣe kí àwọn èèyàn máa rí gbẹ mí personally mo tiẹ̀ need passport mi urgently Although kò tí pé six weeks gbọ́dọ̀ sọ pé within four to six weeks la máa gbà so minister for interior Um, kí lorúkọ wọn ná kíní kan Túndé Òjó Túnjí Mr Túnjí uh, eh, honourable minister Túnjí Òjó ẹjọ ẹjọrí Ọlọ́run ẹ ṣe iṣẹ́ ó ti yẹ yín you are working seriously ó ti yẹ yín God bless you ẹjọ I fẹ́ tètè rí passport wọgbà because I can't even wait to come to Nigeria I want to visit Nigeria sef kò ń ṣoògùn ogun olè ràn mí ogun okó ràn mí o ogun ràn mí rárá kẹ́lẹ́bọ̀dì má wulẹ̀ sáré ká so I want to visit Nigeria tó bá ti wà ní summer báyìí ó ti yẹyìn bẹ́ẹ̀ ẹ̀ mo fẹ́ Nigeria wà nínú plan tí mo ní láti ṣe látọjọ́ tí mo ti dé Canada mi ò ti travel rí since I came to Canada that I travel out of Nigeria I have not traveled since so now I want to travel okay so even if I you know you, you know on this platform now I lift Dino on the platform but because of that a lot of people will be upset. That's your own, own cup of tea. That's your headache. You are upset. That's your problem. You understand me? You are upset. That's your problem. One thing I need is money. Okay? Anybody that will convince me, that will convince me, is the person that will give me money that I needed for my business, not for one gel. o. Kò ń ṣe owó oúnjẹ o. Kò ń ṣe ẹni of course, Share nígbà tí, ah, ojú mi dẹ̀ ń dán lábẹ́ náà You o, ojú mi dán, ojú mi ò ní o mi dán o ah, ọlọ́run o ṣé ọlọ́run tó bójú mi jẹ́ hmm. má bójú mi jẹ́ o má bójú mi jẹ́ o ibi hmm. bó ti bá wà gan bàbá a máa ní ìkérésì. so eh, as, I as I was saying you can see a lot of people also they like uh, they like you know in his platform tó bá ti jáde báyìí a lot of people ló máa wà lórí náà máa ti kọ́mẹ̀tì sórí ẹ̀ ṣó ti yé bẹ́ẹ̀ so I like him Dino and I have a dream about him ó ti yé yín ẹ̀ so a lot of people you are expecting you making me your study you are fail don't fail don't be a failure okay uh-huh. so and these days if I'm not commenting on your platform again I'm not commenting and I'm not even sharing anybody not celebrating anybody ẹ má bínú ṣé ti yé yín bẹ́ẹ̀ so Mr. Tunde I mean Tunji òjò ẹjọ́ minister for interior ẹjọ́ ẹjọ́ bàbá wa kóra mọ́ṣẹ́ ṣe ti yín mẹ́ẹ̀ because wọ́n sì fi yín sí wọ́n yìí sọ pé wọ́n fẹ́ yọ àwọn kan bọ̀ tí ẹ̀ níwọ̀n níyọ ẹ̀ because ẹ̀ ń ṣiṣẹ́ omi lè rọ́tàn yìí a lè sọ pé tó pé àwọn kan sọ pé ẹ̀yin ò ṣiṣẹ́ ẹ̀ ń ṣiṣẹ́ torí ìgbà tá a dé embassy gbà yẹn ìwà tí a kọ́kọ́ lọ sí embassy kó tó di pé ìjọba ilé ìdè ní last year things were not like the way we met it now so things are changing okay you understand what I mean so ẹ̀yin ẹni tó bá lè sọ fún mi sí tó máa fún mi tó máa convince mi ṣé ti yẹyin mẹ́rin pé kí n gbé picture yẹn kúrò ńlẹ̀ àwọn èlò máa sọ pé ẹranko ni ẹ ẹ jọ ẹ torí Ọlọ́run ẹ ní advice tó bá ti mówó dání ẹ má advice mi mi ò ṣe ọmọ kékeré mi ò ṣe ọmọdé ó ti yé mẹ́rin mm-hmm. I can't wait just uh, minister for interior ẹ jẹ tètè bá mi ṣe passport mi I can't wait because nínú summer time yìí we are getting to summer by next month now already in summer we are getting uh, Nigeria is part of the place I have plans to go okay even tábà tẹ̀ tí ìrówó ticket because sí sí sí ṣẹ́jẹ̀ mi mo jókòó àwọn èèyàn kan kàn tẹ̀ ń Sunday ẹ book your ticket here book your ticket here so ẹ ti understand bẹ́yẹn so Nigeria is part of the place I want to visit during my summer this year okay there is nothing aha so don't advise me and if you are not giving me money don't advise me advice is not needed at this junction aha I'm not looking for money to eat I can feed myself if i'm doing evil bad gan ọlọ́run kéèyàn wà nàìjíríà gan kó ọlọ́run ní jẹ́ alábàárò i will eat and feed myself i'm looking for money that people have stolen from me and those people who stole money from me i noticed that some people eh, i suppose to even one day máa pe president Bola Ahmed Tinubu lórí ọ̀rọ̀ yẹn you know i'm i'm losing i'm losing my temper right now because i noticed that those people who stole from me who did evil to me and the people who killed the father of my baby also they are supporting them They are giving them money and they are giving them more strength, more energy. So, and if I'm clapping for some people, as also just clapping, though people are making fun of me, making fun of me. All right. So, if I'm feeding myself, if I'm doing things for myself, even the one I'm doing on social media here, people still want me not to get money, not to be okay. So, why should I be giving a damn for anybody? Like the other day, one of my video go went viral, and it's not even my per se video. It went viral. And when the video went viral, I was expecting to get money there. The moment they saw it, they quenched the monetization. There was no money on it. So whenever I, tr I tried to to do something, even to help myself, I see that a lot of people are there disturbing me and they will be giving you coach. Don't let people punch your clinical. Don't let everybody do clinical, clinical. Whatever anybody do to me these days, God will pay them back. I tell you, God will surely pay them back, okay? So, And I'm not, I need money for my business, not for food. All right? Uh-huh. So, and anybody that don't want my progress also, is part of my enemy. And the people who started it from the beginning, they are also my enemy. Okay? The people who started it from the beginning, the people who started the problem from the beginning, they are the, they are the, they, they are the genesis of the problem. So, if such people coming out now to be doing anything, some will call me, some will call me, like the other day, they will be telling me, many people they are sending to call me they just to oppress me oh, kò kàn yín o oh. so don't advise me you don't have any you are not patronize me and uh, you are not even you don't want my progress don't advise me advice at this juncture is not needed okay because when people too much talking at times cause confusion too much of talking when this one talking this one talking they actually know your need but they don't they are not meeting it but they just be talking your talk is not is useless Okay? Uh-huh. So you, now you are you can see here that you hate me. Are you telling me you hate me? You don't hate me. People don't hate me, but you are just flagging my shoulder. Okay, we don't want people to see her. We don't want people to hear her. You cannot. People see me. People see. Alone, read me. Then you bury me by alone read me, and I'm not begging to shine. When it is time, you will be see things will be okay. By God's grace, okay? Aha. Ìyẹn Mr. Túnjí Òjó, nǹkan mo fẹ́ lọ́dọ̀ yín nìyẹn. Now we're going to the word of God. We're going to the word of God. Because tó bá gbọ́ pé wọn ò gbọ́ nǹkan kan. Okay? Ẹ̀hẹ́n. Àwọn tí ò gbọ́ nǹkan kan. They are biblical. Mi ráyè o, mi dẹ̀ rẹ́dì láti ṣe mi rẹ́dì láti ṣe ṣe ọmọdọ̀ kọ̀ọ̀kan àti sọ̀rọ̀ kọ̀ọ̀kan tí ò mú nǹkan kan jáde wá. Kò ṣe lọ́mọ. mr tuji òjò wọn ò ní yọ yín iṣẹ́ o ayé yín o ṣé pé mo gbàdúrà fún yín thank you so much. but i can't wait ẹ rí pé flag Nigeria ni mo lò why sam green i can't wait to visit Nigeria. Mm. wọ́n máa ń pààyàn ńbẹ àwọn tó wà ńbẹ wọ́n yẹ kọ́ńtẹ́ ní tó bá ti mú mi tẹ̀ ní láti sọ̀rọ̀ I don't need to talk èmi ò kì í ṣe ẹran àwọn tó pa. Mm. ṣé tí ẹ rí tẹ bá flag ẹ̀ tán báyìí tẹ bá ṣe flag ṣó yìí in fact lónìí mi ní ṣépè fún yín to God who made me àdúrà tó bá kàn wà ní bíbélì nìkan ni mo kàn fẹ́ kà I can't wait I can't wait to visit Nigeria <laughs> mo tiẹ̀ fẹ́ wá ẹ tètè fún mi passport mi torí passport lèèyàn máa fi búùkù ticket so that during summer kẹ̀dẹ̀ ticket máa ń wọ́n during summer ticket máa ń I want to come to Nigeria I want to visit Nigeria ẹ ṣì ń tán sí ẹ máa tán sí náà ẹ máa lọ àwọn tó bá kù lórí bíbá iná ọ̀tá ló máa jẹ́. Ahem ibo la fẹ́ kà báyìí mú bọ̀ náà let me put glasses on my face kò need the glasses. <sighs> tí bá nu kinní kò ní nù kúrò mọ́ ni o nù ọ̀sìn bá nu ẹ wò kò ní kúrò ó dìgbà tó bá expire fúnra rẹ̀ kó tó kúrò. I'm going to read Psalm one fifteen let me read o now to us i mean not to us lord not to us but to your name be the glory because of your love and faithfulness why do the nations say where is their god our god in heaven he does not want does whatever pleases him He don't want. he, he does whatever pleases him. But their idol are silver and gold made by woman. Hence, they have mouths, but they cannot speak. You see, what have mouth that cannot speak? Hey, eyes but cannot see. They have ear, but they cannot hear tẹ́ bá gbọ́ pé a ò rí nǹkan kan a ò rí nǹkan kan a ò rí nǹkan kan a ò rí nǹkan kan a ò gbọ́ nǹkan kan a ò gbọ́ nǹkan kan èmi gbọ́ nǹkan kan mo dẹ̀ rí àwọn many things ọwọ́ mi dẹ̀ I can do many things ok mi ò sí nínú àgbọ̀ nǹkan kan àgbọ̀ nǹkan kan àrí nǹkan kan àrí nǹkan kan a lè lift kankan I can hear I was not made by men okay Those who are made by men, they cannot see anything, even when they need to see. Those who are made by, I mean, those who are made by men, they have ear. They could not hear. Hey! You know, àwọn tó ń wò mí, 14 million ló ń wò mí. Now, ó di 13 million. Ó ti yé bẹ́yẹn all right. <laughs> oh God. But they, I mean, let me read again. Let me read again. not to us, Lord, not to us, but to your name be the glory because of your love and faithfulness. Why do the nations say, Where is their God? Our God is in heaven. He does whatever pleases him. But they had idol and silver and gold made by woman, made by human hand. The idol, whatever you worship, whatever you believe that is not God, you understand me? Made by God. Your idol. I don't know your idol. I don't know what you believe. Okay? Mm-hmm. But their idol are silver and gold, made by women, hands. They have mouth, but cannot speak. Eye cannot see. They are here, but cannot hear. Nose cannot smell. They have hands, but cannot feel. feet cannot work. Everything about them, okay, because they made by men. All right? They may be taken when people, those who are made by men, they lift them when they want them to be lifted. They drop them when they want them to be down. They are not moving by themselves. But who are made by God, they move when they need to move. They talk when they need to talk they you know they see what they what they need to see they hear what they need to hear you understand me everything about them work because God is the one that made them okay we are not control I'm part of those people I am the I'm part of them that made by God I will not move by what you do to us we don't move by what you say we move by the power of God that is in us okay hmm. a lot of things in Nigeria ṣebí if they want to charge me now even they want to charge me Nigeria they will just charge me that you are talking about Nigeria on Facebook and you talk about President Bola Ahmed Tinubu and I will say APC killed the father of my baby APC members stole my money but despite that I love President Bola Ahmed Tinubu up to date kò ṣe nǹkan tó ń ṣe o ti yé I don't benefit anything from them o I'm telling you àdó àfi tó bá yí pé wọ́n fi nǹkan ránṣẹ́ sí mi tí mi ò mọ̀ ó ti yé bẹ́ẹ̀ yẹn so tó bá ń gbọ́ àgbọ́ nǹkan kan àgbọ́ nǹkan kan àrí nǹkan kan àrí nǹkan kan tí ó ti yé bẹ́ẹ̀ yẹn lára àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ ń bíbá ẹ̀ nìyẹn àwọn tí ó bá ti wẹ́ pé wọ́n ò gbọ́ nǹkan kan wọ́n ti dá wọn àwọn èèyàn ló dá wọn wọ́n dẹ̀ ti ṣe kí ni wọn ò lè gbọ́ nǹkan kan nígbà tó yẹ kán gbọ́ wọn ò lè rí nǹkan kan nígbà tó yẹ kán rí ó ti yé yín báyìí wọ́n lẹ́sẹ̀ gan wọn ò lè rìn bó ṣe wù wọ́n tó bá tún fẹ́ rìn àwọn èèyàn máa máa fẹ́ prevent ẹ ẹ má jẹ ǹtàn yìí even bá tiẹ̀ rìn láàrin àfonífojì ikú gan wa kì yóò bẹ̀rù ibì kan nítorí ọlọ́run pẹ̀lú wa <laughs> you know ẹ mọ̀ nǹkan tó ń ṣe báyìí so those of you you on this Facebook now eh so whatever those of you present on my platform before Anytime you present on my platform because I put somebody, you don't present there. You don't want to see the face of the person. You are deceiving yourself. Okay? So don't deceive yourself and don't deceive me. And if you are, I mean, I cannot be deceived anyway. I, Bola Folashade, cannot be deceived. Okay? I cannot be deceived. Alright? <laughs> so, even if you want person, eh? If you want person, EFCC, when the efcc tí efcc bá ti jáde tó bá ti gbé kinní síbẹ̀ báyìí gbogbo ẹ̀ máa lọ viral mi kò ní sí tí efcc bá ń ṣe program they will nobody committing it but they visit the platform anytime they are not talking because what they are doing is not sweeting the criminals even those people who have offended us who have been wicked instead of them to repent from their sin they are not they just believe that we want you to do like this you cannot I cannot do what you want. I tell you, at this junction, God said, don't do what people want. Do what I want. I don't want to say what you like. I want to say what I feel like and what God has put in my mouth. Okay? <laughs> Because a lot of people, this day we deceive ourselves. And that's why we make friends. You understand me? We destroy a lot of people that fail in their business. They were being delayed by the wicked souls, by the people who hate them, that pretend to be, to love them. Okay? They are being pretend. A lot of people, they followed by crowd. A lot of crowd. And in the crowd, the people who are want to destroy you are in the crowd. It's easy for the killers to hide in the crowd. You know, here now, gbogbo àwọn tó bá ń wò mí bíbá yẹn sí tí bá fẹ́ mọ àwọn tó ń wò mí sí I can see them tẹ́rọ bá pọ̀ bẹ́ẹ̀ nǹkan bá ti ń bú mi tó sọ̀rọ̀ oríṣiríṣi i don't check it go and check it they abuse me so a lot of people dey curse they will tell you they hate you o oh. and today do you know what somebody some people have sent me a lot of people who are sick eh they have they, somebody is sick Oh, they need seven million what is my business with that what is my business did i tell you i'm doing charity that somebody is sick when i was sick who sent money to me When I went to the hospital in Quebec here, eh, and nobody attended to me, no doctor, no even report, up to date, no even prescription. My daughter together was sick. And you are telling me you are sick, you're in Nigeria. What is my business with your sickness? If I need money now, I always to whatever I have to make myself, Lord, whatever I don't put trust in any man. Don't send me anything that you are sick in Nigeria what is my business ṣé mo ń ṣe minister of uh, sickness and kinini àbí mo jẹ́ minister for hospital àbí kí ló you go and write those people they have platform all the people that are controlling the country and the money of Nigeria they have platform you don't ask me for that I cannot get money in Canada or I get money now you ask me to be giving it to you ọlọ́ ìlẹ́dùnmarè ń gbọ́ ní jọ́tún ọ̀bí tá à ń lọ yìí ní jọ́tún ọ̀bí tá a dé eh? Nigeria has money. And a lot of people are giving. They are not giving to my platform. And I'm not ready. Don't anybody should not ask me for money. I need money, oh. I need money, help me, oh. I don't have money to give you. And I'm not going to solicit for anybody. Because nobody solicit for me. Okay? For you to, for me to be, I mean, for me to be getting a fake love. I don't want to solicit. I've done good to people he has joined me he has dropped me at this junction oore ni mo ṣe tí mo fi dé ara tí mo fi bára mi níbi tí mo dé yìí ok oore ni mo ṣe tán fẹ́ fi pa tán mìíràn tán fẹ́ fi pa gbogbo ògo ara wọn ògo mi ò dẹ̀ ní kú oore ni mo ṣe mo mọye owó tí mo sọnù tí wọ́n fi wọ́n tún jà mí lólè lórí lórí owó tí mo owó tí mo ná ó ti yé bẹ́yẹn so ìyẹn bó ṣe jẹ́ don't send me anything you are sick Don't, if you are sick, go and meet your minister for sickness in Nigeria. Go to the hospital of Nigeria. I was in Canada here. I was sick. I was what? I was sick. And I went to the hospital. Nobody. I couldn't. I, I was. I waited like 12 to 13 hours. After that, nothing was given to us. They tested. They said maybe we should be tested like maybe COVID. Nothing was, no result. They even don't call back. Up to date. But if they, they will call me, ah, we have survey, what can we do to benefit this country? You understand me? That day my daughter said, I don't know because she was sick. That's why she was sick. They still calling and say, okay, we are survey. We want to know what we can do to benefit this country. Somebody that is sick. Now you are not giving, you understand me? I see talk. I believe everything. We're going to be all right after some time. So don't ask me for anything. If I have money, I'm not giving you. Read my lips. And moreover, I don't have it. My money for the rent for this month that's about to finish, I only pay 1,000 for something. I still have 350 to pay for the one, one month. I pay 1,450. 454 because the total is 1,008 something. So, I'm no, I pay 1,450 something I see her balance of two, uh, eh, $350 to pay for this month. Are you getting me? And I'm going to pay it. And you are telling me, I have a lot of things. You want me to be telling you, I have a lot of stress. I should be carrying somebody's stress. I'm not going to help people who don't help me. Life is give and take. Okay? If you are not helping me, I'm not going to talk about you and I'm not going to help you too everybody ló ní ọmọdé níṣẹ́ àgbà níṣẹ́ and let me tell you something some people believe now that if you don't believe in them if you don't leave them you don't do this to them they are not going to allow you let me tell you the money people stole from me the land was here, and they gba two plots of land lọ́wọ́ mi kò ṣe òǹkan ló máa kọ́kọ́ gba ilẹ̀ mi àwọn tó lówó ní Nàìjíríà tí ó jẹ́ celebrate wọ́n jam mí lólè dáadáa ó ti yé bẹ́yẹn àwọn èèyàn tó ṣe pàtàkì pàtàkì náà wọ́n jà mí lólè dáadáa àwọn ẹlòmíì gan mi ò tí ì dárúkọ wọn ti dè tó ń ṣe burúkú fún bọ mo wí pé wọn disturb mi ṣé ti yé mẹ those people those money they collected for me and those things do you know I don't know anybody serious person like nobody knows me then kò sí ìlú kankan tó mọ̀ mi president Canada prime minister kò mọ̀ mi ti Nigeria gan kò mọ̀ mi ti South Africa kò mọ̀ mi gbà yẹn but one thing, ní mo mọ̀ pé a wà ní and let me tell you something tó bá tiẹ̀ mọ ènìyàn tí ò bá ṣe dáadáa fún ẹ i remember one thing nísìn i remember the father of my baby nígbà yẹn wọ́n dá program kan sílẹ̀ ní south africa and uh, they call it black forum black forum something something ẹni tó dá kiri yẹn sílẹ̀ nígbà was i think it's jacob suma ọ̀hún tata ló dá sílẹ̀ ṣé ètò ń lọ yẹn àbí jacob suma ló dálẹ̀ my the father of my baby nígbà yẹn was only nigeria among them yeah wọ́n that program yẹn sílẹ̀ nígbà for black people the only Nigeria among them them was the father of my baby we attended the meeting I follow kimau tẹ̀lé mọ́ once in South Africa nígbà yẹn ó ti yé that everybody the customer attended yeah he attended the meeting you understand me maybe you see so your customer face to face maybe once okay so I don't know and it's not the one that we have been making money oh before we met him o or me before we see people like that before ọ̀kan tó join wọ́n kàn sọ pé you are ṣe kinní kan black kinní kan àkántà kinní kan federal kinní kan black forum kinní kan sílẹ̀ and he was the only Nigerian you understand what I mean I don't know anybody I don't know anybody I only know God I only pray to God and I've given a lot of testimony on this platform that God is faithful to me okay People, some people sitting somewhere, they know they are wasting your time. They want you to waste away because they systematically don't want their some secret to be open. Some people are telling me not to come to Nigeria, not because they love me, but because I said if I'm coming to Nigeria, I'm going to be, I'm going to sue some people. I may come to Nigeria, I may not even sue some people. But I want to, don't come to Nigeria. I want to come to Nigeria. Don't come to Nigeria and you cannot live here and there is no progress. Don't come to Nigeria. You cannot tell me that. Okay? You cannot tell me that. Alright? So, I, I was moving and I was making it without anybody. The money I used in helping some pastors, I made it myself my, with God, not uh, with anybody. And people look at things, the way people look at things, oh, things are not good. It's not really sweeting this girl. Life is not rosy. Life is not rosy for everybody. Some people have money, they are sick. Some people don't have money and they are not sick. Everything is done. It's only money they are looking for. And not they are not even having. They are not having it the way they wanted. They don't have a purpose and plan for everybody. I hate people telling me to do things when I don't feel like doing it I want to do it if I don't know, wọ̀nú ọ̀nà ni ṣé o bá mi gbẹgbá ni sorry to say sorry to me because you don't say sorry so why do you want to be clever, my fẹ́ and I'm not I'm not going to do whatever ntí mi ò bá ní ṣe tí mi saw dẹ̀ ní sọ mi ò ní sọ ntí because ńgbà tí n bá gbé nǹkan láti sọ ńgbà yẹn ìwọ kọ́ ló sọ mi pé kí so tó bá di pé o wá fẹ́ máa sọ fún mi pé you have to do this and you are not paying me for it I'm not going to do it okay so in tí mo kàn sọ náà ni pé don't send me you need money don't ask me for money àwọn tó ṣẹ̀ṣẹ̀ ní problem ń sìn oore náà ni wọ́n máa sọ pé wọ́n ṣe àwọn oore yẹn gan papọ̀ owó nàìjíríà náà fi ń ṣe wọ́n wọn ò kówó nàìjíríà sọ́wọ́ mi wọn ò fún mi lówó tó ń pín fún wọn Facebook ṣó ti yé àwọn right mi tó yẹ kí n gbà ní Canada wọn ò fún go talk talkless of kínní má wá sí nàìjíríà báwo when I come to Nigeria màá sùn gbádùn inú lẹ́mi máa sùn sí ẹ̀bá àti ẹ̀jẹ̀ ẹ̀bá ìjẹ́ inú oko ló wà màá sùn gbádùn èmi màá sọ pé lẹ́mi ni mo wà àwọn tó lè halẹ̀ mọ́ mi bẹ̀ náà ni àwọn nepa tí ò bá dẹ̀ sí náà á ṣí wíńdò sílẹ̀ tí ó bá jẹ́ pé ti yẹ ilẹ̀ tí ò bá sí náà á ṣí wíńdò sílẹ̀ àbí po omi sínú báàfù á máa sókè ara wa sínú omi tútù ó ti yẹ yín tí oúnjẹ náà tí èèyàn bá lè ráyè kó oúnjẹ sínú fíríjì wàá máa sọ oúnjẹ yẹn lójoojúmọ́ ọjà òjìnà wàá máa ṣe bó bá ṣe ń ṣe tó máa jẹ lónìí wàá jẹ wàá tún ṣe lọ́jọ́ kejì ó ti yé àwọn kan ló wà lóko wọn ò tí ì ríná lọ́jọ́ tó ti dáyé ẹjọ́ torí ọlọ́run kẹ́nìbọ̀dì má fi ẹ má yẹ má jọ ẹjọ́ torí ọlọ́run mo kàn bẹ̀yìn ni ẹ ti gbọ́dọ̀ mi mẹ́yẹn má wà nàìjíríà ò ti sọ̀rọ̀ president gbogbo àwọn tó bá president jà àwọn tó plan coup against president gangan wọ́n wà nàìjíríà lójú imú president kí ni president ṣe fún wọn wọ́n ṣe nǹkan kan fún wọn náà àtàwọn tó tún wà lẹ́yìn wọn gan tó ń ṣe bí ọ̀rẹ́ tó jọ̀tá tí wọn ò jẹ́ kí wọ́n lè rí orílẹ̀-èdè yẹn tí wọ́n ní fẹ́ kọ́ orílẹ̀-èdè yẹn ṣe àtàwọn tó kówó tí wọn ò tí mú gbogbo wọn tí wọn rìlíìsì wọn kọ́ kọ́ rìlíìsì gbogbo àwọn tó kówó tó fowó ṣe personality wọn ò rí wọn ò rí àwọn yẹn kọ́ èmi ni wọ́n máa ní dákàntẹ̀ nàìjíríà dákàntẹ̀ nàìjíríà ilẹ̀ gan ti gbà lọ́wọ́ mi láti gbà yẹn tó bá wù mí màá bá wọn vacate tó bá dé wù mí màá fi sílẹ̀ bọ́ má wá yẹn mi ò kí ń fẹ́ gbọ́. and again mo gbé dínà sókè anytime tí bá ti gbé dínà sókè nígbà tí àkáǹtì yẹn ti oníkìní wọn kàn flag ẹ ní tó pé mo gbé dínà sókè. Ehm, gbàtẹ́ ẹ̀dẹ̀ ti pa gbogbo péjì yẹn ṣé o máa tún gbé sókè tí máa tún gbé sókè nǹkan kí ló fẹ́ ṣẹlẹ̀ wọn láìkí ẹni wọn láìkí èmi lèmi máa mi ò ní sọ̀rọ̀ wọn máa fẹ́ kí n jáde kí wọn pàdúrà wọn like me you just want to use me you don't want to pay me ni you like me bàjẹ́ kò sẹ́ńtẹ́ like tó mi gbogbo àwọn tí ò like mi náà ní kò like mi do somebody tó like tó mi ẹni tó àwọn tó sọ pé wọn like mi yẹn wọn like mi yẹn kò sẹ́ńtẹ́ like tó mi because you want me to put mouth and i'm not putting mouth for some things àti ìbàdàn ẹ̀dá ẹ̀fẹ́ ẹnu mi sí ọ̀rọ̀ mi gan-an wo ọ̀rọ̀ yẹn kó máa ta kókó mọ́ ẹ lọ́wọ́ kì í ṣe irọ́ torí pé tẹ̀mí bá fẹ́ sọ̀rọ̀ tọkọtọkọ ni máa ń gbà tàdúrà tàdúrà ni I come out I pray before I start anything even gan ọgbà tí mo sì máa ń bú èébú kan tí máa ń dúró di gbogbo àwọn èèyàn tó wà lórí Facebook ẹ máa gbàdúrà kí n tó bẹ̀rẹ̀ máa ní olúwa tún kọ́ mi ní àdúrà kọ́ mi ní ẹnu ẹnu mi ọwọ́ mi ní ní ogun àti ìka mi ní ìjà tún wá fi ọ̀rọ̀ èébú sí mi lẹ́gbẹ̀ẹ́ mo máa béèrè gbogbo nǹkan ni mo máa ń béèrè lọ́wọ́ nobody should be yálẹ̀ mọ́ mi owó ilé ni mo sọ ẹ̀ wọ́n kẹ́lẹ́wẹ́ ni wọ́n hẹ̀ tiẹ̀ wọ́n láìkẹ́ yín ìwọ tó máa sọ pé wọ́n láìkẹ́ wà á dé ibì kan wọ́n barricade ẹ èmi sì mo ní mo ń kọjú láti jọ yìí àwọn tó go to Nàìjíríà àwọn tó go to Nàìjíríà wọ́n barricade mi gbàtúmọ̀ tún ni mo fẹ́ lọ Nàìjíríà wọ́n tún fún mi níwèé mi tó mọ̀ pé bóyá tí mi ìdá bá tiẹ̀ níwèé gbà máa máa lọ lé ìgbà tí ìṣe pé bóyá èèyàn lọ sọ́run èèyàn lọ sọ́run náà ayé iná ìlú mi gan níkàrẹ́ ṣe rí pé ẹni tó wọ aṣọ tí ó wọ designer tó wọ original àwọn aṣọ designer gangan ṣe rí pé kò sí bẹ́ẹ̀ ni tó dẹ̀ pé ìkàrẹ́ ló ń gbé ẹ́ wọn ọ̀rẹ́ tó ń gbé ní orílẹ̀-èdè nàìjíríà tó jẹ́ pé bí náà wá ṣe wà yìí iná ẹ̀ ò lọ rí náà pé kò síná kò síná kò gbọ́ rí pé kò síná tó bá níná ò gbọ́ wọn ò gbọ́ pé náà sí wọn mú pàdúgbò kan wà tí ò kí ń bìkọ́ gbogbo tó máa jẹ́ kí náà wà fún wọn ni wọ́n ti provide kí ni nǹkan náà gan ẹ kàn máa gbogbo ẹni tẹ́ máa ń níṣòro yẹn ọmọ yín ní problem ọlọ́ọ̀ mi ò sọ mi ò fi yọ yín o ṣùgbọ́n amóye àwọn ọmọ ta ti tọ́jú ibi la gbàgbọ́ bẹ̀ àgbàlagbà ta help ibi la gbàgbọ́ bẹ̀ èèyàn ọlọ́run ta help ibi la gbàgbọ́ bẹ̀ ẹnìkan sọ fún mi ní last week ọmọ kan sọ nǹkan kan fún mi ó kàn ní kí n protect òun ni anyway i don't want to i don't want to talk Tell your ní kí n protect you. but protection rẹ náà kì í protection And when kan ló máa ní kó pè mí gbogbo nǹkan tó ń sọ yẹn gbogbo ẹ̀ pátá ló yé mi protect you, not me. nǹkan feel like talking so me i don't need even to say some things ó sì yé bẹ́ẹ̀ má wá don't be telling me that anybody that love me will not spoil my business anybody that love me will not disturb me. Anybody that love me will not pull me down. So, I don't care about your love. Any love, job at it, more than I don't care. I want to do what I feel. Wo jọ á fún mi ní kọ́ọ̀bù mi jọ kí n fi mu mi eléyìí you feel? What ó ti fẹ́ fọ́. I've been using this cup for a long time. It's, it's cracked, it crack already. This cup. Don't come to Nigeria, Babu. Ẹ̀yà ò never ẹ má máa sọ Nigeria that I, will collect visa for America. I will, I'm actually in America. Need doctor tí mo ọmọ mi ti ó ti ó ti ó ti eighteen má lọ then get to Nigeria you love me ni what is my business with you this platform that you never pay owó tí mi ò ti san lórí data mi tí wọ́n tẹ̀ mọ́ tẹ̀ máa gbé wá owó tí mi ti san owó yẹn tí mo fi ń bá àwọn èèyàn sọ̀rọ̀ lórí platform yìí ni o platform tán ò bá mi san owó ẹ̀ do you know how much I paid láti ọjọ́ tí mo ti ń sọ̀rọ̀ owó tí mo ti san lórí data mi make one penny ẹ̀ lórí lórí Facebook báwo ló ṣe máa sọ̀rọ̀ àná owó dẹ̀ wà lórí Facebook people be collecting money wọ́n máa sọ fún àwọn kan á jókòó síbẹ̀ tó bá ti fi tẹni ṣe don't don't tell me that don't tell me that gbóúnjẹ dání kó gíjẹ wò bóyá ibi máa pa mí kú jẹ́ kí n pé Ọlọ́run nìkan kí dẹ̀ wá bí mi ṣe máa ọwọ́ mi àwọn ibì kan wà mò feel pain ẹ̀ but let me give it for if I work these days I will feed myself ni not that I will be working I will be using my stress I mean my energy the energy that is not even enough for me now I will be using it for people I will be saying eléyìí o ọmọ eléyìí ó sì kí o pàtó ọmọ tèmi sì kí nǹkan ta ló bá mi gbé ta ló bá mi gbé sórí ta ló bá mi ṣe gbà tí mo wà trouble ta ló bá mi trouble ẹ̀ if you send me any ọmọ kankan pọ́ sí máa ṣépè fọmọ yẹn o. Don't try nonsense with me. Because like you are calling me ọ̀bọ tipẹ́. Enough is enough of the bullshit now. Ọ̀bọ téèyàn máa jẹ́ ọ̀bọ ìgbà kan ló máa kúrò nínú ọ̀bọ now. Ṣé rí bíbí ọ̀bọ ni àmọ́ kan nice. Téèyàn bá ti nice ẹ máa pè lọ́bọ. Don't let me change it for everybody. I will change for everybody. Má change it for anybody. Ẹ má jẹ́ n change ẹ o. fídíò mi tó go viral ni àwọn tó ṣe ó lè jẹ́ pé wọ́n fẹ́ kí n rówó bọ̀ bó ṣe rí bẹ́ẹ̀ wọ́n dẹ̀ lọ flag ẹ̀ mi ìrówó ń bẹ̀ àwádẹ́ máa ṣó lọ́ fáwọn èèyàn wọ́n máa ṣó hatred fẹ́mi wọ́n máa ní they don't like her <laughs> me too I will show you hatred let me tell you I will show you hatred and when I show you hatred I will tell God to show you hatred it will cause problem for you you see me like want to see me like a fool I'm not a fool even if I'm a fool before before i'm now wise mo ti wise up. i want to use my platform for what pleases me it's my platform it's my platform i want to use it for people who love whatever i do bí mo ṣe ń sọ̀rọ̀ nígbà nígbà mi At bá ti pé àti kí ni wọ́n ti fẹ́ sọ kí ni wọ́n social media yìí book gbogbo I tó ń speak lórí social media tó jẹ́ yorùbá àti igbo tó ń dàbò mí èmi nìkan kò dẹ̀ sẹ́ni tó gbèjà mi yàtọ̀ sọ́lọ́hun ó ti yé nobody mi nílé sùn lóru màmá pariwo united nations mi ò dẹ̀ pariwo anybody mò ń sin oríwo ọlọ́run ni mò ń pa ní kọ̀kọ̀ àti ní gbangba united nations united nations oh america canada all over the world help me and nobody nobody show off like the way i see nobody show off Only God I see. I don't, for that, I don't want to stress myself unnecessarily. But at the same time, if I've got put in my mouth, pray for the whole country to be okay. So, so that we can be free. So when you complain, hey, police, oh, one is okay, police one is sọ one report fún And I won't pass my boundary. Don't tell me that you, you are sick. You show me the minister of sickness of Nigeria is there the minister àwọn minister tó ń kówó jẹ tó ń kó dọ́là sí àti darkness àti gbogbo ẹ̀ wọ́n máa sọ fún mi pé kíní kan ṣe lẹ́dẹ̀ ń pàkọ́ don't come to me o let me read this place let me read don't spoil my mood that's why since two days ago i don't want to come i don't want to just talk because i don't want to be angry i just feel like myself tí n bá ti jẹun tí mo mu tí àjú mo mu mi tí mo jẹ fruit mo wà okay tó ń dààmú ayé mi ìjẹwàá yìí ẹni tó bá ti wà nínú ilé máa palẹ̀ ẹrù yín mọ́ kó nínú ilé mi ní nàìjíríà èmi náà palẹ̀ ẹrù mọ́ mi ṣe wà ń bí ni. don't come to Nigeria oh, don't come to Nigeria kí ló dé gan-an ṣé mo sánlé ni àbí mo pààyàn àbí mo jalè ṣe báwọn èèyàn ló jà mí lólè níbí náà mi ìjalè I should be free I'm not I don't steal ah. olódodo máa láyà bí kìnìún ó dẹ̀ máa ní freedom bí ẹsẹ̀ arọ. Please, be cool. leave me alone. Tolu, this is 11 o'clock. Kéèyàn one, you come out má lọ sí school má ti breakfast jọ jẹ breakfast o. Ẹ́ wà jẹ breakfast John? Kwa ba bá mi pa èsì ó kàn ń tàn sáyà mi ni kéèyàn má lọ máa wúkọ̀. Má jò fẹ́ sí mi gbogbo àwọn èèyàn tá a complain pa wọn wọ́n kọ́lé mọ́lé wọ́n ralẹ̀ mọ́lẹ̀ ṣáà máa máa complain ni mo tẹ̀ máa play kankan fún wọn sìn ìtì analyse tó bá gbọ́ pé o ò gbọ́ nkankan ṣó ti yé yín gbogbo orin táwọn èèyàn kan sì ló wá gbọ́ àtàwọn àgbàlagbà tọmọdé pé wọn ò gbọ́ nkankan wọn ò gbọ́ nkankan wọn ò gbọ́ nkankan wọn rí nkankan ó ní wọ́n ní ojú díẹ̀ nǹka yorùbá yẹn ẹnìkan wá jókòó síbi àmà bàtí ìṣe pé bí amú ní mo ti ẹ̀fẹ́ kúrò ní Canada pátápátá mo fẹ́ kúrò ń bì bí tí mo wà yìí my spirit is leaving this place I don't my spirit is I'm feel mo dẹ̀ ti kúrò nínú ìdè yẹn God has removed the bondage from me. Sam yẹn dànù. No? inú fífún. o ṣe díà God bless you darling kí ló ń bí ẹnu ló bí ẹnu rẹ jọ olúwa kì í ṣe fún wa bí kò ṣe orúkọ rẹ ni fún ògo ni a fi ògo fún nítorí àánú rẹ àti nítorí òtítọ́ rẹ nítorí kí ni àwọn kèfèrí yóò ṣe wípé níbo ni ọlọ́run wa wà nísinsìnyí ṣùgbọ́n ọlọ́run wa wà bẹ́ẹ̀ ní ọ̀run ó ń ṣe ohunkóhun tí ó wù ú fàdákà wúrà àti èrè wọn èrè wọn iṣẹ́ ọwọ́ ènìyàn yorùbá yìí ò tiẹ̀ dùn púpọ̀ yorùbá ò sweet nígbà míì iṣẹ́ ọwọ́ ènìyàn bóyá ní ẹnu mi dẹ̀ ni àti létí mi wọ́n ní ẹnu ṣùgbọ́n wọn kò gbọ́ wọn kò sọ̀rọ̀ ṣe ti rí àwọn olólẹ́nu tí ò sọ̀rọ̀ àwọn tí wọ́n ní ojú ṣùgbọ́n wọn kò ríran wọ́n ní ojú wọn kò ríran olúwa jọ̀ọ́ jẹ́ kẹ́nu mi lè máa sọ̀rọ̀ ẹnu mi lè máa sọ̀rọ̀ olúwa jẹ́ kẹ́nu ọmọ mi máa sọ̀rọ̀ má jẹ́ ká yẹ odi physically and spiritually bàbá mi àti ọlọ́run mi má jẹ́ ń yóò di o má jẹ́ kọ́mọ mi yóò di o má jẹ́ káwọn olólùfẹ́ mi yóò di o jẹ́ ká lè máa wí ká lè máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ mà lórí kò ní yí padà ó ní wọn kò lè sọ̀rọ̀ wọ́n ní ojú wọn kò fi ríran ojú mi àti ojú inú mi àtọjú ara mi kò ní fọ́ lórúkọ Jésù ojú inú ara àtọjú ọmọ mi kò ní fọ́ ní orúkọ Jésù ojú inú wa àti tìta wa àti tòde wa kò ní fọ́ your spiritual eyes my spiritual eyes our spiritual eyes and physical eyes will not be blind in the name of the Father the Son and the Holy Spirit but àwọn wo ni wọ́n ń sọ àwọn nǹkan tá a dá àwọn tá a fi èrè kéré ṣe àwọn tá a fi diamond tá a fi gold tá a fi gbogbo ẹ̀ tá a fi ṣe èrè òrìṣà àwọn tó ń forí òrìṣà tí a fọwọ́ mọ tí wọ́n ń forí balẹ̀ fún wọ́n ní ojú wọn kò fi ríran wọ́n ní ọwọ́ kò lè gbé hmm, àwọn náà sọ ọ̀rọ̀ tí wọ́n dẹ̀ ń sọ ń sìn mi ò gbọ́ nǹkan kan mi ò rí nǹkan kan àwọn yẹn wọn ò lè gbọ́ nǹkan torí a ti dá wọn pẹ̀lú ọwọ́ bẹ́ẹ̀ ni wọn ò lè gbé torí pé a ti mọ wọn pẹ̀lú àwọn èrèkèrè pẹ̀lú àwọn kinní yìí torí bẹ́ẹ̀ ojú wọn ò lè rí wọn ò lè rí nǹkan kan àti sọ gbogbo orin tó ń lọ káàkiri àgbáyé ń sìn wọn ò rí nǹkan kan wọn dá nǹkan kan òtíye wọ́n ní etí ṣùgbọ́n wọn kò gbọ́ràn wọ́n sì ní imú ṣùgbọ́n wọn kò fi gbóòórùn wọ́n sì ní ọwọ́ ṣùgbọ́n wọn kò lò ó wọ́n fi wọ́n ní ẹsẹ̀ ṣùgbọ́n wọn kò rẹ̀ wọn kò rẹ̀ bẹ́ẹ̀ ni wọn kò sì sọ̀rọ̀ láti òfin wọn. verse seven yẹn a fún wọn jáde i don't know the Yorùbá i'm sorry to say to me These days, it's not even sweet in me. I want to read verse seven again. I don't understand it in that Yoruba. I'm sorry. Oyibo no. In English, English good, good, not bad word. They have hands, but they cannot feel. Feet, but cannot walk. Now cannot, nose cannot utter a sound. With their throats, Those who made them will be like them. Who worship them will be like them. Okay? Mm-hmm. Thank you. ẹ já lọ sí. àwọn ọ̀rọ̀ kan ló máa fẹ́ kí n dá sí àwọn mi ní sọ sí anything tó bá ti wù mí ni mo fẹ́ ṣe bí ṣe wà yìí. <laughs> èmi ni mo mọ̀ pé the Lord is with me I know my God is with me God is with me. olóríṣà. Hmm. Tolu message náà ni kò sẹ́yìn sí àwọn fraudsters tí obìnrin yẹn introduce tó ní kán gbowó oúnjẹ yìí ṣé wọ́n ti reply today is Monday now ṣebí is eh, ṣebí all office wọlé Amẹ́ríkà àti ẹ̀dúgbẹ́ fún America government wọ́n bá wa stop gbogbo wọn àwọn olè kọjá fún wa one thousand wa one thousand is a very big money tó bá dẹ̀ ṣe tán kò tẹ̀ máa bá mi wo ticket kó tó send passport mi wá kó kó ibi tí mo ti lè ticket I can't wait to visit Nigeria. pati mi ní kọjá àyè mi tó bá lọ pati mi ní lọ wọn tẹ bí wọn rí kán pè mí sá ló fẹ́ pè mí sí pati bò mo lè mo nínú ilé mi ti bá ní kẹsẹ̀ tí mo lè fi kẹsẹ̀ tí wọn mi sì kí jó tí má dẹ̀ ní wifi tí má ní data mo lè ṣe má televise náà má gbàdúrà fún Canada bí ṣe ń ṣe ń bí náà ni máa ṣe wọn mọ ó ti yé bí ṣe ń ṣe kò dẹ̀ mí pé mi ìwà Canada mọ́ but don't just stay here and then you have ten your that kádàrá mi ẹ̀yin kọ́ lẹ́ni kádàrá mi. ó ti yé ẹ̀yin kọ́. I'm coming. I'm checking something. Mo fẹ́ fi kíní sí fún àkàrà. Àmọ́ gbà tẹ́mi pé màláìkà pé aláàjì ọlọ́run ti ka ọmọ yìí, ó fẹ́ kàkà dánwò rẹ̀. Tó ní gbọ̀ngàn fọlú. Ẹ jẹ́ ká wo kíní, mo fẹ́ play kíní fún yín. I want to show you this. I want to show you this. This man is late. People don't. I sorry for him that day also and I help him to challenge Wasiu Ayinde that who kill Ashanti, okay? But I remember the day my father, the father of my baby was killed. He was also rejoicing and saying some jargons, you know. But after maybe a week or, no, not a week, after a month, he was also killed. You understand me? So, but let's listen to this. don't look at ẹ kúrò lọ́nà fún mi jàre ẹ jẹ́ kọjá gbogbo ẹ̀yin alájàlẹ̀ tó bá jẹ́ tòtò orí àjàlẹ̀ yín lè sọ pé don't come to mo lè má ra ayé ẹ̀yin tí ń bá wá gan tó ti yẹyin ẹ kó ṣì dànù síbẹ̀ ìjẹ sọ mí. mo ní kọkọ pẹ̀lú ẹ tó níbọ bóyá torí tó fẹ́ tó fún ni bóyá owó ló fẹ́ ni bóyá fẹ́ kẹ máa jọ máa lò pọ̀ ní ìyẹn ò you see it's not good to do evil all right? uh, Ashanti this is Ashanti I accuse uh, Wasiu Ayinde of killing this man because he's also talking about Wasiu Ayinde seriously that time and also abuse um, he abused uh, president even President Bola Ahmed Tinubu that time but here I have his voice note. His voice note there. Uh, he was begging me to pardon Malaika Suli. Do you know why these days I don't feel like posting any politician on my platform? Politician, original politicians, those politicians, they can't fight anybody especially when they are not yet done with their career or with their party. You understand? So, this man was, applaud I mean, trying to beg me on behalf of uh, Sule Alama I'm Sule Alama Is when I promoted him. He's a thief. If I'm not suing anybody, I'm going to sue Sule Alama Yes, I bet you. I'm going to sue Sule Alama But yeah, I need to I need to be, even if it's 20 years to this time, okay? After the, ọjọ́ tí mo sọ bó 20 years, kí n ti kí n like, keep gbogbo with me. kó ti di white, kí n 80 years, like ọlọ́run kí n tó kọ́lọ́run kí n tó kú, má jẹ́ n kú lọ́mọdé ọlọ́run ẹlẹ́dàá mi, àwòsúsúlẹ̀ àmàlà àlàmàlà kan, okay? torí ègbé ni fún ẹni náà tí ìkọ̀sẹ̀ náà wá láti pẹ̀sẹ̀ rẹ̀ tó dẹ̀ tún irọ́ tí ọkùnrin yìí pa kó tó kú ẹ máa gbọ́ torí bẹ́ẹ̀ you got to be careful ogun ológun nígbà mìíràn ó máa ń pààyàn ogun ológun ó máa ń pààyàn ṣẹ́rí òye àwa táwa ń bíbá sí kò sí problem o kò kò mo máa flow at the same time but nǹkan tó kàn ṣẹlẹ̀ náà ni pé ẹnìkan ní my sister mi mẹ́ni yẹn rí ó kàn déédé wà òun náà Péjú Awóyẹmí mi ò mi ò mọ̀ yín rí tọ́ba láṣẹ i'm not your sister. so kí n tó play ẹ̀ this person sọ fún mi pé nígbà yẹn ó ní kí n yọ orúkọ Wàsíù Àyìndé kúrò nínú àmì kí n yọ orúkọ màláìkà kúrò nínú kéèsì yẹn èmi ò dẹ̀ kí n pa irọ́ there is no how just àbí ọ̀rọ̀ Mohbad ṣe ń lọ ń sìn tí wọ́n try láti cover some parts in tí wọ́n fi lè ní rí justice tí wọ́n ń bẹ̀rẹ̀ mi tẹ̀ ní láti sọ fún wọn. so ó ní wípé ó ní kí n yọ orúkọ sílẹ̀ àlámàláìkà kúrò wípé kí n máa dárúkọ Wàsíù nìkan ṣé ti yé yín rẹ̀ ṣé bí gbogbo nǹkan tá a ti ń sọ ní orílẹ̀-èdè Canada látijọ́ yìí wọ́n lo agbára náà láti sọ fún bóyá ìjọba Canada ni láti fi ìyà wá wípé irọ́ la pa. ọ̀tọ̀ ni tọ́mọbìnrin wá pẹ̀lú. kọjá kí ló ń wọ. aláyìí ẹ mọ àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ ọ̀fíìsẹ̀ àjálẹ̀ eh, eh, òṣè àjálẹ̀ òṣè ta ni ó ń lè sọ pé kéwàá náà jálẹ̀ and báwo lè ṣe pàdé Auto Bola gan-an. Ah, ṣe rí ọ̀rọ̀ tí mo ọ̀rọ̀ tẹ́ bí mi ìyọ̀rọ̀ ńlá ni o torí mi èmi sọ pé for my life mi ìfẹ́ sọ nípa ọ̀rọ̀ Auto Bola kò sí ètò kàn mí pẹ̀lú ẹ̀ torí ìjọ yẹn máa kọ́kọ́ ṣẹlẹ̀ èmi kò wà lórí program mo ṣe program torí ìgbà mi máa kàn máa jó máa jó barista àjò ẹ̀fìtì. so ẹ lè máa gbọ́. ọkọ pè mí wọn á mẹ́sẹ̀jì mi èmi ò pé o èmi ò pé èmi ò pé má nìyẹn o there is one guy tolúwa ni mi it's long time ago the first time when we newly came to Canada that we are going to welfare that day that that we met a Nigeria yeah a Nigeria guy yeah. that just approached me yeah. that was surprised wípé ah. How do you know that I'm from Nigeria? Yeah, yeah. And you speak Yoruba directly. You remember that guy? Yeah, yeah. It's long time ago. Mm-hmm. So is the guy, I was going to the welfare, that's downtown, you know, and the person, for you to know that long time they've been telling me, and which I believe later, the guy also is partaker, they send him so I was going on my own with my daughter and we are not speaking Yoruba because ọmọ mi ò kì í sọ Yoruba kọ́mọ̀ bá sọ pé she understand Yoruba but she's not we are not speaking Yoruba like that ó gbọ́ bọ̀ kò lè ẹ̀hẹ́n eh, eh. so come bá sọ pé ṣe là ń sọ̀rọ̀ Yorùbá lọ́nà bá dẹ̀ ṣe ń sọ ṣe ló wá gbọ́ bó ṣe gbọ́ ẹ ti understand ó wá dá sọ̀rọ̀ wá náà ó kàn wá cross mi ni he just come across me and the next thing no go sọ Yorùbá sí mi ni I was surprised say ah how do you know I'm from Nigeria debi pe you even speak Yoruba to me say my face look familiar and it's possible it can be familiar because on many these uh, musicians when you watch their video some of them at that time because when I promoted Malaika those video also outside I was I appeared on it on the Wasi own appear. Also on my Pasuma appear. And if for those people long time, they can also see me in obesity like that, like that. So, this guy that when he's approaching, um, when he approached me, and I felt somehow that I don't want to, I don't feel like talking to Nigerians. That's what I said. That's my reply to the guy. He said, ah, everybody has a real, I mean, that everybody has a, a bad experience with Nigeria before coming abroad one way or the, or the other this and that that that should not be that it's not everybody are not equal you know I mean are not evil so and I was saying that the reason why I'm not in love with them at that moment is because of what these people did to me and when I mentioned that that I have a oh he said yeah he has one story and he was not telling me that oh that there was a man also called Ashanti talking about Wasiu wow now a lot of people have been we know that Wasiu is this is that that you know that some somebody also talking about Wasiu and they. I said he offended me he dead with me seriously yes Oh no, what's sọ fún mi ipe àṣántì ẹnìkan jẹ́ àṣántì pé ó ní kí n ṣẹ́ẹ̀kì ẹnìkan àṣántì ó ní màá bá ti gúgbé ló máa gbé jáde ọlọ́run Elédùmarè gbọ́ mi ṣẹ́ẹ̀kì mo ní mo ti gbọ́ mi ṣẹ́ẹ̀kì ẹni yẹn because mi ní time I was worried anything tí bá ti fẹ́ ṣe ìgbà mo ṣẹ̀ṣẹ̀ dé ni I don't want people to come and I mean to máa máa block me. bí mo ṣe ti rí wọn yẹn náà mo ti mọ̀ pé they are they are there for one thing or the other that time yẹn mo ti ń sọ̀rọ̀ mi lórí Facebook o mo ti ń sọ̀rọ̀ lórí Facebook o mo ti ń sọ̀rọ̀ bọ́n ṣe gang mi up yìí tí wọ́n fẹ́ kéèyàn rí bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe fún mi o they want me to be quiet they want to silence me because they want to prove to the whole world that I'm lying against them that I'm trying to blackmail them it's also part of things ó ń jẹ́ kí inú mi ó ń ru mí nínú mi pé kí n gba passport na I want to come to Nigeria you know make, saying the truth telling people and then come and ṣe fún ẹ pé òun purọ́ ni so ti yé mo ti ń sọ̀rọ̀ mo ní mo ní mo ń sọ̀rọ̀ mo ní kó lọ wo àwọn story tí mo ti sọ nípa Wàsíù àti nípa Màláìkà ó ní kẹ́mi náà pé ẹni yẹn pé à ó ló máa help mi gan o pé má yẹn pé in fact inú máa dùn mi ò pé má nìí so òun jẹ́ fáǹsì àṣántì òun ló wá mẹ́sẹ̀gì after bíi five days kò ń ṣọjọ́ yẹn ó tó bíi five days sí ọjọ́ yẹn torí pé bóyá owó expect ẹ̀bùn lọ́jọ́ kan ọjọ́ kejì ọjọ́ kẹta torí pé mi ò ṣe òun ló wá òun náà wá wà lórí platform mo wá ṣe àdè mo wá sọ fún pé kí ni platform ti tiẹ̀ kó send ẹ̀ sí mi mo wá rí òun mo wá accept ẹ̀ bó ṣe send mi ní request bó ń ṣe mo ṣe send ẹ̀ ni bó ṣe send mi ní request mo accept òun ìyẹn bọ́ yẹn òun ló wá send picture lára fídíò tí mo ti ṣe lórí Princess Bọ́lá òun ló wá send ẹ̀ sí Àṣántì bá Àṣántì ṣe wá rí inú Àṣántì wá dùn pé ah, ọ̀rọ̀ tóun ti ń sọ ẹni tó máa bá kè ọ̀pù lélẹ̀ just like bí ọmọọṣẹ́ Wàsíù Àyìndé tó ṣe wá yẹn èyí tó lùlù yẹn tó ló ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí fóun ṣé mo pé mo jáde inú èmi náà sọ tèmi mo dẹ̀ ti ń sọ̀rọ̀ àwọn èèyàn láti sọ pé àkó púrọ́ o ibo lọ̀rọ̀ yẹn bá bọ̀ ṣó ti fún lówó kò ní fún ẹni má dẹ̀ tún jẹ̀bi náà ni so ẹni yẹn fi páàkà rẹ̀ ń gbà yẹn ó ti yé ó dẹ̀ pè mí ó wá fún nọ́mbà gbé wá ló máa pè mí o mo dẹ̀ ní no problem ó náà máa fẹ́ kí n pè wọlé òun lẹ́yìn pọ́ǹsì tó sọ pé mo pè wọlé kí n tó play ẹ máa gbọ́ ó purọ́ mi báyìí pé èmi kọ́ ni mo promote màláìkà ó ní èmi kọ́ mo promote màláìkà ṣẹ́dẹ̀ tẹ́mi bá ṣe nǹkan tí n bá ní evidence mi lọ́wọ́ téèyàn bá ṣe nǹkan fún mi tó wá sọ pé irọ́ mo pa we have to prove it to the whole world. ó ti yé yín. some people will be telling you eh we shows the people we love ìwọ kọ́ ló gbé mi wá ìwọ kọ́ ló máa lé mi lọ lórí social media yìí kò sẹ́ni tó yàn mí wá síbí I came to talk about my life and tí bá dẹ̀ lè ṣe fáwọn with my voice and my platform I will do it mama gbẹgbẹ some people they already they choosing them am I telling you to choose me am I waiting for you to choose me I'm not a second Me okay, me okay. She second person I mean báwo ni wọ́n ṣe ń sọ ní English gan mi ò ń ṣe ẹnìkan máa pé eh, second offer ni mi ò ṣe mi ò ṣe mo gba gbogbo nǹkan mi fọlọ́run bá ṣe máa lárí láyé mo dẹ̀ ń gbàdúrà ó dẹ̀ máa dáa fún mi ó dẹ̀ ń dáa fún mi owó nìkan ló máa fi ń dáa fún yàn owó nìkan ó ti yé bẹ́ẹ̀ yẹn owó nìkan ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ná ara iyì ọmọbìnrin ni so this guy said to me òun ló wá sẹ́ndì fídíò mi sáṣántì ṣe gbọ́ pé àṣántì sọ pé mi mo pè mí kàn mo pè o bọ̀bọ́ yẹn sì wà ní Canada títí ni mo ní nọ́mbà bọ̀bọ́ yẹn lọ́wọ́ mo ní platform ẹ̀ lọ́wọ́ but mi ò torí pé ó wà Canada I don't want to disturb them ó ti yé àṣà ti wá pé ìgbà tó wá pè yẹn ó wá sọ fún mi pé Wàsíù ló ń bá lẹ́jọ́ torí ìgbà yẹn ti contact Màláìkà Màláìkà ti fún òun ní nǹkan Màláìkà ti fún lówó bẹ́ẹ̀ ni àtàwọn fàtí Màláìkà ó ti fún lówó lọ́mọ ní Màláìkà kí fi Màláìkà rẹ̀ mo ní pé kí n máa gbé ọ̀rọ̀ mo lè mi ò lè gbé ọ̀rọ̀ Màláìkà sílẹ̀ báwo ni mi ṣe máa sọ pé báwo ni kí ni jẹ́yẹ́ sì sọ̀rọ̀ yẹn báwo ni mi ló ti bẹ̀rẹ̀ màá kò máa sọ̀rọ̀ màláìkà wọn ní màláìkà ò sí mẹ́ẹ̀ mú ní tí máa ṣe ni pé tí màláìkà tó bá fún mi ní owó ten thousand péré ni mo bèèrè lọ́wọ́ ẹ̀ ten thousand dollar ìyálàyà màláìkà ṣé ten thousand dollar ló wà lọ́wọ́ ẹ̀ tó jẹ mí ni màláìkà jẹ mí lówó mo fọ̀gó gbogbo ohun tó ṣe fún mi tẹ́lẹ̀ ní jẹ́jọ́ lọ́sàn tèmi ní fọ̀gó ẹ̀ junction mo ti fọ̀gó nǹkan tí gbogbo wọn ṣe mi tẹ́lẹ̀ ní junction tàdé ẹ̀ Don't come to Nigeria. Don't tell me that again. It's irritating me. Hey, they will kill you. Àwọn tó bá ti pààyàn tó bá ti pààyàn kọ́ Come jẹ come kọ́ come kọ́ máa kú mọ́. Kò sí ẹni tó pààyàn láyé tí ò ní kú. Ó máa padà kú kú yà ni. Ẹni tó bá dẹ̀ ti pọmọ lọ́mọ, wọ́n máa máa pọmọ ẹ̀ tó bá ti yá ni. Kò sí ìwọ tó lè mọ́ ṣe. Kò sí àdúrà tó lè gbà. So, ó wá ní kí ọ̀rẹ́ òun ni àmì ọmọ òun ni mo lè mi ò lè gbà mo ní ṣùgbọ́n nǹkan tí mo lè ṣe ni pé tó bá fún mi lówó mo ní màá filẹ̀ mo ní tó bá fún mi ní owó tí màláìka bá fún mi lówó màá fi sílẹ̀ màá dẹ̀ sọ fún àwọn èèyàn pé ó ti bẹ̀ mí ó dẹ̀ ti fún mi lówó owó yẹn kì í ṣe owó tó gbà lọ́wọ́ mi kò ń ṣe jìbìtì tó lù mí kò ń ṣe ìkà tó ṣe fún mi but for me to just forgo him a ní rí sí pé ó kè ó ṣe báyìí fún mi mo dẹ̀ sọ mọ́ ẹ̀ eléyìí wá sọ fún mi pé a ten thousand dollar ṣé mi rí ten thousand dollar rí ni ah in fact ojú mi rí ojú mi rí ṣó ti yé bẹ́ẹ̀ ojú mi rí ṣége pé kí ló fẹ́ fa játijàti kí ló fẹ́ fa játijàti èmi sọ pé mo ní ten thousand dollar ṣé mo pé tí ìyá ńlá bá gbéyàn ṣọlẹ̀ kéékèèké a máa gorí ẹ̀ mo ní màláìka ti máa rí ta lọmọdé ìgbọ̀nsẹ̀ ló wá ń pè mí lọmọdé àti ìpè bóyá ọmọdé ni mí àti pé bóyá mi ò rówó rí ṣe ni wọn owó yẹn gan bóyá pé bí a ṣe ni wọ́n kó fún mi dájú tí mo kó fún wọn you understand what I mean èmi tí mo ṣe show fún màláìka show nígbà tí a máa tíkẹ́ẹ̀tì èèyàn mélòó ni mo rà lẹ́lẹ́kejì visa visa èèyàn mélòó ni mo ṣe lónìí mo fi ṣe visa tàkọ́kọ́ èló ni mo fi ṣe tí mo béèrè èló lago tí mo rà fún màláìka èló lago ago ago ẹyọ kan yàtọ̀ sí àwọn shopping tí mo ṣe fún tó sọ pé ẹ ó ní bóun ṣe wà yẹn kán béèrè òun àwọn fans ń gọ́mọ̀ pé kò sẹ́ni tó ń ṣe shopping fóun báìbù lélẹ̀ tí bá kú lọ́mọ pé mo ṣe shopping fún dẹ́rà náà kì í ṣe dẹ́rà dẹ́rà àwọn nǹkan tó wọ́n ò sí dẹ́rà púpọ̀ nínú ṣájà mọ̀ ni mo ti ṣe ni mo ti rago fún ṣájà mọ̀ ní rádó ọ́fíìsì tí bá dé rádó ọ́fíìsì lónìí torí àwọn àwọn Dubai máa ń ní backup tí bá dé rádó ọ́fíìsì lónìí ní ṣájà ni mo ti rago fún rado office tó wà ní ṣájà ṣájà mọ̀ ni mo ti rago fún nínú mọ̀ yẹn náà kẹ̀dẹ̀rẹ́ ni mo àwọn lavai office àmì àti àwọn shops kan ó ń wá àwọn bíi lucy àwọn nǹkan kan bẹ́yẹn níjọ́ yẹn lọ́hùn bọ́tà rí nínú mọ̀ bẹ́yẹn níjọ́ yẹn ṣó ti yẹ yín ṣe mọ̀ pé àwọn bíi lucy àwọn hmm, àwọn bíi àwọn kan tó tún wọ́n ju àwọn lẹ́bàáì àwọn ọ̀dà kìíní yẹn mọ̀ pé yẹn ló ń gbá gbogbo nǹkan tó wọ́n tó wọ́n because wọ́n bìlì pé wọ́n fẹ́ ṣá ẹni jẹ meanwhile gbogbo nǹkan táwọn náà máa ń tò sára tán máa ní wọ́n wọ ìtẹ̀lẹ̀ kan ó jẹ́ Gucci ó jẹ́ lùs fake ni gbogbo wọn máa ń wọ̀ o fake wọn bí ìyá wọn dáadáa kán ra original bọ́nà ti fẹ́ rí fake yàyàtọ̀ sí pé kán bọ́ sí wọn lọ́rùn àbí kán rí àwọn ọmọ tó ń nọ́ke kán bọ́ bàtà yẹn sí wọn lọ́rùn they bought fake they using fake things even àgọ́ tó tọrọ lọ́wọ́ onírúurú lọ́jọ́ náà lọ́rùn tó tọrọ sí gbogbo ẹ̀ fi dàrú tí mo bá sọ pé aago yẹn was fake I thought it was original because tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ò mọ bí wọ́n ti ń ta fake wọ̀nyẹn o I tell you about anything tí bá fẹ́ rà original ni mi ò mọ̀ pé fake wà until tó di ọjọ́ yẹn náà wá sọ fún mi àwọn èèyàn gbà tí mo lọ rọ̀ original náà wá sọ pé ah, Copy ni onírúurú rà pé bí hundred dollar bí one fifty dollar ló máa rà níbi bọ́ọ̀dù báyìí àbí ibi kan tán náà ni wọ́n ti ń tà tán ni wọ́n ti ń ta kọ́pì bẹ́ẹ̀ táwọn China máa wọn ṣáwọn China mi àwọn Dubai àwọn ìlú kan báyìí tó máa ń kó tó ń wà ń bẹ̀ tó ti ibi tó ti ń ṣe fake yẹn bóyá ṣé bra náà bóyá bíi Turkey àwọn kọ̀ọ̀kan ṣáà tó wà ní Dubai àwọn tó mọ̀ wọ́n ti mọ̀ lẹ́yìn ìgbà náà mo wá dé mo wá ní mo kàn fẹ́ mọ bí ṣọ́ọ̀bù yẹn mo lọ bẹ̀ ẹ̀kan ní ní ìlera nǹkankan ń bẹ̀ mo kàn lọ ní pé sóòtò tọ́ ni every fake design tó bá rí ó jọ copy ẹ̀ grade one tó yẹ pé tó o bá rí ó tún ní license kì í ṣe irú àwọn tó tún tàn sí ó tún máa gbé kinní sí big original but they are, they are cheap anyway ṣá ten thousand money ní kó ó ní kí n yọ̀rọ̀ Wàsíù kó mbẹ́ mo ní mi nílé ó ní kí n yọ̀rọ̀ màláìkà mo mi nílé yọ̀rọ̀ màláìkà because èmi ò kì í ṣe alábòsí èmi ò dẹ̀ kí n purọ́ ní ìmọ̀ bí ṣe máa twist ẹ̀ ẹni tó bá ti ń purọ́ ọ̀rẹ́ ò kì í jọra wọn èmi ò dẹ̀ ní sọ pé torí pé léyìí tó gbọ́n ti sọ pé tí n bá ti yọ orúkọ ilé kúrò sí tó bá yẹ pé ń gbà yẹn tó bá sọ fún mi mi five thousand mo lè gbà lọ́wọ́ ẹ̀ kí n kàn sọ pé kí n kàn fi fi sílẹ̀ ṣe rí nísìn tó bá fi mí sílẹ̀ látijọ́ yìí náà kàn fi mí lẹ̀ jẹ́ ṣe tèmi ọ̀rọ̀ yìí máa ti die down for long time láti nàìjíríà náà bí mo ṣe sọ pé fatif mi lẹ̀ mi ṣe nǹkan kan fún gbogbo yín leave me alone but wọ́n máa ń fi ọwọ́ ọlá gbà àwọn èèyàn lójú àwọn wèrè kan kàn wà lórílẹ̀‐èdè nàìjíríà wọn kàn máa ṣàjáyé fàmílétè tuntun àti pé ìyálàjà wọn ló dá nàìjíríà sílẹ̀ wọ́n bá nàìjíríà láyé ni wọ́n dẹ̀ máa fi nàìjíríà sílẹ̀ sáyé lọ ni gbogbo àwọn tó máa ń halẹ̀ mọ́yàn lórílẹ̀‐èdè nàìjíríà tó ń dẹ̀ máa ń tẹ orílẹ̀‐èdè nàìjíríà ilẹ̀ yẹn kàchàkàchàkàchà wọ́n bá nàìjíríà ní ayé wọ́n dẹ̀ máa fi nàìjíríà náà sáyé lọ ni so lára ọmọ nàìjíríà dẹ̀ ni wá ẹnìkan kọ́ ló nílẹ̀ ọlọ́run ló nílẹ̀ má ní ní kí n fi sílẹ̀ mo ní kò lè possible ó wá bú mi níjà wọ́n ṣe ní kó ṣe fún mi pé tó bá ti sọ bẹ́ẹ̀ kó wá halẹ̀ mọ́ mi èmi ò dẹ̀ ṣe halẹ̀ mọ́ mo kàn lè dákẹ́ mo ṣe halẹ̀ mo kàn pariwo kí ni gbogbo òṣì yẹn gan gbádá kòtòrí tó mọ̀ ṣe máa ń halẹ̀ ńgbà yẹn tó bá ti halẹ̀ báyìí máa máa wò wọ́n níran ṣó ti yé bẹ́ẹ̀ yẹn máa máa wò wọ́n níran. next thing báyìí ó kàn lọ sórí platform ẹ̀ ló kàn bẹ̀rẹ̀ sí í ṣépè fúnra ẹ̀ ló bá bẹ̀rẹ̀ sí ṣépè ó máa sọ́ mi báyìí náà ibi tó ti ṣépè náà mo wà lọ́wọ́ mi o ó kò bẹ̀rẹ̀ sí ṣépè ni simply because ó sọ fún mi pé kí n gbé ọ̀rọ̀ wà màláìkà sílẹ̀ kí n jọ wàsíù jà mí lólè wàsíù ṣèkà fún mi mo hate wàsíù with passion gbanyẹ ní ó tiẹ̀ mo sì nígbà yẹn kó tó di bíi four five years ago mo tún ti wà mo tún ti forgive in fact títí di three years ago mo forgive gbogbo wọn until these days ọlọ́run ti gbọ́ àdúrà mi báwo lọ́lọ́run ṣe gbọ́ ọlọ́run ti yọ gbogbo ọ̀rọ̀ wọn kúrò nínú ayé mi i don't see them like human being i see them like animal èèyàn pẹ̀lú animal ò dẹ̀ lè búra máa gbélé àwọn animal ló ń bá wọn gbé àwọn animal ló ń bá wọn ṣe ẹranko ni wọ́n mẹ́ẹ́ ẹranko ni wọ́n àwọn èèyàn tó máa ṣèkà fún ẹ lójúkọrojú táwọn èèyàn náà máa support wọn àwọn tó yẹ kán máa ti padà nù nílùú bòmíì ìlú tó bá jẹ́ ìlú gidi ìlú gidi nílùú wa o tí àwọn èèyàn ò kì í fi gbàkànbọ̀kan nínú wọ́n ti ṣèdájọ́ wọn wọ́n ti máa jẹ́ kó lọ jókòó síbì kan ìlú gidi nílùú wa o gọ́ọ̀mẹ̀ntì tó dẹ̀ wà ń bẹ̀ ń sin respect to him I mean gọ́ọ̀mẹ̀ntì tó wà ń bẹ̀ ń sin respect to them not to him to them all. ó wà lọ sórí platform ó bẹ̀rẹ̀ sí í ṣépè fún mi mo jáde mo wá sọ fún padà pé èpè tó ṣẹ̀yìn ó kọ́kọ́ ṣẹ́ tà kọ́kọ́ mi ìdáhùn ó ṣẹ́ tẹ́lẹ̀ kejì mi dáhùn gbàtọ́ wá ṣẹlẹ̀ kẹta ó ṣe ṣáàt mẹ́ta ló fi ń ṣépè mo wá sọ fún pé èpè tó ṣẹ̀yìn tiẹ̀ ni o ó wá jáde ó wá bẹ̀rẹ̀ sí ní tún pa irọ́ ipe èmi fẹ́ kí màláìka bá mi sùn pé irọ́ mo pa mọ́ pé mi kọ́ mo promote ẹ̀ pé ẹlòmíì ló promote màláìkà ní Dubai tó jẹ́ pé gbogbo àwọn tó promote tó ti gbogbo àwọn tó tẹ̀lé wọn ṣe rí ẹ pé mo ṣàlàyé pé nígbà tí mo promote bọ̀bọ̀ yìí ó ti kó àwọn èèyàn dání tó ti plan fẹ́ mi pé wọ́n máa lock me up then tó bá ti lock me up wọ́n wá ṣe kí ni àwọn èèyàn wá take over the the, the eré tí mo ń ṣe yẹn onírọ́bó wà ní Dubai wọ́n bá gbé bí ànẹ́sì olè oníjìbìtì tó wà London ó lè pọ̀ London yẹn àwọn jìbìtì pípù pọ̀ London yẹn gan-an ẹ mi dáadáa I want to have my passport there's some things I want to do enough is enough of the bullshit Dubai tí mo gbé rí kán lọ bèrè dáadáa bóyá mo commit offence níbẹ̀ South Africa tí mo wà kán lọ wò bóyá mo commit offence níbẹ̀ always run away from these bad people because I face trouble from my country. Láti for tax something years ago ni mo ti face trouble ìyà tí mi ò ìdí mi ò ṣe ni mo jẹ ìyà ẹ̀ So I hate the criminal with passion. Ó wá bẹ̀rẹ̀ sí ṣépè fúnra ẹ̀. Ó lèmi kọ́ ni mo ṣe ìjíròrò fún Màláìka. Hmm. Ó lèmi kọ́ mo promote ẹ̀. èmi promote olórin wọ́n ti gbé bí aneswa wá to tó London to ń jalè ó lè ní wọ́n supporting bad boys wọ́n máa ń lò wọ́n láti work any men dúpẹ́ bí anes she call herself a promoter in London but she follow Malaika Sule to my show then they want they want to set me up for the police of Dubai to to arrest me and those people will take over my money and the show. I spend a lot of money, part of my capital to organize. When that failed, that day, that first game failed. The second one was, I will play this for you. They refused me my permit. I paid the permit two months before the time. I don't know that these people systematically on the net working against me. This is what they do against innocent people. And they want me. That's why, let me tell you something. For now, I'm disliking me, myself, standing stagnancy. Because I've talked too much on social media. We need to put some things right. And we need to put something in practice. Shebi they said I lied. They said everything I'm saying about them is a lie, man. Why should I be sitting here doing what now? And they call me a liar to people from other country. And you want them to, to treat me well. I'm not being treated well. And I'm not ready to be to be treated like askers as well. Together with my daughter. Okay? So they plan a lot of things. When this person died, I challenge was you. Who killed him? Because you also complain about stomach problem like that. That's what ẹnìkan pè mí. Mo play Bíọ́dún. Boy kan tó wà ní London tó lóun ti kọrin rí tó jáde fún Wasiu. Lẹ́nu ìjọ ìtàn tó wà ní Germany àbí tán jọjọ wà Paris. Mo play voice note ẹ̀ rí. ti pè mí jọ̀kan rí. Ó ní wọ́n ní kò mi. Pé òun sick gbogbo àwọn ló sick gbogbo ẹnikẹ́ni tó bá ti gbógun tì mí tí mi ò ṣe é gbogbo ẹni tó bá ti jáde fún mi tó jẹ́ pọ̀ tọ̀rọ̀ ni mò ń sọ tí wọ́n sọ fún yín tó nírọ́ ni mo pa tẹ̀lẹ̀ jáde ẹ̀ ní gbádùn kí ló sọ fún yín gbogbo àwọn tó ń support yín tẹ bá pé millions lórí social media ẹ̀ tẹ́ gáǹdé gẹ̀ẹ́sì mi ìkọ̀kọ́ lọ́mọ wọn máa yọ ẹ máa máa yọ kú ni ẹ máa máa yọ sọnù ni àdàbí tó yẹ pé mo kú lọ àdàbí pé nǹkan tẹ́ bá ṣe fún mi yẹn ìkà yẹn tó bá yẹ pé mo ń ṣe fún yàn tẹ́mi bá ṣe rere fún yàn tán ọmọ aláyé kan ló ń ṣe kò ní dá fún ẹ̀yìn ayé náà ẹ̀yìn ayé burúkú sẹ́ẹ̀ máa lọ ń ṣèyàn náà mo ṣoore fún màláìka ayé ẹ̀ wọ́n gbé wọ́n ló ń jalè wọ́n sọ fún mi láti Paris náà gbà tó lọ Paris wọ́n ló ń jalè ó máa gbowó lọ́wọ́ àwọn èèyàn báyìí tó máa rẹ́rẹ́ dírẹ́dì wọn náà London ni but that's not my business I'm talking about what they did to me and all of you tẹ́rí mi fín mi ò ṣẹ́gbẹ́ yín náà mo ti ṣe for the past 40 years I've been working for the past 40 years Tell téèyàn bá ti ṣiṣẹ́ 30 years nẹ́ni ìlú tó bá ṣiṣẹ́ thirty years thirty five years ó ti ní right láti láti láti ó ti ní right láti repent i mean láti retire I'm be working close to forty years ni mo ti ń ṣiṣẹ́ and nobody no father no mother nobody assist me and i don't go to anybody mo mọ àwọn olówó rí mi ò go for them pé kán máa confirm fẹ́ mi kí n bá lè forúkọ wọn jórúkọ kán bá lè sọ build me. the Lord single build me the Lord help me single-handedly just in n bá màá tún bẹ̀rẹ̀ tí ọjọ́ tí ò bá sí màá tún máa struggle títí nǹkan máa tún fi wà òkè náà ṣe ṣe tán ẹnìkan wá jókòó síbì kan a máa sọ pé ń purọ́ ni ẹ mọ̀ nǹkan lẹ́nu ọjọ́ mẹ́ta igan ẹ má bínú mo fẹ́ delete àwọn politician kó lórí platform because mo rí pé bí mo ṣe ti rojọ́ yẹn látọjọ́ tí mo ti dé báyìí tí mo ti ń sọ̀rọ̀ yẹn ó yẹ kí àwọn ti kó investigate àwọn people yìí kí ìjọba náà kó investigate wọn kó má support wọn But I noticed that the politicians are supporting them. They're giving them, uh, they're giving them up, up hand. They're supporting them. And when people are doing evil in society, and you're supporting them, and then you are fighting innocent, you are telling the country not to be settling. What do you want in your citizen being criminal? So, I'm ọkùnrin yìí ó ní pé ó ṣàparọ́ ọmọ bẹ̀rẹ̀ sí í ṣépè wọ́n mi ì dá lóhùn ní púpọ̀ ní orí kéèsì ọlọ́run gbọ́ mi ì bú púpọ̀ i'm just looking at her ó ṣe ṣáàtì mẹ́ta fún mi ó bẹ̀rẹ̀ sí í purọ́ nínú àwọn ṣáàtì yẹn lélẹ̀ ó tún wá lọ wọ́n tún wá interview ẹ̀ this is what they do wọ́n máa gbé sínú inú kíní kó ba lè lọ viral wọ́n máa gbé irọ́ sókè irọ́ yẹn máa go viral the lie will be going viral and people be hating you now you cannot have God again to come on my platform to come and abuse me and tó bá be lazy, come to my platform and abuse me ìwọ tó what's on sí platform àbò abuse me because kankan wọ́n máa gbé ẹ sí àwọn tó ní my ló máa sin ẹ àwọn tó bí ẹ ló máa sin ẹ ò video dàgbà ò ní jèrè. lára fídíò tó ṣe fún mi níjọ́ náà lọ́nà ilé ṣé ìgbà tó dẹ̀ ṣe fún mi sí ṣé àwọn tó ṣẹ̀ náà wọ́n máa pa ẹ́ torí ẹ̀ ọjọ́ tó bá máa pa ẹ́ àwọn ò ní lè speak fún ẹ pé kó máa pa bí gbogbo ń ṣe ní problem ń sìn ìgbà tá ń speak fún ìṣèbí tán bá ṣe tán wọ́n máa níwò ẹ fi sílẹ̀ o ayé ń wọ́rí ẹ̀ àwọn tá láyé ń wọ́rí ń sìn àtẹ̀yìn tó ń mú fún mọ́dà gbogbo yín pátá koríkodo àtẹ̀yìn tó ń ṣìfẹ́jọ́ yín sùn àtàwọn tó ń support ara yín ẹ̀wọ̀n ní gbogbo yín sì máa kú sí last last and I'm not going to speak for anybody again hear me and I'm not if I have money I'm not going to help anybody ṣé kí n gbọ́ kí gbọ́ kì í ṣe pé tí bá dé ground mi tí bá wà ní nàìjíríà mo lè lọ sí ìgboro kí n ṣoore fún ẹ̀bọ̀ kẹ́nìkan wá bá mi lórí facebook yìí pé kí n help òun kò ní dáa fún ẹni lórí facebook yìí wà wá bá mi tí mi ò mọ̀ yá ẹ rí tó jẹ́ pé lára àwọn ẹlòmíì tá a ti ṣépè fún tẹ́pẹ̀ tí ń já wọn mọ́ ẹ̀ ló máa ń bá wa pé ká máa gbàdá ká máa tún á lọ máa solicit ìfẹ́ nìkan àwọn tí bá dórílẹ̀ èdè nàìjíríà àbí tí bá lọ lójú títí má rẹ̀ tó nídìí ẹ̀ mẹ́ even níbí àwọn yẹ́ẹ̀ but pé kẹ́nìkan máa pè mí ló kó máa yín bọ́ọ̀sì mi pé ọmọ òun síkì ìyá òun síkì bàbá òun síkì sickness máa pa yín kúrú lẹ́yìn ni. ìgbà tí mo sọ̀rọ̀ àjálẹ̀ pé mùsùlùmí àlámàláìka pé ó gbé mi pé wọ́n ní àjálẹ̀ náà ní ọ̀rá yẹ́ wọ́n ní kì ni ṣe rọ́ iná pè ní àjálẹ̀ yẹn níbi gbogbo wọn ń ṣe nǹkan burúkú mo ló gbé mi lọ sí ọ̀rá ṣé mo ní mo fẹ́ lọ sílé babaláwo mo ní mo fẹ́ lọ sọ̀rá ni ṣé mo promote ẹni ó ti bá ti ń bọ̀ nàìjíríà kí n gbé kí n má sọ fún yàn pé mo ń bọ̀ bẹ́ẹ̀ ni mo sọ tòótọ́ ní tó ṣẹlẹ̀ ni mo sọ yẹn ṣèbí ó lọ sílé àwọn aláfáà kan tó gbé wọn lọ tó máa ní kó o sùn sílẹ̀ oríṣiríṣi nǹkan ni wọ́n ṣe fún ẹ láti pa ògo ẹ dànù ṣé mo ṣe sọ pé èèyàn ìdílé èkó mi ní tàfájà gbogbo èkó yẹn láàrin èkó yẹn kí ṣe pé wọ́n lájàlẹ̀ ó gbé mi lọ sí ọ̀rá lọ́dọ̀ àfáàyàn wọ́n ní bẹ́ẹ̀ ni ó ṣìṣì nǹkan ni wọ́n ń ṣe ń bẹ̀ tọ́tì mi mọ́nu lé ọlọ́run ni ò pa mí gbà tó rí pé mò ń sọ yẹn ló ṣàǹsọ fún pé ní má dárúkọ màláìka má dárúkọ màláìka kí má dárúkọ wàsíù nìkan torí pé wàsíù lòun ló ṣe òun wàsíù ṣẹ̀ mí mi ò kúrọ̀ bọ̀ tó wá jẹ́ pé sọ nígbà yẹn pé tí òun sọ pé kí má dárúkọ màláìka ìbá má ní ìṣù pẹ̀lú mi kó tó finish ẹ̀ up kan to finish ẹ ọ wọ́n make sure kó yájú sí mi ìwọ tó bá fẹ́ pa ẹ́ wọ́n á jẹ́ kó finish wọ́n á jẹ́ kó yájú sí mi torí pé tí bá èmi máa já ẹ pé tó bá ti fẹ́ da yí ẹrú tó ti ń bọ̀ màá máa sọ fún ẹ ọ̀rọ̀ mi lè má ní túmọ̀ sí ẹ ńgbà yẹn but wa mọ̀ létà ṣùgbọ́n nígbà tí n bá dákẹ́ sórí ọ̀rọ̀ ẹ̀gan tí mi bá dá sí mọ́ ayé ẹ̀ máa bàjẹ́ kì í ṣe mi máa bàjẹ́ àwọn ní àti iṣẹ́ tó bá ṣe torí pé olùgbèjà àtẹnutọ́nà bá ránṣẹ́ ń gbà mí wà á fi ẹnu ẹ àti ayé ẹ àti wickedness inú yín àtòtítọ́ tí ò òun lẹ máa fi kọjú ìjà sẹ́ni náà tí mi máa fi bá yín gbà tó bá máa yá ni tí mi máa fi bá yín ó dìde torí pé wọ́n ti promise ẹ̀ pé ẹ ìwà mú Paris ìwà máa ṣe gbogbo Europe wọ́n fún níṣẹ́ ń gbà yẹn ó ti wá kúrò níbì kó lo ṣeré wọ́n lòun àtàlájà sàláwà Àbẹ̀ní lọ ṣeré níbì kan ní Europe wọ́n ti promise eleven ahead bí pé wọ́n settle pẹ̀lú ẹ̀ wọ́n wá ṣe system láti settle pẹ̀lú ẹ̀ wọ́n fẹ́ finish pẹ̀lú ẹ̀ mi ò lè settle pẹ̀lú Wàsíù láyé gbogbo wọn wọ́n ti dèwọ̀ mo sọ fún yín kó fi gbogbo owó ayé owó Nàìjíríà kan kó sọ Wàsíù mi ò fẹ́ mi ò láìkẹ́ ẹni tó kọjú mójú mi kòrókòrò báyìí tó ṣèkà fún mi mo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi ò ṣẹ̀ wọ́n o màmá bẹ̀ wọ́n ìyẹn máa ń sẹ pé tẹ́nìkan bá ti mi kọ́ ọ̀lẹ̀ mọ́ wọ́n hate mi èmi kò hate yín with passion tára lè mi bá Me mi anybody to bá hate mo hate ye. mo le bá To tó bá wù mí mo ko wà lára mo kàn ń ṣeré ńgbà mi mo lè bẹ́ẹ̀ ṣeré lára wo èmi gan my spirit hate you àtogun ọ̀run to bá mi ṣiṣẹ́ they hate you Abi kí má tẹ̀ mọ́ pọ̀tà mi ló jẹ́ kó má ṣe burúkú fún mi they will hate you with passion they will show you hatred God Almighty the creator of heaven and earth will show you hatred. ó ní kí n gbọ́dọ̀ màláìkà sílẹ̀ mo ní kò possible ìyẹn ni mo ṣe padà wá ń gbà yẹn ni mo wá gba Wàsíù lẹ̀ lòun náà wá fẹ́ trade mi kò ní dáa fún ẹ Wàsíù ò ní ṣoríire gbogbo yín ẹ ní ṣoríire pọ̀ àtẹni tó kú yẹn náà òfò lẹ́jọ́ ṣe yẹn play ẹ̀ màláìkà tí ẹnì kọ̀ọ̀kan bí àjàjà bí àbámọ́ mi ṣe kú yẹn ẹ máa kú kó òjijì gbogbo yín pọ̀ àwọn tó ń support yín àkọ́wọ́ ò ní balẹ̀ ayọ̀wọ́ ò ní kú. ọ̀rẹ́rẹ́ ò ní pẹ́ ní ọlọ́wọ́ wọn mọ́ gbogbo nǹkan máa bàjẹ́ láyé wọn ni. ẹ ní ṣoríire they want me to be talking i will not talk for you ìwọ tí bá ti bá sọ̀rọ̀ tí mo ti speak fún ẹ rí you are lucky lọ́wọ́ gbogbo òkè tí mo ti gbé sí kò sí gbogbo àwọn tí mo ègé sínsìn tí mi ò ti speak fún rí kò sí gbogbo àwọn tí mo neglect sínsìn tí mi ò ti speak fún rí gbogbo yín tí mo tí mo sọ pé mo support yẹn tó dẹ̀ jẹ́ ibù nìyí tẹ́ tún ṣe ibù fún mi mo withdraw support mi spiritually ogun ọ̀run tó support tẹ́lẹ̀ ó padà lẹ́yìn ojú ìjà kọyín ọ̀run máa bá yín jà the Lord will slay you ẹ ní lọ sójú ogun kẹwìn ni mọ́ ẹ máa payá dànù sójú ogun ni ogun ayé máa gbé gbogbo yín mì gbogbo wọn tó support gbogbo yín ọmọ ọgọ́ ò ní pèsè wọn lọ́jọ́ lọ́jọ́ lọ́jọ́ lẹ́ read my lips àwọn tó ń support yín ọmọ wọn ò ní pẹ́ ẹ ní ṣoríire ẹ ní jèrè ó bẹ̀rẹ̀ sí ní gbógun ni ló ṣépè ṣépè ṣépè kó tó wá kú yẹn wọ́n ti torí wọ́n promise ẹ̀ eh, when you don't fight again when you don't fight again just support Wasiu ó wá sọ fún mi nínú ṣáàtì ẹ̀kan ó ní Bọ́lá ó lórí ẹ̀ la máa fi fa gbogbo ìjà tó wà nílẹ̀ what ó lórí ẹ̀ la máa fi fa gbogbo ìjà tó wà nílẹ̀ mo lórí mi Ori ta náà fífa orí tiẹ̀ ní torí mi ò bá tiwọn jẹ́ màláìkà tí ò rí one thousand dollar lásán láti ra ticket fara ẹ̀ nìkan tó ní rogbó ní kó máa bọ̀ pé tó bá ti débẹ̀ àwọn máa organize àwọn tó ń lùlù Dubai àwọn tó lùlù fún church wọ́n á lùlù fún o wọ́n organize instrument wọ́n support wọ́n á fún báyìí kókò lè wá kó lè fi káyé ẹ̀ fi yí padà ó lóun ò one thousand dollar ni one time ta Emirates ń gbà yẹn mo wá rí nígbà tó wa sọ bẹ́ẹ̀ mo wá ní à èèyàn mélòó náà fẹ́ kó wá wọ́n ní twelve mo wá kówó sílẹ̀ mo kó owó sí owó tí mo kó sílẹ̀ àkọ́kọ́ ẹ̀ mọ́ pé mi torí pé mi ti ẹ̀ lè ka gbogbo ẹ̀ tán I can't count it all because owó mọ́tò wọ̀nyẹn tán ti ẹ̀rà báyìí tán ṣe sẹ́ǹdì owó tí mo lọ gbowó lọ́dọ̀ ilé kan níjọ́ ẹ̀kọ́ báyìí tí mo fẹ́ fi ra mọ́tò mo kó sẹ́mi lè calculate gbogbo owó tí mo kó sílẹ̀ tán bọ́ọ̀tì mo kọ́kọ́ ra tíkẹ́ẹ̀tì èèyàn mẹ́wàá mo san owó hall mo san owó plane mo san owó owó owó owó visa visa lásán is about one fifty kí ni a máa ń ṣe visa ló ń gbà yẹn àwọn tó máa tó máa mi ṣe máa tó fún wọn lówó máa tó tọrọ owó lọ́mi a ṣe ambi a ṣe lot of things gbogbo hotel mo ṣe gbogbo ẹ̀ owó oúnjẹ àpẹ́kọ̀ everything okay ní tàkọ́kọ́ nìyẹn I spend a lot of money in the first one the second one tó wá jẹ owó ju tẹ́lẹ̀ kọ̀ọ̀kan yẹn lọ débi pé mo tún lọ mo tún ya owó mo tún ta jewelries mo tún kọ́ àwọn nǹkan mi síbẹ̀ ó wá lẹ́ẹ̀mí orí mi lọ́ máa fi fà mo dákẹ́ mo ń wò bó ṣe ṣépè fún mi mi ò sọ kankan ibi tó ti lọ ń ṣeré kiri nígbà wọn wá fún níbi iṣẹ́ kan àbí méjì ibẹ̀ náà ti fún poison jẹ ibẹ̀ náà ti fún poison jẹ abedin abedin ó sọ ó nínú lọ́kàn ló ń ó sọ fún mi voice to demo play rí lórí social media yìí yá tọrọ náà bẹ̀ mí jọ pé nǹkan oníkó wa bẹ̀ mí ni pé nǹkan oníkó wa bẹ̀ mí ni pé kí n jọ kí n dáríjì òun kóun wà lọ́spítù kóun sì kí nǹkan kan ṣe ń kọ̀ọ̀kan bẹ́ẹ̀ wọ́n yóò fẹ́ kí n gbàdúrà fún tọ́wọ́ ní kó lọ bá wọn mi kí n gbàdúrà fún wọn. that's why gan pàápàá lórí media gan gbà mí bá i don't feel like praying for anybody i tell you i don't feel like praying for anybody because nigeria full of evil and now you are generating it also you are involving abroad and people ìgbà tí mo débi ìbàyẹn sí ni wọ́n ti involve àwọn ará haiti wọ́n ti involve òyìnbó sí i pẹ̀lú owó tó ń jiyàn death penalty ni o ẹjọ́ nàìjíríà gọọmẹ̀ death penalty ni kẹgbúdọ̀ máa fún àwọn tó bá ti kówó tó lówó tó ń kó yẹn náà fi ń ṣe gbogbo ìṣẹ́ tí ò bá sí pé wọ́n ń kówó yẹn kò ní sí gbogbo orí burúkú tẹrọ́rìsì yẹn kò ní pọ̀ tó yìí. ẹ jẹ́ àpúlẹ̀ kí n tó kọ̀ǹtínú. desktop yẹn anybody tó bá mẹ́sẹ̀gì o máa wá sókè máa ka mẹ́sẹ̀gì máa ní aláàjì wọ́n máa gbọ́ tẹ̀ fẹ́ háàdì wọ́n máa wò ni kọ́kọ́ ló fẹ́ pè ó wá pè so network yẹn wá ń ṣe bákan bákan má àgbọn ah, tẹ̀sán. òun ló pè ó ní pé kí n pè ó pàtó tó ti wá dé after some time ó wá ní pé kí n pè wọlé sábẹ́ ṣáàtì òun wá fún mi nọ́mbà ẹ̀ so ebi ò dẹ̀ mọ́ pípa ẹ̀ they always look for people to call under their shout so that you can pull crowd for them ẹ̀ ní ṣoríire ẹ̀ ní ṣe kí ni ẹ̀ ní ṣoríire lórí ṣáàtì tí mo ṣe fún wàsígbà àwọn tó kọ́lé lórí YouTube tó kọ́lé lórí ọ̀rọ̀ mi wọ́n wà ń bẹ̀ àwọn tó ra mọ́tò tó ń ṣe dáadáa tèmi dẹ̀ ńlá kò owó nílùú Canada mi báyìí wọ́n wà ń bẹ̀ gbogbo yín pátá ẹ̀ máa yọ sọnù bí ọwọ́ ni ẹ̀ ní ṣoríire gbogbo ẹni jókòó tí mi pé mi ò ní mẹ́kọ̀ owó ẹ̀ ní owó ayé yín ò ní tòrò èyí tẹ́ mẹ́kì wọ́n máa pa yín dànù lórí ẹ̀ ni. ṣé ẹ pè wá ní ní sàn á ti fẹ́ parí program ẹ pè ní ìfúnra sọ fún mi pé ẹni ìfẹ́ hàbí ó ní jíjẹ nu ẹ̀ àṣé òun ti kọ́kọ́ pé kéèsì lọ sí ọ̀dọ̀ ẹ̀sàbọ̀. olórí burúkú ni gbogbo yín mi ò gbé kéèsì lọ sọ́dọ̀ ẹ̀sàbọ̀ kankan I never do that check my platform I started 2018 I never go to ẹ̀sàbọ̀ for anything ọ̀dọ̀ ẹni tí mo kọ́kọ́ pè nígbà tí mo wà lamẹ́ríkà and then I wasn't mi ò tí di blogger ngbà yẹn I wasn't a blogger then when I was in America I call Abike Tolulope Gaba I was not a blogger then I was trying I'm, I'm trying to to start like to explain but it was difficult for me then because there was no security like that like that. I was in the midst of it. They can easily do arms to my daughter and to me. So I call, well, I call Abike Tolulope. That's what connects Wasiwa in there and Tolulope Gaba together. I don't lie. Bí mo ṣe sọ̀rọ̀ yẹn, nígbà tí mo kọ́kọ́ send message tó ni kí n sọ̀rọ̀, nígbà tí mo dẹ̀ sọ̀rọ̀ Tori torí pọ̀rọ̀ Wasiwa mẹ́, ó ṣe ní kí n pè padà, bí mo ṣe pè padà, tí ò gbé kọ́ọ̀lù mọ́ nìyẹn. Tolúlọpẹ́ Àbíkẹ́ Tolúlọpẹ́ Àbíkẹ́ after that ẹni tí mo tún pè tí mo sọ̀rọ̀ màláìkà fún àti ti Wàsíù Àyìndé òun ni Saheed Shittu Saheed Shittu Saheed shitu. kí n tó wá sórí kí n tó wá sí Canada kí tó wá di blogger àwọn méjì yẹn ni wọ́n mọ̀ nípa issue yìí issue yẹn gan mi tí ìròjọ́ délẹ̀ pátápátá tàbí kẹfì ní kí n pè ń padà tó sáré ó dẹ̀ dá mi lójú pé ó máa lọ máa sáré wò pé ẹjọ́ ta ló mọ Wàsíù rí o wọ́n gbẹ́jọ́ ìwà fóun ẹnìkan tó lòun Auto Bola o lamẹ́ríkà ṣé rọ́ ni kábìkẹ́ jáde kó dì fún kó lè di bọ́ǹkẹ́ mi ò gbọ́rọ̀ lọ sọ́dọ̀ ẹ sábọ́ọ̀dù ẹ́sà bọ́ọ̀dù ló gbé ló rányàn sí mi ọmọ tó wà ní Cairo yẹn bẹ́ẹ̀ ni àmì tó wà ní Egypt yẹn òun ló rán sí mi ló ní pé tí n bá jẹ́ kó bá mi fẹnu sí instead of yẹn pé ó ní èrò gan pé tíríngbà yẹn three hundred ló ń wò ó ah tó bá dá sí báyìí gbogbo èrò máa péjọ sórí kinní yẹn ni wọ́n máa wọ́n máa gbówó mi jáde lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n máa fún mi lówó padà wọn ò ní fẹ́ kọ́rọ̀ yẹn ṣe kinní kan báìbù lélẹ̀ tí n bá parọ́ tí n bá parọ́ mọ́ wọn kọ́lọ̀ ń ṣe ìdájọ́ fún mi tí mi bá parọ́ mọ́ wọn kọ́lọ̀ ń bá mi ṣe ìdájọ́ fún wọn tọmọtọmọ. ó bẹ̀ mí bẹ̀ mí gbàtẹ́lẹ̀ ìkẹ̀dẹ̀ rẹ̀ èmi gangan kọ́ ni mo gbélé ìfún eléyìí ló lọ sórí pláfọ́ọ̀mù mi torí ọmọ tí mo háàdì bọ̀bọ̀ tí mo háàdì yẹn tó lòun wá láti ṣe scratcher yes scratcher ní ọbalẹ́ndé lọmọ yẹn lòun ti wá yẹn bọ̀bọ̀ tí mo ní mo rí ní ọ̀nà wẹ́fì àti mo ló wà ní Canada bí sotiye scratcher yẹn náà kẹ̀dẹ̀rẹ̀ ó ṣe wáyé mi létà pé ibi tí wàásù gbé ní láfíà jì ni láfíà jì náà níbẹ̀ yẹn jẹ́ níbẹ̀ yẹn wà scratcher sotiye bẹ́ẹ̀ ó ṣe wáyé mi létà you understand what I mean ọmọ yẹn náà ló fún Ashanti ní platform mi that's Princess Bola ó wá rí àwọn nǹkan tí mo ṣe title tí mo ti kọ wá sí ló lọ gbé lórí platform mi bó ṣe lọ gbé lórí platform mi àwọn èèyàn ó wá play ẹ̀ ó wá play ẹ̀ sórí platform ẹ̀ bẹ́ẹ̀rù ṣe wá wá sọ́dọ̀ mi nìyẹn èrò ẹ̀ kò wá sọ́dọ̀ mi ni wọ́n wá ń wo gbogbo tí mo ti ṣe bó ṣe rí pẹ̀rù wá sọ́dọ̀ mi yẹn ó divert by ẹ sábọ̀d wá lọ sí crowd àwọn èèyàn wò ń gbà ẹ̀ one fifty ló wá wò one fifty bó ṣe wá sáré bẹ̀rẹ̀ sí bẹ̀yàn sí mi nìyẹn kọjẹ́ kò ń gbé kọjẹ́ kò ń gbé kémi interview òun àmì kò ń interview mi àṣẹ wọ́n ti lọ sọ́dọ̀ ẹ̀ náà pé kó bá wọn gbaná ojú mi ó bẹ̀mí bẹ̀mí bẹ̀mí bẹ̀mí ó wá dọjọ́ Sunday nígbà tó bẹ̀mí ó bá mi sọ̀rọ̀ nígbà tó wá yá ló wá ní ẹ ní tó ṣẹlẹ̀ nísìnyí tó bá ti dọjọ́ Sunday òun máa jáde kí n pè wọlé ní ti ẹ̀ mọ̀ mo kàn jókòó mi náà ní báyẹn kí ẹ̀yìn sáà sọ pé ah màmá ti wà lórí platform sí mọ́ ṣe máa ń pọ́n wèrè lé Mama, ti wà lórí platform sìn Mama, ti wà ń sìn màmá ti wà ń sìn mo ní màmá wò ó ṣàní ni kí wọ́n ní kí n pè wọlé sìn reluctantly mo ṣe pè wọlé nìyẹn mo ṣe pè wọlé ló bá bẹ̀rẹ̀ sí pariwo mo bíi pé ó ń bọ́mọ ọ̀dọ̀ ẹ̀sọ́ olóòórùn olórí burúkú òsínwín ló bẹ̀rẹ̀ sí pariwo ẹ sọ kíákíákíá mọ́ ni a gbà tí mo kọ́kọ́ wọlé pẹ̀lẹ́ máa ọ ẹra máa ọ wá lóhùn ni irọ́ ni o this what they do all these people they are terrorists i'm telling you and they are working for terrorists to to terrorize people. So if any one of them is being arrested, I'm not going to speak for them. And I'm not going to speak, and I'm not going to pardon, and I'm not going to be sorry for any one of them tó bá wọnú problem. Tó bá rí mi nínú tèmi má gbà mí. Torí gbogbo e mo lọ́nú ẹ̀ náà kò sí tó gbà mí nínú ẹ̀. Oore tẹ́ bá ṣe láti fi ba yéèyàn jẹ́ ni. Bí mo ṣe wọlé, bí ó ṣe bí mo ṣe pè ní nẹ́sà bàbá ẹ̀sìn pariwo mọ́ mi bẹ́ẹ̀ mo kàn já kúrò lórí fóònù pé ṣe ìyàwó ni mo ṣe pé mi ṣe mi ṣe lọ sórí platform nìyẹn ọjọ́ tí mo ń sọ yìí aṣọ tí mo wọ̀ ó sì wà nínú ilé mi bí mi ì lè sọnù aṣọ yẹn mi ì tiẹ̀ mi ì lè sọnù aṣọ má gbàgbé ni tolúwa ni mí bá mi mú aṣọ kan báyìí tí lèsì void eh, kan báyìí ehm, aṣọ bíi kọ́lọ̀ rẹ̀ tí mo gbé sórí kéde tí mo tí mo kó jáde ní ìjẹta tó wà lórí bẹ́ẹ̀dì kó wà lórí lóforí ba just for minister die. Do you know it? Yeah, no, I put it in the box. Put you put it in the box? I already put it upstairs. I tí mo ń sọ I aṣọ tí mo wọ̀ rẹ̀. This is one of my clothes that I love so much. It's a car uncut, but from Swiss. I love it so much. Very expensive. Then I bought this clothes. Then it's part of the clothes I kept. Okay, I love it. You turn it. Aṣọ yìí ni mo wọ̀ lọ́jọ́ yẹn. Mo wá mi ṣe wọṣọ yìí nìyẹn. Mo wá jáde. Wọ́n rò pé ṣé wúmà yẹn ṣe èrè ni? The way they now want to be treating me. Mi ò ṣẹgbẹ́ màláìkà lọ́jọ́ orí. Mi ò dẹ́ ṣẹgbẹ́ ẹ̀gàn financially wọ́n jalè ní wọ́n dẹ̀ máa pay if they don't pay ah wo tí bàbá ọmọ mi báyìí ti kú mo máa forgo ẹ̀ you pay either you pay with your life you pay I tell you kò sí ẹ̀bẹ̀ tó fẹ́ bẹ ẹni tí kò kópa ìyà jẹ mo máa gbàdúrà tẹ́mi tí máa fi darúgbó máa gbàdúrà gbogbo ìrànyìn tẹ́ máa fi parẹ́ ni ọlọ́run gbọ́. mo wá ní mo wá padà wá sórí platform mi pé ṣé ẹni ṣe èrè ni mo ti ń ṣiṣẹ́ mo ti two thousand and eighteen mo ti ń sọ̀rọ̀ yẹn you understand me wọ́n wá ń purọ́ olóògbé wá mi ìbẹ́nìbọ̀dì ẹni tí mo lọ bá tí mo bá nìyẹn ìyẹn náà kẹ̀dẹ̀ rèé ẹ mọ orísìí mo fi tí mo fi pe àbíkẹ́ a wà níbi iṣẹ́ ní ọjọ́ kan nígbà tí mo wà lamẹ́ríkà wọ́n wá ní wọ́n lọ jà ní Stafford ìjà Stafford ọjọ́ mọ̀ pé ó jẹ́ kí gbogbo ẹ̀ blow wọ́n mọ̀ wọ́n káàkiri gba tí mo kọ́kọ́ máa rí wọn mo ti rí wèrè Esabod yẹn níjọ́ kan rí mi ò kì í ṣọmọdé bẹ́ẹ̀ ṣe ròyìn bí bá tiẹ̀ jọmọdé ní tójú mi rí ojojú yàrá ìyá wọn lọ ìyá tó ti jẹ mí láyé ìyá yàrá ìyá wọn ò jẹrú ẹ̀ tí ìyá kékeré bá jẹ wọ́n dàbí wèrè wọ́n dàbí òsínwìn ni bí ìyá ṣe jẹ ọ̀tá mi tó mú mẹ́ǹtẹ́ẹ̀nì bí mo ṣe rí píṣọ ẹnìkan wá awáwọ̀ ń bíṣẹ́ níjọ́ ìlàlẹ̀ ọjọ́ ìwọ́n wá ń ṣe pé à kàn wọ àwọn ọmọ nàìjíríà pé wọ́n ń jà lórí kiri kan kó máa ń speak lórí Facebook ah bí mo ṣe rí àbíkẹ́ mo wá ní mo dẹ̀ máa pe ẹni náà wọ́n náà máa ń speak pé ó máa ń ṣe kiri kan mo wá ní mo dẹ̀ máa pe bóyá àwọn tó ń yọ mí lẹ́nu yẹn wàsíù yẹn tẹ́mi ò tiẹ̀ mọ̀ pé wàsíù ló wà behind the battle the wàsíù wà nínú àwọn tó ń da Facebook gbogbo àwọn tó ń terrorize gbogbo àwọn olówó àwọn wèrè tó ń fowó sponsor yẹn wàsíù wà nù wọn tó bá ní kí n ka gbogbo wọn fún yín màá kà fún yín but òun yẹn àwọn yẹn mi ò ní kà wọn because wọ́n lè sọ pé wọ́n accuse wọn wrongly but kì í wrongly ò torí pé àwọn ayé ò tí mu wọn báyìí ṣó ti yé but I, I can tell you gbogbo wọn tó wà involve ẹ àwọn tó bá dẹ̀ wà involve nínú gbogbo kìíní yẹn wọn they are not ordinary person they are terrorists why are you fighting your government why are you fighting the citizen on Facebook? Hmm? And the Facebook is not is not being created by Nigeria. The owner of the Facebook is uh, is America. Emiko, kọ́ ni mo pe any one of them. Ṣòtíyé ibi tí ìyẹn ti wá di àṣẹ gbogbo pàtẹ́ sábọ̀dù ti ń bẹ̀yàn sí mi pé kí n pè wú yẹn tó ti bá mi sọ tó send number yẹn àṣẹ wọn ti pè náà láti nàìjíríà létà ló wá gbé voice note jáde pé wàsíù ti pè é ṣótiyé but wọn gbúdọ̀ ṣe báyìí pé he has to first of all attack me kan tó lè gbé lọ nàìjíríà he attack me before he go to nigeria and that is when he now ó gbé píchọ wèrè kan ní nàìjíríà àti píchọ mi tí mo ṣóhun sìn ó bá gbé papọ̀ ló bá gbé lọ sórí google pé èmi ń kọ́ mo ń bá wọn jí ọmọ gbé nàìjíríà ló bá gbé lọ sórí google ẹ̀ gbogbo yín tẹ̀ ń support gbogbo wọn ọmọ òní pèsè lọ́wọ́ lọ́jọ́ alẹ́ máa gbọ́mọ gbé máa gbọ́mọ sí ọmọ òní pèsè lọ́wọ́ ìjọba tó bá support yín ìjọba yẹn ọlọ́run máa fàyà yamayama ẹnikẹ́ni tó bá support yín tó bá wà nípò àgbàdo ó máa sagbára nù ó máa sùn kò ní jí mọ́ ẹni náà máa tọ́jú ọdọ́jú ikú. bó ṣe attack mi yẹn tó pè wọ́n tó ní pè wọlé yẹn àṣẹ wọn ti pè é later ló wá ṣe ẹgbà tó wọn àti Wasiu Ajah ló play voice yẹn àṣẹ wọn ti pè é kò pẹ́ ju ọjọ́ bí ọjọ́ mélòó kan o kò pẹ́ ọ̀sẹ̀ kan oṣù kan that happen January or February yeah that happen February now she travel to Nigeria February the same February the same February tí wọ́n pè tó ní kí pè wọlé yẹn the same February náà ló travel lọ Nigeria at February end wọ́n máa lọ ṣe Wàsíù birthday was third Wasiu lóun gbé wọn lọ Nigeria láti lọ parí ìjà fún wọn tó fi gbé wọn tó fi náwó wọn sókè pé go two of you go to diaspora now represent us in diaspora for what to terrorize people to steal people to destroy ayé ayé àwọn èèyàn ayé ẹ máa bàjẹ́ ni kò ní dá fún ẹ Wàsíù Wàsíù kò ní dá fún ẹ àti gbogbo àwọn tó support ẹ ó ní jẹ́rìí ọmọ bó ṣe fẹ́ kí n jèrè ọmọ tó kí n jẹ́ káwọn èèyàn jèrè àwọn ọmọ ẹ̀ ó ní jèrè ọmọ gbogbo ìtọ́ jẹ́ máa bàjẹ́ máa lójú Wàsíù iye ò ní da mo rí ẹlẹ́nujọ́ mẹ́ta tó ń tag mi ní àkọ́bí ẹ̀ ò ní jèrè gonna the day I cannot I cannot I cannot I cannot forgive you forever. the second day bó ṣe ní kí n pọ̀ yẹn ọmọ tó pè lábìkẹ́ yẹn iṣẹ́ Wàsíù bẹ̀ lẹ́rù láti ṣe kò kí ń ṣiṣẹ́ Wàsíù ọ̀rọ̀ kan ṣoṣo bó ṣe ìtọ́ lè ṣe fún náà ni pé iṣẹ́ tán lè ní kó máa ṣe náà ni kò ju iṣẹ́ kó wà lórí social media kó máa speak fún wọn kọ́ dẹ̀ máa fún ní crowd kó máa sọ pé ṣé ìyẹn sọ́ di ìyàwó anybody lẹ́yìn tó bá sùn tó gbé fún àwọn tọ̀hún yẹn òun náà ló wà ń bẹ ńjọ́ tó ọba fẹ́ ọ ní ìbá mistake fẹ́ ńjọ́ tó jáde tó ní Wasiu is not my father tó máa ń father tele. O ma ba ayé ẹ̀jẹ̀ ni èmi ò sí náwọn ayé tó fẹ́ bàjẹ́ Wasiu i'm coming to Nigeria irọ́ tí n bá pa mọ́ anybody yín sue me for his let me sue you for all the atrocity and the evil you have done to me and anybody that support you against me ọlọ́run máa pa ẹni náà rẹ ni bí Fáráò ṣe parẹ́ tí Gòláyà ti parẹ́ tí Hẹ́rọ́dù tó parẹ́ tí Fáráò parẹ́ sókun pa bí gbogbo ẹni tó bá support ẹ̀ against mi gbogbo wọn ṣe máa parẹ́ nìyẹn. two days later I mean that's the same month that after she attacked me and Esabod started placing my video that I'm I'm part of them that if I'm not part of them why did I know you understand that's what she said and she sponsored and Ayinde now sponsored them to Nigeria. The two of them. Because I sọ so we pay ní lè ṣiṣẹ́ yẹn. Kò lè ṣe òun ló ṣe sáré wá èèyàn àná òun ló dẹ̀ ṣe gbé mọ́ra. Tí ó wá di pé ó sáré gbé lọ Nàìjíríà wá bẹ̀rẹ̀ sí ń ba you know ọ máa sọ ń gbà yẹn náà àbí ká máa sọ pé ẹ ṣáà mọ̀ pé mo gba ìjà yín jà bó ṣe sọ fún ọ̀nì náà ṣáà mọ̀ pé mo gba ìjà yín jà níjọ́ tó wà àti bí àná ti pàdé nílé ẹ̀ ń gbà yẹn ẹ ṣáà mọ̀ pé bóun ṣe gbọ́rọ̀ yín sórí lórí Facebook níkànkiri kan ìgbádá in tó ṣẹlẹ̀ nìyẹn wọ́n wá tan eléyìí náà mọ́ra gbàtán padà dé ṣé wọn ọjà ni bọ̀ bí wọ́n ṣe bí Wàsíù Àyìndé òun àti ẹ́sàpọ̀lù ṣe jà tó òun ló máa bẹ àwọn èèyàn tó bá fẹ́ polówó ọjà ló máa bẹ wọn lọ sọ́dẹ̀ tó bá ní kán má gbé fún ọ bí aláyẹ ẹ̀rí kan gbé fún òun ní toró bẹ̀rù ẹ̀ ẹni tó dẹ̀ bẹ̀rù yẹn náà ló máa pa ẹ́ tó bá lè support ẹ̀ anyway ṣá ìjẹ̀ sí nǹkan tó kàn mí tó bá wùyàn ló lè bẹ̀rù bọ̀tí tó ṣẹlẹ̀ ni mo fẹ́ sọ. ní ẹni kó lọ mú kúfù ọ ó ní mo ti gbé ọ̀rọ̀ lọ sọ́dọ̀ Esabod yẹn ó ní kó lọ mú ta ló fún yín license you are using data and phone I have better phone I have data phone I'm in position America lèmi wà ẹ̀yin wà ní Europe ìlú tẹ́ ẹ wà kò dáa ju ìlú tí mo wà lọ ó ti yé yín ẹ̀ ń gbọ́ òfin kan tún wà nílùú yìí bí ẹ ṣe ń ṣòṣì bí ẹran oníwòye you cannot do that in America you cannot do it in Canada here wọ́n ti wá nǹkan ṣe sọ́rọ̀ yín látijọ́ yìí ibẹ̀ yẹn náà ló gba wèrè Dublin ló gba wèrè ló gbò sẹ́wọ̀n àti gbogbo nǹkan ṣiṣẹ́ ṣe mẹ́ẹ̀ ní Europe yẹn ibẹ̀ ló gba orí burúkú o ibi báyìí ó ṣe bẹ́ẹ̀ gba wèrè bẹ́ẹ̀ púpọ̀ ó ń gbọ́. ó ní kí lọ mú proof wa kò béèrè proof lọ́wọ́ mi two thousand dollar ló béèrè lọ́wọ́ mi lẹ́yìn tó bẹ̀bẹ̀ at that moment wọ́n mọ̀ pé mi dẹ̀ ní ní two thousand dollars láti mú àpè mo ti ń ṣe fúnra mi náà kí ló máa béèrè owó fún lọ́wọ́ mi ta ni wọ́ tó máa béèrè owó ṣé newspaper gan ten thousand wọ́n fún wọn nàìjíríà àwọn jíngù yẹn aláròye kan àbí kí lórúkọ alátọ́ka àbẹ́wò ni tó wà lágége gbogbo wọn tó bá fẹ́ ṣe jẹ jíngù ó lè ti wọn kó ti tó hundred thousand sí twenty thousand ten thousand ló máa fún wọn máa ṣe jíngù jíngù jíngù nígbà tó owó ti lọ sókè ó ní kí lọ mú two thousand dollar wá wọ́n náà jà mí lólè tún ní kí lọ mú two thousand ìwọ ló bẹ̀bẹ̀ wá sọ́dọ̀ mi ẹ ní jèrè Wàsíù ò ní jèrè olè alájàlẹ̀ ìgbà tí mo dẹ̀ ń sọ̀rọ̀ mo ní à nǹkan báyìí báyìí ni wọ́n ṣe fún mi o efe le o báyìí báyìí o Wàsíù ló ní kó máa gbé mi o ó gbé mi lọ bì kan o kìnnìkan kìnnìkan o ọlọ́ọ̀ ilé ìdùnmọ̀ rẹ̀ ń gbọ́ bọ̀bọ́ ìfúnra rẹ̀ ló sọ fún mi pé òun ní ọmọ kan nínú ilé pé ọ̀rẹ́ òun ní òun nínú ilé pé ló ní àjálẹ̀ nínú ilé ẹ̀ pé gbogbo ibi tó ń kọ́ wọn yẹn pé òun nínú ilé ẹ̀ tó wà níwájú mi ò ṣe tètè tán ní ìpúrọ̀ mọ̀ ó lóun ní èèyàn ṣé bọ̀bọ̀ yìí sọ pé òun ní èèyàn òun plant èèyàn ti Wàsíù àbí kò sọ ó lọ́ọ̀rẹ́ òun ni ó ló ń bá ṣiṣẹ́ ó ló ní àjálẹ̀ nínú ilé mo dẹ̀ ni wọ́n ní àjálẹ̀ ń jẹ̀bọ́dẹ̀ ṣé látìgbà tó ti sọ̀rọ̀ sí Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì àwọn ọlọ́pàá efcc ṣé wọ́n lọ wọlé ìyá Wàsíù Àyìndé Wasi, Wàsíù àwọn to come to Nigeria náà ẹni tó sọ pé olájàlẹ̀ tó bá ti lọ sẹ́ gbogbo nulẹ̀ ẹ àti gbogbo ibi tó kọ́ tí ò bá ti sájàlẹ̀ mẹ́ sue me to court orí ẹ burú ni ẹni máa sọ pé don't come to Nigeria they are not treating me well the way I want in this Canada àbí ò rí ojú ẹ̀ fún ọgbà tí mo ṣe bẹ́ẹ̀dẹ̀ mi tó ń sọ pé ọmọ mi ò gbúdọ̀ ṣe bẹ́ẹ̀dẹ̀ wọ́n dẹ̀ ń ṣe anything fọmọ mi mẹ́rìndì tó kọ́ tọmọ mi qualify náà ni wọ́n fún what What should I be doing around the place they don't want me What should I be doing? Especially with my daughter. I want to come there. Tẹ́ ti pa gbogbo èèyàn. Kẹ́ má kú mọ́. Ẹni ṣoríire. Mi mọ ohun tó ń lọ torí ẹ́fọ́ọ̀dù wo prógráàmù kò ń lọ títí. Wèrè ni wọ́n kò hàn àìsàbọ̀dù ni. Òun ló kọ́kọ́ gbé ṣóò mi òun ló kọ́kọ́ gbé ṣòmí kẹ́sàbọ̀ tó rí bẹ́sàbọ̀ dẹ̀ ti rí kò lè bá mi sọ̀rọ̀ pàtó tí wá lọ sọ́dọ̀ eléyìí eléyìí jẹ́ ọ̀tá Wàsíù ń gbà yẹn definitely Wàsíù ò ní fẹ́ kélé gbé kò dẹ̀ ní fẹ́ kí a partner lórí nǹkan strong gbogbo géèmù yẹn bó ṣe bẹ màláìkà nìyẹn láti set gbogbo géèmù yẹn wọ́n máa ń sọ fún pé màmá sọ pé wọ́n gbé géèmù wá ni wọ́n máa ń gbé géèmù ni wọ́n ń play géèmù lórí yín ni they are just playing on your intelligence that's his meaning I was telling them but n gbogbo àtẹ́lẹ̀ dẹ̀ ti ta me. mi definitely ìgbà tó ti ń ṣépè fúnra yẹn tó náà máa da gbọ̀rọ̀ lémi lórí nígbà tó bá ti wá fẹ́ dì pẹ̀lú ẹ̀ I'll be looking ní tó máa fi pa gbogbo yín tán tó máa fi báyé gbogbo yín jẹ́ tó máa fi rún gbogbo yín dànù àwa dẹ̀ wá láti gbàyàn lání èyí tí mo sọ yẹn gan náà mo sọ gan ni kí ẹ kọ́dà má máa fall into it kọ́ lè kọ́ bu wèrè wọn bọ̀ lẹ́yìn ìgbà tán kọ́ bu wèrè wọn sì wọ́n ń para wọ́n pa wọ́n ṣé wọ́n ti ṣe nǹkan kan rí nàìjíríà tó horrible horrible nílẹ̀ yorùbá yẹn tí wọ́n ní rí one way or the other ẹni tó bá ṣe kí náà tí ò ní close wọn wà sí tí wà sí ò ní wà involved into it ẹ ti rí kan ṣe mo bèrè ní ẹni ló kọ́kọ́ gbé ṣẹ́wò mi ṣẹ́wò mi mi ìdẹ gbé fún ọmọ tí mo rí ní Canada tí mo rí pé wọ́n ní kó torí lójú tèmi ṣe wọ́n ní kó trace mi lọ sí ibẹ̀ yẹn ibi tí mo lọ ń jọ yẹn torí mi ò sọ Yorùbá mi ò mọ bó ṣe rí mi tó kàn déédéé cross mi lọ́nà tó tẹ̀bẹ̀ sí sọ Yorùbá sí mi at the end of the ti at the end of the day ọmọ láfíàjì ni ọmọ láfíàjì ọmọ scratcher ni níbi scratcher náà kẹ̀dẹ̀ ní Wàsíù gbé ní láfíàjì. eléyìí náà kẹ̀dẹ̀rẹ̀ ọmọ Lagos Island náà ni Ashanti for you to know that all of them they tell you they follow you bomber to bomber what for what for what reason èmi ò dá sí program anybody so I'm rẹ ṣàpè mí ṣe Okay, bad ibi tó ti wá sọ̀rọ̀ yẹn táwa parí program kò ju five minutes ẹ̀ máa parí program ṣá lọ̀rọ̀ yẹn ọkọ̀ bébí ṣe parí program làwọn gbogbo àwọn tó wà lórí platform aláàjì dábàá bẹ̀ sí pè mí ẹni pé pé ọmọ yẹn ni o ẹ ká gbọ́ tó fẹ́ wí o ẹ ká gbọ́ tó fẹ́ sọ kíní kọ̀ọ̀kan. look at me ẹni tó ń pè èmi tó ń pè lọmọ yìí ìgbà tí wèrè yìí ti ń kọrin tó máa ti ń ṣe jọ́ǹpù láti ń gbórúkọ ẹ̀ ìyálà ìyá gbogbo àwọn sẹ́ẹ̀tì ẹ̀ ó ti yé kì í ṣe pé mo fi ń boast mo ò fi boast mi ò fi boast ẹni tó ń pè mí lọmọ yìí ìyálà já ẹ̀ ìyàwó ẹ̀ lè máa tò ó kàn lè ti gbójú mi lọ lọ́jọ́ orí ó lè ti gbójú mi lọ. wọ́n òkè ẹmọ tó máa ṣẹlẹ̀ mi á pè n tó bá máa ṣẹlẹ̀ á mọ̀ ẹ ṣáà pé gbé wá sórí program ni kó tiẹ̀ wá sọ kó wá ṣe ah, òkè o ó fi wá hmm, báyọ̀ sọ pé èèyàn kankan lájà lè mi mọ ohun tó ń jájà lè mi mẹ́ni tó. ìgbà tí wọ́n ti fún ní bribe tí wọ́n ti sọ fún pé ẹ wọ́n máa kó sẹ́tù èèyàn kì í fight bẹ́yẹn kíríkan kíríkan ló wá wò pé òun fẹ́ da ọ̀rọ̀ sórí mi ni o mi ò bẹ́ kó bá mi speak o mi mo yá ẹ̀ o mo ò dẹ̀ sọ fún ọmọ yẹn náà wọ́n wá cross mi lọ́nà mi ò sọ fún pé ẹjọ́ o mò ń wẹ̀ tó fẹ́ mi speak nígbà tí mo ti sọ fún Saheed Shittu tó ń speak kò sọ nǹkan kan sí mo tún rí pé wọ́n tún gbéṣẹ́ fún tó tún fẹ́ fi obìnrin kan Saheed Shittu tún fẹ́ jẹ́ kóbìnrin kan lọ kọ̀ mí suicide ni mo wá wò ó ni mo bí yẹn mi mo gbálẹ̀ obìnrin yẹn wọ́n ló wà lamẹ́ríkà báyìí nígbà yẹn tí Saheed Shittu wọn ti gbéṣẹ́ fún Saheed Shittu kó máa dàgẹ̀ èmi mo gbóbìnrin yẹn lẹ̀ lọ́wọ́ Saheed Shittu mo dẹ̀ ní pé Saheed Shittu kẹ̀lẹ̀ rẹ kò béèrè lọ kò dẹ̀ fẹ́ sọ́ sí ó ti di pé wọ́n máa sọ pé tó bá ti tọ́jú ìyá ẹ ẹ tó bá ti bú ìyá ẹ ṣé mo bú ìyá ẹ má máa fi pé wọ́n bú ìyá èèyàn ẹ má máa fi ṣe kinní fún yàn owó tó ń jí lọ́wọ́ mi wọn kò fún ìyá mi tó bá láìkì ìyá mi wọn ní ṣèkà fún mi anybody tó bá sọ pé mo bú ìyá mi gan kò kọ ẹ àti ìyá mi gan tó bá pẹ́ láìkì ìyá mi ṣe máa jà mí lólè ni àbí láti ìbẹ̀rẹ̀ tẹ́ ti ṣe ṣé mo tiẹ̀ ti mọ̀ pé mo mo ń bá àgbẹ̀ mi àtìyá mi ń jà kó tó di pé màláìka wa jà mí lólè ṣé mo sọ fún yín pé màtìyá mi níjà níbi kíní bí màláìka wọn ṣe gbé sọ́wọ́ sọ́wọ́ yẹn nìyẹn ẹni tẹ́ bá ti ya ẹ wọn ò ní jẹ́ kó ṣe oríire ẹ ọmọ tó bá ti ṣe kíní kan fún yà ẹ wọ́n máa ń fi yẹn sọ ọlọ́run ò sọ bẹ́ẹ̀ fún mi tó bá jẹ́ náà lùkran nílẹ̀ tìka ọlọ́run kọ́ ló kọ́ lùkran bíbélì tó sweet mi ni ma ṣe tó ráyè tèmi mo fẹ́ live mi live tiẹ̀ mọ́. mi ò bẹ́ kó bá mi speak Enu mi mo fi ń sọ̀rọ̀ mi gbogbo àwọn tó rà mí ọ̀pùn gbà yẹn wọ́n sọmọ ọ̀jẹ̀ bóde ó ní jẹ́ ẹ̀kan báyìí mo ti mọ̀ látẹ̀pẹ́ mfm lájọjọ́ lọ ọmọ ọ̀kan báyìí ó ti wá di aṣẹ́wó ṣàti ní connection sí báǹkì ọmọ ìṣoko báyìí ó wà lórí platform a lot of àwọn guest wà lórí wọ́n máa wá nígbà náà tó bá sọ pé hey hey aunty mummy all these people are dangerous all these people are dangerous mo lè mi gan ti dangerous ẹ má máa sọ pé ẹnìkan dangerous ẹ̀mí gan bí mo ti bá ti ń sọ̀rọ̀ tí mo ìwọ ọjọ́ tó bá ti lè dìde láti kọjú ìjà sí èṣù ni wọ́n gan ti di dangerous to Satan dangerous is Satan is dangerous to me I'm also dangerous to Satan ẹ̀rọ ṣe sọ pé ẹnìkan lá kí ní jájà rẹ̀ kan kò yé mi ní ìmọ̀ òun iná lọ sọ pé torí gbogbo bó ṣe bébè mi ṣe pé padà yẹn ló ń sọ fún mi pé ó lájà alẹ̀ ó ní kinní kan ló ti ń ṣàlàyé fún mi. kí náà àbí ló sọ. ìyẹn ọdúnbọ́lá àtọ́nikẹ́mi pè ẹ̀ mm. àtọ́nikẹ́mi pè padà mm. ló wá ń ṣàlàyé bẹ́ẹ̀ fún lórí fóònù tó ti yẹ yín sí mm. so níjọ́ tí the following program ta máa ń ṣe yẹn òun lèmi ṣe ń bí pé ah, a ti ẹ̀ ń gbọ́ pẹ́ ló ní àjàlẹ̀ ó tún yí mímí lọ́wọ́ bẹ̀ pé ah, òun ò ah, òun ò lè sọ bóyá ó lájàlẹ̀ kankan. ṣe rí i pé ó ń parọ́ mbẹ̀ yẹn ṣe rí i pé màá ní parọ́ she lied but wọn ń sọ̀rọ̀ ẹni tó bá ti kú but ẹni tó ṣe ló ẹni tí ó kàn ṣẹlẹ̀ ni mò ń sọ ń sìn ó ti yé ó lóun ó ní tẹ́ bá wo ṣó ẹ̀ dáadáa nǹkan tó sọ kì í ṣe pé gbogbo nǹkan tó sọ fún tó sọ mọ́ Wàsíù gbogbo majority àwọn ọ̀rọ̀ tó sọ bíi thirty mi seventy five percent ọ̀rọ̀ tó sọ nípa Wàsíù tó tọ́ ni máàlì tó kù yìí gbogbo seventy five percent ọ̀rọ̀ tó sọ pọ́tẹ́mọ̀ nǹkan ìgbà tó yá tó bá ti wá padà wá bá wọn tó ń sọ pé jẹ́ ká settle ẹ̀ka kọ̀ọ̀kan jújà tẹ́lẹ̀ gbogbo wọn wá gbàgbé so wọ́n máa fẹ́ kọjú ìjà ti ẹni tí ó jẹ́ olódodo wọn wá nímọ̀ pé wọ́n máa jẹran ara wọn wọ́n máa para wọn láàsì ó ti yé kò purọ́ mọ́ wá sí o this boy this guy this man kò purọ́ mọ́ wá sí o bọ̀ nígbà kan padà wá tí wọ́n wá gbé ọ̀rọ̀ yẹn màláìkà ni wọ́n bẹ̀ sí i wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí fún níṣẹ́ ńgbà kó tó di pé owó kó tó wá kú ẹ lọ bèrè ọ̀rọ̀ tí mo sọ ìṣerọ́ ni àbótọ́ wọ́n wá fún ní ṣó bíi méjì kan bóyá ó lọ ṣe kan Germany àbó lọ ṣe kan Paris ó ṣà lọ ṣe ṣó ó ní nǹkan tó tẹ gbóhùn àti sàláwà Àbẹ̀ní papọ̀ àná ẹ má gbàgbé kí n tó gbàgbé ń sin ẹ pé mi ń celebrate alájà sàláwà Àbẹ̀ní lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ pé wọ́n ṣe bẹ́ẹ̀ mi celebrate wọn mo dẹ̀ máa ń celebrate wọn dáadáa ẹ má bínú o ọ̀fun ṣe yẹ mi pé alájà wọ́n dẹ̀ gba nọ́mbà mi wọ́n máa ń pè mí nígbà tí mo wà nàìjíríà mi wọ́n ní kí n tiẹ̀ rí wọn kí n tó kúrò kí n tó travel mi ì rí wọn but some máa need nǹkan like wọ́n máa láwọn airtime ni wọ́n máa ń béèrè máa ní kó bá mi lóòdù airtime ẹni tó máa bá mi lóòdù airtime fún wọn ẹ mọ̀ pé nígbà yẹn kó lóòdù airtime kó lóòdù fifteen twenty thousand mo máa lóòdù ẹ̀ fún ẹ̀dọ̀ lọ́wọ́ ọjọ́ tí wọ́n ṣe ìgbéyà tí wọ́n ṣe òkú ìyá wọn kò sẹ́ni tó ná owó tí mo ná fún wọn mẹ́yìn ìgbà tí mo wá dé Canada bíbá mo kàn rántí ni òtọ́ lọ́jọ́ tí n bá rántí nǹkan táwọn èèyàn bá ṣe fún mi tí ò wù mí màá kàn dákẹ́ mo ti máa rí wọn báyìí bàbá ni wọ́n ṣe bẹ́ẹ̀ dì ẹ̀hẹ́ ṣé mo tan mọ́ family ẹ̀ tí bá ti ṣe tèmi máa celebrate ni bí ti ẹni pọ̀ sí ẹ̀ àbí mo ṣe bẹ́ẹ̀ ṣé mo ṣe happy birthday ní ọdún ìfún yín February ni wọ́n bí mi ṣé mo ṣe happy birthday àmọ́ mo ṣe tọmọ mi mo wá pè wọ́n ní ọjọ́ kan nígbà tí mo wà bí mo tún wà lórí live chat náà ta ló ń sọ̀rọ̀ yìí wọ́n sáré court ni kí ni mo fẹ́ máa yẹ̀yẹ́ mi fún tí máa máa pọ́n ẹ lé o ní kan tó fẹ́ offer mi o jẹ́ celebrate fápò ara ẹ̀ ni owó èmi owó mi mo ná fún yín ó ti yé yín ọ̀rọ̀ kan dẹ̀ sọ fún mi nípa Wàsíù Àyìndé mo sọ wá dàbí pé ṣe ni mo parọ́ mọ́ wọn àwọn ló tún sọ̀rọ̀ ọkọ wọn fún mi wọ́n sọ fún mi pé kí ni mo lọ ṣe lọ́dọ̀ Wàsíù Àyìndé oge wo ló gbé mi lọ́dọ̀ Wàsíù Àyìndé wọn mọ̀ mí tẹ́lẹ̀ but wọ́n mọ àwọn tó mọ̀ mí rí bí ìyá Wàsíù bí ẹ̀gbọ́n wọn ìyá Kẹ́mi tó wà ń tọ́kùn ẹni tó ń tẹ̀lé nìyẹn ìyá Kẹ́mi ìyàwó babaláwo dẹ̀ ni ìyá Kẹ́mi náà mo máa ń rẹjà lọ́wọ́ wọn so àwọn tí mo mọ̀ ni àwọn tí ìyá wọn gan kí má mọ̀ wọn mọ́ mọ́ màmá yẹn tán gbé ní tọ́kì wọ́n wà ní tọ́kì nígbà tọwọ́ táyì tó wà ní inú ṣọ́ọ̀ṣì kan ní tọ́kì bẹ́ẹ̀ ni ẹ̀sán ní sáà mo dẹ̀ ṣe dáadáa fún wọn bọ̀ tí njẹ́ kan báyìí mo pè wọ́n ṣe ni wọ́n ṣe mo dé amẹ́ríkà gan amájọ́ ń sọ̀tà amájọ́ ń ṣàt lórí whatsapp mi lórí fóònù mi tó wà ń bẹ̀ amájọ́ ń ṣàt bọ̀bá ta débì báyìí ebi òmẹ́ni tó ń bẹ̀rù wọn pé ọ̀rọ̀ tí wọ́n tó bá ti sọ̀rọ̀ kó lè dúró lórí ẹ̀mí dẹ̀ ń gbèjà wọn náà ni bó ti bó ti sọ̀rọ̀ fún bàbá kọ̀lẹ́ntì náà rí nítorí alájà sàdáwà bẹ̀lẹ̀ tá a bá ṣe tán gbogbo máa gara sí ẹ tó bá dẹ̀ gara sí ẹ tán wọ́n bá dẹ̀ tún ṣe dáná wọ́n fẹ́ kó máa pẹ́ ẹ sórí platform ẹ má tẹ́ nígbà tó ti ṣe burúkú fún mi àjàjà ìdí mo ti náwó fún mama don't expect me to celebrate or to do anything good to you now Okay, yàgbọ́ ẹ máa yàgbọ́ ẹ ni. my head dey hurt what people have done to me insulting me. They be tagging me. She doesn't celebrate this one. I don't celebrate you. I tí want my ilé ńkọ́ kí ló ṣe fún mi. Mo jẹ̀bi ni now. America got talent ló kí ló wọ̀. Mo ṣàrí pé orin rẹ̀ tiẹ̀. No. Eh? No, you don't disturb me. You don't. You are not. Ṣé ọmọ yìí yóò fẹ́ kó mi yọyọ báyìí ok ohun táwọn èèyàn fẹ́ kọ. ṣe máa gbọ́ ẹ wá rí nígbà tó change mind rẹ̀ tán ti bẹ́ẹ̀ tọ́nà máa fún níṣẹ́ tó ti yẹ yín mẹ́rin gbà ló wá sọ pé iṣẹ́ rí ọmọ yóò fẹ́ kó mi sí ọba àti pé bóyá èmi ni mo wá bá pé kó help mi ẹ ti understand bẹ́yẹn ẹni tí mo sọ pé kí màláìka fún mi ten thousand ó yìí máa fẹ́ rẹ̀ sọ́mbì ṣé ten thousand yẹn wà ṣé ó wà ní owó lára owó tí mi sọ fún tèmi ná fún màláìka ṣé ten thousand dollar yẹn wà ní lára owó tí màá jẹ́ pé wọ́n ya ìka wọ́n yọ lórí burúkú tí mọ́tò máa pa wọ́n tọmọtọmọ ẹ sọ ẹ sọ kan gbọ́ làbìjọ ń discuss yẹn lọ lórí program torí agolé mi ni mo lò pé kó lè láwò káwọn èèyàn lè gbọ́ ohun tó ń sọ ṣé wọn gbogbo ẹgbẹ́ tí ra machine ti òun tó bá yẹ kó mo ti ra machine yìí gbogbo ayé mi bá mo ti àìsàn rẹ bọ́ọ̀lù kò láwù dáadáa mo ti lo agolé yẹn lórí agolé yẹn ní speaker so làbìjọ kìíní so bàtà bìjọ ọdẹ ń gbọ́rọ̀ mọ̀láìkà mọ̀láìkà mọ̀láìkà wọn mi ni màláìka màláìka kéré sí mi má fọdún kò sọdún kí ló tún ṣe wà àti màláìka màláìka náà wà ń bẹ kí ní kọ òkè ó mọ tó máa ṣẹlẹ̀ èmi á pè màláìka màláìka ò yẹ mi lè bá sọ̀rọ̀ mo ti rí ti pẹ́ àmọ́ kò rí ti mi lè bá sọ̀rọ̀ tí bá ìpè lọ́la àṣàrò ìgbé fóònù lè pè ọmọ ẹ̀dẹ́ gbé fóònù lóòótọ́ ájì bàbá ń bọ́ súlẹ̀ kí ló dé kí ló ń ṣẹlẹ̀ èwo ni nǹkan ló ń ṣẹlẹ̀ kí ló fẹ́ ó ní bàbá ṣe ètò trust mi trust yìí ẹ̀ báwo ìwọ tí mo ti rí ti pẹ́ èmi ò mọ ohun tó ń ṣẹlẹ̀ láàrin yìí trust yẹ tó ní kò tó mi yíṣẹ́ pé mi ò lè trust yẹ àmọ́ ìgbà mi wà fọkàn sí bìkan ibò mi ló máa lọ já sí o hmm. ohun tó bá ṣẹlẹ̀ ni kò ṣàlàyé fèmí kankan kò jẹ́ kémi mọ̀ dẹ̀bi à kò sí wàhálà pé aláàjì ẹ bèrè lọ gbogbo fáǹsì o òun ò ní kí fáǹsì kan mú un lọ sí bùtíìkì lọ ra nǹkan fún un rí pé gbogbo ntọ́mọ ìsọ irọ́ ni. Hmm irọ́ ni ìgbà tó ti ń sọ pé táwọn ti dé Dubai tí ó ní káwọn wá báwọn lọ́tẹ̀ẹ̀lì òun ò wá báwọn òun ò ní ṣe promotion yẹn mọ́ òun ò ní ṣe lòun ò pé ó ní mo jẹ́ máa wo gbogbo àwọn tóun ti kó lọ látẹ̀kù ó ní mo jẹ́ mọ̀ pé ẹlòmíì ló ṣe promotion yẹn jọ yẹn báwọn lọ wá ẹni tó báwọn gba permit táwọn lè fi ṣe promo kó máa bọ́ sí disappointment fáwọn tóun ti kó kúrò ní àtẹ̀kù. ṣe gbọ́ irọ́ burúkú tó wà pẹ́lòmíì ló bá ń ṣe permit tó bá ń ṣe show yẹn ní ọjọ́ yẹn òun lọ wẹ́lòmíì tó lọ bá ń ṣe permit ní permit ó ì máa wà nínú system Dubai pé mo ṣe fúnra mi mo lọ jókòó di last one fúnra mi mo lọ jókòó tí mo lọ gba permit tàkọ́kọ́ yẹn onírúbó ló gbà tàkọ́kọ́ torí Sheraton dẹ́ra ní èyí tí mo lò lẹ́lẹ́kejì klọ́ọ̀bù kan báyìí la lò lálákọ̀ọ́kọ́ ṣé ti yé ìyẹn ò ṣe bẹ́ẹ̀ yẹn ní inspector àmì inspection púpọ̀ ṣé ti understand Sheraton Dera ni mo lò lẹ́lẹ́kejì fúnra mi nígbà tó yẹ tó wá disappoint fúnra mi tó ní rógbó torí wọ́n ti plan fún mi òun ni mo fi sọ sórí lẹ́ẹ̀kan pé wọ́n ti plan fún mi pé kọ́lọ́pàá mú mi àwọn ọmọ Ìbàdàn gbogbo ẹni tó ṣèkà fún mi ọmọ ò ní pé sọ́wọ́ ẹ̀ lọ́jọ́ alẹ́ gbogbo tó fàárọ̀ kó jọ ó máa dàrú mọ́ ẹ lọ́wọ́ lọ́jọ́ alẹ́ gbogbo nǹkan ẹ èyí tí ó bá dẹ̀ dàrú ikú ọmọ ló máa fi gbà á bẹ́ẹ̀ ni mo sọ fún yín adábí tó wáyé pé mo jalè mo ja àwọn èèyàn lólè mo ja yín lólè tèmi fi mo ja yín lólè tí mo fi ṣe kinní fún yín tí ò ṣe ogún mi pé kí n ba lè máa tẹ̀síwájú ni mo ṣe ṣiṣẹ́ ẹ̀ ní jèrè ṣe gbọ́ tó sọ pé lómi ló ṣe pàmìtì ni súlè sọ pé èmi kọ́ mo ṣe ṣó yẹn <laughs> in fact kò sẹ́ni tó fún mi ní ten kọ́bọ̀ to support me for the first show for the second one nobody gave me time. ṣe bóun ni mo fi ngbà tí ngbà mo ń sọ̀rọ̀ yẹn tó kọ́kọ́ ń sọ̀rọ̀ yẹn lọ́jọ́ ìlọ mo ní mo ní evidence o ṣe understand lẹ́yìn ìgbà yẹn ni mo wá kọ́kọ́ pòsì ẹ mọ̀ pé gbogbo yẹn mi ò sọ gbogbo nǹkan tó kàn sọ ẹ mọ̀ pé mo wá pòsì fídíò mo wá pòsì mo pòsì fídíò ṣé mo pòsì mo pòsì fídíò mo pòsì àwọn kì í ṣe píṣọ̀ nìkan ní fídíò yìí àwọn kẹsẹ̀tì yẹn gan wọ́n bẹ̀ mí bẹ̀ mí kí n tó rìlíìsì the second one yẹn kí release àwọn fídíò tá a record níjọ́ yẹn he bet me seriously can release ẹ pé tán bá ti ṣe tán ti tà á wọ́n máa fún mi ní ìtó bá jẹ́ ti tèmi up to date wọ́n fún mi sílẹ̀ kan for the first one the second one ìgbà tí mo dẹ̀ máa rí náà mo rí pé lọ join ẹ̀ pẹ̀lú wèrè kan òsì kan tán ṣe fún London lọ join mí kan mọ́ special day yẹn special day tó sọ pọ́jọ́ ìbí yẹn èmi mo ṣe ó yọ video mi kúrò bẹ́ẹ̀ èmi ni mo náwó everybody mọ̀ kò sẹ́ni body but gbogbo kíní yẹn torí wọ́n ti jẹ́ crook they are thieves nígbà tó rí mi ó rí mi bi òtè ìyálà ìjà ẹ̀ tó bá ní kí n ta ẹ̀ máa ta ẹ̀ máa gbowó ẹ̀ tó bá ní kí n ta ìyá ẹ̀ máa ta ẹ̀ máa gbowó ẹ̀ ṣùgbọ́n ó mọ̀ kan mi ì ń mi ìdẹ̀ kì í ṣe burúkú sódà tó bá dọjọ́ tí mo bá máa dá mi mọ̀ wàá lè mọ̀ mí pé mi ò kì í ṣàṣì wàá lè mọ̀ pé mi ò kí ń ṣe ṣòṣo bọ́ ọmọ kan decide láti máa ṣe ni ṣùgbọ́n tó bá fẹ́ kọ́ mi lẹ́sẹ̀ mi bá ti ìṣìyà lájà ẹ̀. ṣẹ́gbọ́n nǹkan tó sọ ọ̀rọ̀ tó sọ ń gbà yẹn wọ́n rí bíi threat gangan ká ṣe àwọn má bàa tú fọ̀rọ̀ àjálẹ̀ àti gbogbo nǹkan tó ń sọ yẹn because òun ti sọ̀rọ̀ yẹn fẹ́tọ́ ń sàn wọ́n wá cool òun down wọ́n kùnú ẹ̀ down láti lè against mi so that they will be able to finish òun up Wàsíù máa mọ̀ nípa ikú ẹ̀ gbogbo wọn yẹn wọ́n mọ̀ nípa àti ìpààyàn jẹ́ nǹkan kan fún wọn náà bọ̀tí ń gbà yẹn tóun ò bá change mind ẹ̀ ṣé mo pé ńgbà tóun sọ fún mi bí náà ti da géèmù yẹn rú tó bá sọ fún mi ó máa sọ débẹ̀ nsìn pé owó wo ni owó tí mo ní kí màláìka mú àyẹn ti pọ̀ jù náà àwọn dẹ̀ máa dàrọ̀ lé mi lórí ẹ máa rí ó máa sọ̀rọ̀ yẹn ó dàbí kò sọ débi báyìí bọ́ tí mo rí mo ní rìkọ́dì ẹ̀bí tó sọ pé wọ́n máa orí mi náà máa fi fa wọ́n máa dàgbọ̀ ọ̀rọ̀ lé mi lórí nígbà tó ti ń bẹ̀ kó dẹ̀ mọ́ pé o ò lè bá wà sí ìjà kó o sọ fún yín pé òun ó kó tó padà bẹ̀ kó sọ pé o ti sẹ́tù gbogbo àgbà tó bá ẹ sẹ́tù yẹn ikú ẹ ló máa plan bó ṣe máa pa ẹ ni torí nígbà tó bá dẹ̀ ti sẹ́tù pẹ̀lú ẹ ṣé wọ́n máa sọ fún ẹ pé òun ló pa ẹ́ wọn ò ní sọ fún wọn ò ní fúnra sí pé òun ló pa ẹ torí ẹ gbogbo àwọn èèyàn máa rí pé mo máa accuse ẹ ìgbà tí kọ̀lìntì síìkì bàbá kọ̀lìntì ìgbà tí kinní kan síìkì máa sọ fún pé sọ fún wa sọ fún wa ń sìn ipò mọ̀ nípa ikú ẹ̀ but wọ́n kọ́kọ́ lọ sọ fún kó ta sẹ́mi roughly so that mi ò ní lè já wọn tán ọjọ́ tí bàbá ọmọ mi kú ọkùnrin yìí fi mí ṣe yẹ̀yẹ́ kò mọ̀ pé dé ọjọ́ òun kò ní pọ̀ṣù kan mọ́ tó máa fi pa òun náà. oṣù tí bàbá ọmọ mi kú ló kú náà January ṣé January àbí February ó ṣàkú ṣá. ilé ìwà aṣọ èmi lọ́wọ́ òkè mo ti gbọ́ tiẹ̀ dúrọ́pù jẹ́ ń pé bọ́lá ń dẹ̀ pé bọ́lá mo mà ti rí màláìka bá sọ̀rọ̀ ó mà lóhùn mọ kankan nípa kínní yìí kíni. ìmọ̀ ìdè ọmọ nǹkan tó wà lọ́yà àárín ìwà àti wàsíù ìwà àti wàsíù ẹ̀ lè máa fa ọtí. ìyẹn kí òun ọmọ kan tó wà ní àárín tó wà nípa kínní kínní nǹkan tó ti ń sọ bẹ́ẹ̀ nítorí ẹ̀ ti dàrú gan kẹ́tì ẹ̀ mọ̀ kẹ́ mọ̀ pé tí ọ̀ máa ń sọ̀rọ̀ irú ẹ máa ti rírọ́ wọ́n ń sọ̀rọ̀ báyìí ní ẹ sọ pé òun ò mọ̀ nípa kíní yìí o kíní nǹkan náà a sọ pé a promote màláìkà pé wọ́n ń jalè gbogbo nǹkan kì í ṣe promotion nìkan màláìkà jí mọ́tò bó ṣe gbé mọ́tò mọ́tò audi i mean mọ́tò bug lọ́mọ ẹ gbé mùtẹ́rò ọmọṣẹ́ gbé mùtẹ́rò sport gbogbo nǹkan tó bá nínú ilé ìbáyìí ni wọ́n ń ṣà apart from owó eléyìí wá sọ pé wọ́n ní wọ́n kúrú ọmọ nìkan tó wà gled tọ́lọ́pàá dá sí tálékúndé ọlọ́pàá ta ni mo pè nígbà yẹn lábújá ta ló pè ta ló bá mi pè ta ni mo pè níjọ́ yẹn ní o onífọ̀sọ̀kọ̀tà tó bá mi pè àbújá o tán pè tán ní kán tán bá mi pè adékúnlé láti àbújá. tán bá mi pè ọlọ́pàá adékúnlé dpo adékúnlé tó pè é tó wà lórí stage tó tètè gbé mọ́tò wà bá má rí bọ́ọ̀gì yẹn gbà náà. ló so fún mi pé ẹgbọ́n kan to sọ pé èmi kọ́ mo promote promotion tó yẹ pé gbogbo èèyàn mọ̀ ní Dubai àwọn tó sì ń gbé Dubai títí di òní to wà ń bẹ̀ tí mo invite bẹ́ẹ̀ wọ́n wà ń bẹ̀ ó wá ń sọ pé mo ní business in Dubai To bá ìwù mí ní èmi mo máa wọ Dubai èyí tó ń sọ pé àwọn kò lè wọ Dubai láti Canada bí màmá gba visa máa dé Dubai you know you know ti I have said many things mi ò lè jókòó lórí ọ̀rọ̀ tí mo kàn sọ yẹn ọ̀rọ̀ wọ̀nyí tí mo ti sọ yẹn kò ń ṣe nǹkan tí ma máa gbàgbé ẹni tí o bá wù nǹkan lọ máa wú sókè tá a ti sọ yẹn tán ṣó ti yẹyìn ṣe mọ̀ pé ẹjọ́ ti ń sin mo ti promote olórin that certain years ago Abi ni wala yẹn ti bẹ̀rẹ̀ lẹ́tí ń dì pẹ̀lú mi to date tí n bá ti tá a bá ti parí yẹn tí n bá lẹ́jọ́ pẹ̀lú ìjọba wọ́n wá ṣe àwọn máa ṣe wá bẹ̀rẹ̀ kéèsì ìjọba tó bá mo lẹ́jọ́ pẹ̀lú ìjọba o torí tó bá ti sọ̀rọ̀ pé mo fẹ́ wálé ẹ máa ní ẹ kí n wò ó mo sọ̀rọ̀ Tinubu báyìí mo sọ̀rọ̀ kíríkọ báyìí mo sọ̀rọ̀ àwọn ìjọba báyìí and so what gbogbo ìlú ló máa ń sọ̀rọ̀ ìjọba wọn mo sọ̀rọ̀ ìjọba Canada wọn lè tó torí ẹ̀ pa mí pàtí ìṣe pé bí amọ̀ jalè mo sọ̀rọ̀ ìjọba àwọn nǹkan tí mo tó ṣẹlẹ̀ lamẹ́ríkà mo sọ ṣé wọ́n tó torí ẹ̀ fẹ́ pa mí ni pàtí mi ò pa èèyàn so ẹ má máa fi yẹn alẹ̀ ẹ jẹ́ ká treat crime case tó wà nílẹ̀ don't use these petty things domestic things and be using it against a crime criminal nìyí ẹ commit crime kó wà rà àmọ́ ti màláìka yìí ó ti lóun ò mọ nǹkan kan pa ń tẹ́mi ò bá dẹ̀ rí èmi ò ń sọ o iyọ́ ti màláìka kú o máa fèsì ẹni tó kúkú ń fèsì. ṣé ẹ rí pé kò gbúrọ́ pé mo sọ pé ó ní kí iyọ́ ti màláìka kúrò ṣé mo fẹjọ́ sùn ni ní ò fẹjọ́ sùn eléyìí o bọ́ gbogbo wọn náà máa ń sanwó fún terrorist lórí social media ni wọ́n sọ gbogbo àwọn blogger nàìjíríà di terrorist wọ́n máa bí nípa ẹnìkan ni wọ́n sọ ẹ sábà lọ́nà wọ́n sọ di terrorist ni they pay them money to go after people even when they are wrong. And those will be saying that they lie. They lie because they believe that that person, a lot of people love him or her. And they'll be defending lies and fighting against innocent people. If it's possible, they kill that innocent people for them for their selfishness sake. Wọ́n parẹ́ jọ. Ah, Ah, ó ní láti sanwó ni ó ní láti ṣe kí owó bá o. àtúndà ló sọ báyìí. wàláyé ìtàlá ìsọ́bìlà tí bá kúrọ́ kálẹ̀ dàjẹ́ mi yà. Hmm. akẹ́gbẹ́ ah, ló máa sanwó ni ṣé ó jalè ni na ó jà mí lólè gbogbo owó ṣò nígbà tó sọ pé mi kan mo ṣe ọjọ́ tí wọ́n ti sọ ṣé mo bílíàmínú tí pọ́tébù yìí bá fa wèrè lẹ́nu ọjọ́ mẹ́ta ó wà níbi ṣó tí mo sọ yẹn lásán ṣé ń ẹgbẹgbẹ́ ní mo àfi accuse ṣe wẹ̀ pẹ̀pẹ́ sí ṣó dá mi lóhùn pé mo purọ́ ṣé Auto Bola purọ́ ó wá ní ó wà sí ó fà ó tẹ̀lé màláìkà wá màláìkà inú wọn tẹ̀lé wá síbẹ̀ ìjọ ìnà bílíọ̀mínú àti bns wọn jọjọ wá láti London wọn ní promoter ni wọn wọn náà kọ́ níjọ yẹn lọ́hùn wọn fẹ́ jà mí ní fúlù olè ni wọ́n fẹ́ jà olè gidi ni wọ́n fẹ́ jà mí bóyá wọ́n dẹ̀ tún fẹ́ mú mi lọ́rẹ̀ẹ́ o kò yé olè gidi wọ́n ti kó àwọn promoter sẹ́yìn lẹ́yìn tèmi náwó tán kán wá obtain iṣẹ́ tí máa ṣe ń jẹ́ kán wá dó sẹ́nu gate láti máa pa owó ìgbà tí mo kọ̀ tí géèmù yẹn ò work everybody báwo bẹ̀rẹ̀ sí ń tì mí wọlé báyìí màláìka ó máa ṣòfò tọmọtọmọ ni ìyá ẹ ìyá ẹ ló máa ojú ìyá ẹ ló máa ṣe kú àti bàbá ẹ súlẹ̀ ó máa ṣòfò tọmọtọmọ ni gbogbo àfà tó tí ẹ lẹ́yìn àti babaláwo ẹ ewé ò ní jẹ́ fún wọn mọ́ ògùn ò ní jẹ́ fún wọn mọ́ ilẹ̀ máa gbé wọn mì ìṣẹ̀lẹ̀ burúkú dábàá mi a máa ṣẹ̀tí gbogbo yín àti gbogbo àwọn tó tẹ̀ tí ẹ lẹ́yìn pọ́lítíà tó bá tún tí ẹ lẹ́yìn gbogbo àwọn fáǹsì ẹ pátá tó mọ̀ pé o ṣèkà tẹ́ ń ṣèkà tó dẹ̀ ń sọ̀pọ̀ tẹ wọ́n máa gbọ́ ọmọ sí ni o ikú àìtọ́jọ́ ló máa pa gbọ́ wọn. lẹ́yìn tí mo ṣe ṣóò fún ẹ tán bàbá ọmọ mi kúlẹ̀ lórí ìyá ẹ̀ ló máa sin ẹ́ súlẹ̀ àlámàlẹ́ka bàbá ẹ̀ ló máa gbé ẹ sin bàbá tó bí ọmọ mi yẹn stephen ọláyínká délé ìyá àti bàbá e náà da ìpè sójú ẹ̀ ìyá àti bàbá ẹ̀ ló máa da ìpè sórí ẹ̀ gbogbo àwọn tó sọ̀kọ̀ tiẹ̀ wọ́n máa yọ sọnù ní bí eléṣe yọ sọnù wọ́n máa kú ikú òjijì bó ṣe máa jẹ́ nìyẹn. jésù ló wà wá ò ní jèrè ó láti san owó ni ok bí èlò ó ní ten thousand dollar ló dárúkọ èmi ò rí ten thousand dollar tó wà sani ò rí. I'm a business woman de car tó kéré jù nínú car tí máa ń rà tí mo máa ń rà nígbà tí mo máa ń ṣe show tí mo máa mi ò ń gbé mọ́tò kékeré àwọn bọ́ọ̀sì èyí tó kéré jù nínú mọ́tò mi ó kéré jù máa ra mọ́tò five thousand six six thousand bọ́ọ̀gì yẹn ń gbà yẹn ìgbà tí mo máa ra bọ́ọ̀gì yẹn láti Dubai it's about five thousand eight hundred pẹ̀lú owó two hundred kan tẹ́ máa fáwọn kan owó tán fi gbé owó tí mo fi gbà á ẹ mọye tó jẹ́ is more than ten thousand dollar nígbà yẹn ṣáà mi pé owó ò tí ì lọ sókè báyìí ẹ tán dẹ́sán ìyẹn bọ́ọ̀gì yẹn mo dẹ̀ máa fi ṣọ́ọ̀kì àwọn bọ́ọ̀sì ti máa rà tóótà ayé àṣẹyọ kan àwọn mọ́tò bọ́ọ̀sì kékeré máa ra seven thousand àwọn tó jẹ́ old one àwọn tí bí yẹn a máa ra oní fifteen thousand a máa ra oní twenty thousand nísìnyí ó ti di thirty thousand ẹyọ kan ìyẹn àwọn mọ́tò wọ̀nyẹn so mo ń sọ̀rọ̀ ten thousand mo dẹ̀ máa load container mẹ́ta lọ sí nàìjíríà each time olè wa ń sọ̀rọ̀ ten thousand ṣé ten thousand mo ń ṣiṣẹ́ káàdì mo ń ṣiṣẹ́ business mọ́tò ó wá sọ pé ten thousand is money pé kí n kàn gbàgbé orúkọ ẹ̀ ní o. ṣé o fẹ́ ṣọ́kú ìwọ tó sọ pé yóò cost too much ṣé o fẹ́ ṣòfò. ṣọ́ọ̀fẹ́ ṣòfò ó sọ pé ten thousand dollars money compared to owó owó tí mo fi ṣe shopping fún kì í ṣe kò ń ṣe ten thousand dollars aago ẹyọ kan is almost six thousand dollars kò ní dáa fún gbogbo àwọn tó support yín kò ní dáa fáwọn tẹnikẹ́ fìyà jẹmi ní Canada òfò lẹ́ máa ṣe ẹjọ́ commissioner for interior decoration sọ fún ọkọ tètè fún mi passport mi o president Bọ́lá Ahmed Tinubu ẹjọ dájú mi ẹ sọ fún ọkọ tètè fún mi passport mi. mo ní ìyẹn náà kó sọwọ́ yín o èmi ò ní dá sí wọn mílíọ̀nù ní ten thousand dollar rẹ̀ ní dá sí wọn. nígbà tó sọ fún mi pé kí n gbé ọ̀rọ̀ màláìka sílẹ̀ báwo mo ṣe máa gbé ọ̀rọ̀ màláìka sílẹ̀ tí máa fi ti máa wá sílẹ̀ mo ní báwo ni mo ṣe sọ pé ọ̀rọ̀ báwo ló ṣe bẹ̀rẹ̀ tí mi bá promote Malaika òṣì mi ọ̀rọ̀ máa wá sí òní kọ̀mọ́ come to my life báwo ló ṣe fẹ́ bẹ̀rẹ̀ ó wá ní kò ní owó torí pé wọ́n ti fóun ó ní kò lè fẹ́ mi ten thousand o ẹ̀bọ ni mo ti fẹ́ kó rí wọ́n dẹ̀ ti fóun kó tó máa defend wa Malaika wọ́n ti fún lówó ìgbà yẹn ló lọ ra àwọn ohun aṣọ kan tó ń shine báyìí tó wá tún lọ ra fìlà oríṣiríṣi sí nígbà yẹn wọ́n bá tún sọ fún ó máa bẹ̀rẹ̀ sí ṣe show ni wọ́n wá fún show kan tóun àti àlájà sàlàwà wọn lọ ṣe bóyá mi ìmọ̀lú tán ti ṣe ní ròbùṣà mi ibi tó ti ṣe kí nígbà yẹn tán ti gbé wáìnì lọ fún níbi tó ti ń kọrin lórí stage tó ń gbé nǹkan kí oríṣiríṣi lọ fún tóun náà ṣe bí alára náà ráyè fi da pọ́ìsìs oúnjẹ fún wèrè olórí burúkú yìí o. ìgbà tó tún kú mo kàn ń sọ ṣóòjọ yẹn lẹ́nu ẹlẹ́bí kan ṣe pé lọ́ba lọ bẹ́ẹ̀ sábọ́ọ̀dù wọ́n rè pẹ̀lẹ́ kò ní dá bẹ́ẹ̀ sábọ́ọ̀dù ni. abẹ́sábọ́ọ̀dù yà wèrè náà máa láwọn olórí burúkú àbùkọ́ni kò ní jẹ́ sábọ́ọ̀dù ni òun kan sì máa lọ bẹ́ẹ̀ mi ṣe wà yìí personally kọ́ máa yín mú mọ́ ẹ̀ sùn ẹ̀ sí court àì máa jọ lọ court àì máa jọ afẹ́ bísì mo fẹ́ fún wọn ní time they should give my passport wọ́n fẹ́ sùn wọn sí court mo lè ṣe anything láti mi ò ní ṣe nǹkan burúkú láti sùn wọn wà nílé court ìrọ̀rùn wọn pàṣẹ má fọkọ mi dànù má fọkọ mi dàlà ọjọ́ kan la máa ń kọ̀ọ́. olóṣì olórí burúkú gbogbo yín i'm not going to wreck. wo i'm not going to play with any of you i'm not going to do anything with you i don't like you you say you hate me i hate you with passion. owó tí ì bẹ́ẹ̀ mi ní ten thousand dollar lọ́wọ́ yìí sí ṣé mi ní sọ pé fọlọ́hún ìgbà ọkọ̀ bẹ́ẹ̀ ìgbà fi dákẹ́. imagine olówó tóun ò rí rí gbogbo bí èmi yẹn sọ̀rọ̀ ọlọ́run rìkọ́ọ̀dù èmi ò lè mọ sáyìdá bàtìgbà ti sọ̀rọ̀ yàn láburú tí n pè yàn láyìdá. mo record but n tó ṣẹlẹ̀ ni pé I have his recording ó ti kú sí mo yìí tí n bá wo fóònù mi wọ̀nyẹn tí n bá ń play ngbà mi báyìí màá rí àwọn a lot of recording mo ní recording má sọ pé mo ní mo ní I record but tó pé mo record jẹ́ náà ló jẹ́ kó sọ ilé ten thousand náà mo bèrè ó ní tí n bá fẹ́ gbé kí n gbẹ́rọ̀ Wàsíù sílẹ̀ kí n gbẹ́rọ̀ màláìka sílẹ̀ kí n jẹ́ ká jọjọ máa sọ̀rọ̀ wọn Wàsíù yẹn in tó ṣe mí tí mo fi wá gba Wàsíù olórí burúkú yẹn náà lẹ́nu yẹn padà o pé mo gbé géèmù kan wá bíbá mi olórí burúkú tó tọ́ ló ń ṣe o gbogbo òṣì yẹn gbogbo ẹ̀ ní Wàsíù ṣe o Wàsíù sì dìmọ̀ ẹ jẹ́ nǹkan sọ kankan fún yín society wa ṣe rí àwọn gbogbo arúgbó burúkú tó ń ṣẹlẹ̀ ní society wa yẹn tí àwọn tó dẹ̀ ń pọ̀ sí tó ń pọ̀ sí táwọn èèyàn gidi tẹ́ fi gbé tẹ́ ń gbà tọwọ́ sí yóò bá sínú wọn kò ní pọ̀ tó yẹn sáìn ní tẹ́ bá ti pé nǹkan burúkú ń pọ̀ sí lórílẹ̀‐èdè ó ń pọ̀ sí ó ń pọ̀ sí àwọn èèyàn tó ṣe tẹ́ fojú tẹ́ ń pàtẹ́wọ́ fún tẹ́ fọkàn sí àwọn ló wà nídìí wọ́n wà ń bẹ̀ ó ti yé yín. olùsí television ẹyọ kan one thousand ten thousand cough tv tí mo gbé fún wa sí is more is more than ten thousand is more than ten thousand dollar nígbà yẹn lọ́hùn yes one point five is more than ten thousand dollar nígbà yẹn torí one twenty ni wọ́n ṣe owó one twenty àbí one fifteen ni wọ́n ṣe owó gbà yẹn. tó ní ẹlẹ́ sábà máa jáde ẹ̀wọ́n gba káàkiri sí tèmi mi tó máa fi sọ iye tó ń tàn gbà yẹn nìyẹn tó ló kú ni kò mọ iye tó ń dágọ̀ kò mọ nǹkan tó pè ní cough tv kò mọ nǹkan tó ń pè é kò mọ nǹkan tí wọ́n ń sọ. yorùbá sọ ẹni tí yorùbá máa rí gọ́ọ̀bù rẹ̀ àdúrà àbò tẹ̀tẹ̀ kò sí ètò kan pẹ̀lú ẹ̀. mo ti bá dá àsọ̀rọ̀ ìjà máa pílẹ̀ fáwọn èèyàn bí kò so ọmọ yẹn kò pè mí ni kò ju bí twenty minutes lọ́mọ yẹn pè mí padà pé aláàjì mo dé wò pé ọ̀rọ̀ tó ń sọ fún mi sì kọ̀ọ̀kan pé ọmọ bọ́lá yẹn kó tún ti bọ́ sórí program gbé yẹn súlẹ̀ ti rán wá bẹ́ẹ̀ ó ti rán ah ibi tó rí ibi ti làágbo ni. so súlẹ̀ lámàlẹ́kà ó máa ń wò ó wà náà tó lẹ̀ mọ́ orí platform yìí olórí burúkú olòṣì olè àwọn society tó rí yín wọ́n pè yín celebrate apààyàn celebrate nìyí apààyàn ní lórílẹ̀‐èdè nàìjíríà yorùbá especially yẹn ó wà ní ẹ̀wà náà àwọn tó ń pa àwọn èèyàn jáde kó irọ́ kọ́ ni ẹ̀ ń pa èèyàn ṣé máa jáde ẹ kò àwọn olórí kan máa sọ pé wọn purọ́ mọ́ yín ṣé máa jáde ẹ máa sọ pé tòótọ́ lẹ̀ ń pààyàn ṣé máa jáde ẹ máa sọ bẹ́ẹ̀. irú wò sí lórí burúkú irú gbogbo ìṣòwò tiẹ̀ gbogbo yìí tá a gbé dání nǹkan pàpà bẹ́ẹ̀ mi ṣe pa àwọn èrò sórí pílátífọ́ọ̀mù yẹn ìbẹ̀rẹ̀ sí bí ṣe pé jẹ́ pé láyé ẹ̀ bá purọ́ mẹ́mi mọ́. ṣe gbọ́ irọ́ wo ni mo pamọ́ ó wá bá mi ó ní pé òun ti bá màláìka sọ̀rọ̀ pé ó dẹ̀ sọ pé kò ń bẹ̀ mí ká máa bá kìnìún sọ ó sọ fún mi ni ní tó dẹ̀ ń sọ ni mo dẹ̀ sọ gbà tóun dẹ̀ wá dà sí rọ̀fù pé kò lè fún mi ṣe ń gbá mo dẹ̀ jáde padà mo dẹ̀ sọ fún pé òkè o ó rányàn wá bẹ̀ mí o ṣùgbọ́n èmi gan náà bí ò bá sanwó mi ò ní gbà o òun náà wá lòun gbọ́ pòun wá jáde padà sórí platform wọn á bẹ̀rẹ̀ sí í ṣépè fún mi ṣẹ́gbọ́n ta ló gbé pè ń sìn gbogbo yín ẹ máa yọ sọnù bí ọwọ́ ni ẹni bá fi mí ré ẹ máa ré sọnù ẹni bá fi mí bú ẹ máa kúkú yà ẹni bá fọmọ mi ré ikú oró máa kú lórí owó mi lórí ogún mi tí mi ò ṣaṣẹ́wó gbowó yẹn mi ò ṣe runs mi ò ṣaṣẹ́ omi ìdẹ̀ jalè mi ìdẹ̀ gbé drug ó ti yé mi àdúrà àti iṣẹ́ mi ni mo ṣe mo jẹ sọ́nà bá kí n tó rí owó láti bẹ̀rẹ̀ ayé mi again mo jẹ́ stupid ambassador yà and I now put smile on your face and then you won't believe that I mean you now believe that you can do how anyhow to me you can do you can use my life to play tete and game your life go spoil ẹni bá tún sọ pé mo kúrò ọmọ yín òfò lẹ́ máa ṣe gbogbo àwọn agbẹnusọ yín gbogbo àwọn tó ń gbèjà yín kọ́ máa gbọ́ ọmọ gbìbí ṣú káyọ̀ wọ́n parẹ́ dànù. ẹni jèrè. tó o bá fi kú tani tún lè fẹ́ ránṣẹ́ lòun ṣe kó. tani súlè tani wogun ìyálà ìjà ẹ owó mi lè mi ná fún Sule súlè ò wọn bí ìyá súlè àwọn tí súlè ń tẹríba fún tó ń promote súlè tó ti ẹ̀jẹ̀ pọ̀ ọmọ burúkú àwọn ọmọ àdúgbò tó yẹ pọ̀ ọmọ kéékèèké tani súlè tani súlè àwọn ẹ̀gbọ́n ọmọ yẹn gan ní Chicago wọ́n sọ pé Bọ́lá kí ló dé kí ló dé tó jẹ́ kí sùn lè wo ẹ̀bẹ̀ yẹn tó jẹ́ kó gbá ẹ tó yóò sọ́pọ̀ ọmọ èkó ni ọmọ ọmọ èkó wọ́n fi yẹn gbowó ni ṣé màá máa sọ fún pé mo ti ti kiri kan àwọn tó ń dọ̀bálẹ̀ fún ta ni wọ́n ta ni já wọn tí àwọn gan bá rí mi àwọn ọmọ ọmọ yẹn tí àwọn bá rí mi wọ́n máa wọ́n máa kí mi pẹ̀lú respect ni ta ni já yín ṣe tó pé mo ń cool down ṣe tó pé mo ń ṣe àwọn ẹlòmíì ẹgbẹ́ mi míì tí mo ti ń ṣiṣẹ́ mo ṣe ń pariwo ìwọ̀n ọ̀rá lẹ̀ rí mo ra ralẹ̀ wọ́n gbalẹ̀ mi mo lówó mo mo ṣiṣẹ́ ẹgbẹ́ owó lọ́wọ́ mi wọ́n sọ pé ta nìyá ẹ ìgbógun ìyálàjẹ ẹ olóòrí ten thousand rí obìnrin wá ń ṣe nǹkan mo ṣiṣẹ́ bẹ́ẹ̀ yẹn o wá ń sọ pé anyway kò ní dáa fún ẹ súlẹ̀ kò ní dáa fún ìyá ẹ ìgbòjìlá yọ kò ní dáa fún bàbá ẹ òní panama kò ní dáa fún ẹ kùkùté oníwárápá oníkọ̀ọ́fẹ́ oní hiv kò ní dáa fún ẹ kò ní dáa fún bísí ìyàwó ẹ kò ní dáa fún ìyá kí lórúkọ ẹ kò ní dáa fún ìyàwó ẹ méjèèjì lórí burúkú òṣì ló máa ṣòfò ọmọ

eléyìí náà tó ń sọ̀rọ̀ ìwọ tó ọjọ́kùnrin tó ṣiṣẹ́ tó pa ten thousand dollar lódìdí rí o wá fẹ́ máa ṣẹnu yàmà yàmà sọ̀rọ̀ sẹ́mi oríṣi orúkọ oríṣiríṣi náà máa pè mí kò sẹ́ńtọ̀ ní sọ pé kó rí mi fí ẹ̀ ní jèrè gbogbo yín súlẹ̀ ò ní sóríire ìyá ẹ̀mọ́ jíráyọ̀ ẹlẹ́wà kò ní dà fún ẹlòmí mo gbọ́ ní ten thousand dollar dé kí wọ́n ní ohun tí mo sọ tó bá dì kí ló máa máa lọ bọ́ sórí program pẹ̀lú ẹ̀rọ ẹ̀wà bẹ́ẹ̀ sí. why do you call me by the way o ti kú sìn o ti forí gbógun ológun tó ló fẹ́ forí mi dín gbà yẹn àwọn tó bá tún kù nínú yín tó bá kù nínú yín ẹ ẹ máa yọ kú níṣẹ́ ọ̀run bínú ọ̀run bínú kí ni mo sọ fún yín ọ̀run bínú ẹni gbógun ológun ẹni dá mi lẹ́bi lórí ibi tí mo ti jàre ó yọ sọnù gba kú ọ ní kúkú àjàjẹ́ ẹni tó bá di epo mi tó jata mi tí mo ṣoore fún tẹ̀sọ̀rọ̀ ayídọ́gún fún mi ọgbọ́n ọ̀run máa bínú sí yín ikú òjijì lágọ̀ọ́ yín ilé yín òfò lẹ́ẹ̀mà ṣe. ọmọ ẹni ẹni pé kí n má sọ fún yàn pé kí n má bà tiẹ̀ ipe kí jáde kó máa kó máa bá tiẹ̀ lọ pé ọlọ́run ti kà kún àdánwò ni lọ́dún. tani súlẹ̀ tí ó ń sọ yẹn gbà tó máa ṣe bí olórí burúkú lórí ibẹ̀ yẹn ilé onílé ni bàbá ẹ̀ ń gbé ilé ilé túndé orílówó tí bàbá ẹ̀ ń gbé up to date òun àti wàsíù àti pàṣọ gbogbo wọn sẹ̀tì túndé orílówó àti ìyàwó ẹ̀ wọ́n sẹ̀tọ̀ ọmọ ní tàtà sí wọ́n bá yé túndé orílówó jẹ́ inú ilé túndé orílówó ni ìyá ilé bàbá bàbá màláìkà ń gbé pẹ̀lú ìyàwó ẹ̀ kékeré ilé ìtúndé onílówó ló ń gbé ta ni ẹni tó yálé gbé ló fẹ́ máa kọ̀mpíà pẹ̀lú àìní kò tẹ̀ sanwó lé wọ́n fún ni ìyá ẹ̀ kò sórí iye tó yá mi owó tí àmì ti ṣe ayé kò sórí iye tó yá mi ó gbọ́ wọn ò dẹ̀ bí ìyá ẹ̀rẹ́ tó yá mi tọ́dúlì òun fúnra rẹ̀ ilé yàrá kan àtàbọ̀ lòun àwọn àwọn bíi fifty wọ́n jọ sùn sí àtìyàwó ẹ̀ fọ́síwáfẹ́ ṣé torí pé ó máa tọrọ aṣọ aláṣọ wọ̀ wọ́n máa kó jáde ìrọ̀rùn ló bá dé gbogbo òṣì tán náà wá ń ṣe lẹ́ má máa fìyẹn ṣe gàràjé fún ẹ ti ṣiṣẹ́ kí ni mo sọ fún yín ẹ ti ṣiṣẹ́. ó lè ní ìnáwó àbúrò ẹ̀ tó ń ta bàtà ní madlas wọ́n máa já ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù mẹ́ẹ̀ tán máa kó bàtà oníbàtà wá fún bí ẹ̀kan tó ṣẹnu gbọ̀ngbọ̀n báyìí tẹnu ẹ̀ gùn tó gùn síwájú báyìí tó gùn ṣọ̀rọ̀ bí ẹnu màálù tó tó fi kọ́kọ́rọ́ tì pa bí ẹnu kẹ́tẹ́kẹ́tẹ́ ẹnu ẹ̀ gùn báyìí ni aláyé bàjẹ́ wọ́n máa já gbogbo ṣọ́ọ̀bù èkó ni tán máa kó bàtà tó máa kó sínú ṣọ́ọ̀bù ẹ̀ ní madlas olórí burúkú olóṣì olè yọ̀ǹde fọlọ́ tó bá jẹ́ ibi lòun ṣe kọ́lọ́ fi bí o tí o bá fẹ́ ṣe bí kò ní ká ẹni tó bá jẹ̀bi kọ́lọ́ ń gbé ẹ̀bi èlé lọ́wọ́. ìyẹn tí mo ṣe tó bá jẹ́ ibi lòun ṣe oréwo ló ṣe oréwo ni màláìkà ṣe tí mo promote wọn ja gbogbo olè tán jà mí lólè tán jalè táwọn olórin ẹgbẹ́ ẹ̀ tán tún sọ àwọn kí lorúkọ yìí tó wà lábẹ́òkúta yìí ṣẹ̀fí àlàó ó sọ níjọ́ tó rí mi face to face ó ní Auto Bola lé lóní ah ó ní kí m'a bínú gbà yẹn pé òǹgbà kan sọ pé ó fẹ́ wọ́ọ̀kẹ́ yẹn pé òun dẹ̀ fẹ́ torí ńgbà tí òun mọ̀ pé ó máa di wàhálà òun dẹ̀ mọ̀ pé tí wàhálà ìbá máa jáde kọ́ má ka orúkọ òun àti Túndé Túndé Kókóbìló wọ́n láwọn ti mọ̀ pé ó fẹ́ wọ́ọ̀kẹ́ ni Wàsíù náà wà nù sí ẹlẹ́kẹ̀jẹ̀ olóòun náà mọ̀ pé ó fẹ́ wọ́ọ̀kẹ́ kó náà tó wá wọ́ títí ẹ̀ kó tó wá sọ fún wọn pé kí gbogbo wọn kán bá yí ara ẹ̀hún jẹ́ kẹ́ni má ní olórí burúkú àwọn wèrè tó yẹ kí ìjọba padà nù kó bá ní gbogbo wọn sọnù. òun lèmi ò ṣe fẹ́ jáhùn fún òun mo ṣe sọ pé yọ orúkọ mọ̀láìkà kú nínú ẹ̀ èmi bí ìwọ náà ló sọ olóyè. you can see ó ní kí yọ orúkọ màláìkà kúrò báwo ni ó ṣe máa yọ orúkọ màláìkà kúrò nínú nǹkan tó fẹ́ pé màláìka ló lè tó bẹ̀rẹ̀ àṣẹ ẹ̀ ní gbogbo àyẹn táyé ẹ̀ ti bàjẹ́ tí ò rí òun àti Wàsíù náà ló jà òun gbà tó lọ fẹ́ Bísí Bísí tán ló fún ní wárápá àbí tán ló fún ní àìsàn HIV tán ní ọkọ ẹ̀ máa ń ṣe kòńké ó ń ṣe drug tó gbà yẹn lọ́wọ́ ẹ̀ tán ló wà Canada ń bí wọ́n ló ń ṣe ó wá fẹ́ ṣe túnú òǹjọ́ yìí ó náà fẹ́ ṣe pípọ̀ owó òun ti dé ló lọ pé àwọn èròjọ ló náà ń ṣèyàwó ló ní wa wàsíù wá kọrin kò dẹ̀ sanwó ni wàsíù bá kọ̀ ni ò bá kọrin lòun wá bọ́ sórí stage fúnra rẹ̀ ló bẹ̀rẹ̀ sí ń kọrin fún wọn gbà tó yá bó ṣe kúrò ń bẹ̀ lórí stage ń bẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ń bú màrẹ̀ wàsíù àìdí ni wàsíù wá dẹ̀ sọ pé dẹ̀mọ́ pé tó bá ti bu òun máa pa wọ́n láàsì tó máa kọ́kọ́ fojú wọn ráre wàsíù àìdí tó o bá fẹ́ gbọ́mọ sí ègé fi mí lọ́rùn ńlẹ̀ fífi náàsì mi ńlẹ̀ fi mí lọ́rùn ńlẹ̀ tó bá fẹ́ kán sọ̀kò pa ẹ́ nàìjíríà máa sọ̀kò pa last last ni o àwọn tó pa ti wọ̀ gan sọ mí ńlẹ̀ mo sọ fún ẹ kò sówó tó bá gbà téèyàn bá ti gba nǹkan tó bá fi kún nǹkan ẹ̀ ó máa bàjẹ́ fún àdàbí tó pé gbogbo nǹkan tí ìwọ náà sọ ń pa mi pé mo bímọ fún àdàbí tó pé mo tiẹ̀ mo bímọ fún ẹ o tí bá ti bímọ fún ẹ ẹ kí gbogbo tí bá ti èpè tí bá ti ṣe kó máa rún ẹ ṣùgbọ́n tí ìbá bímọ fún ẹ tí mi ìdẹ̀ bíbèjì èyí tí mi ò bẹ̀ èpè tí mi ò ṣe ọ̀run á bá mi ṣépè fún ẹ abiyamọ ọ̀run á ṣépè fún ẹ àwọn òkú tó ti pa sọ́run á ṣépè fún ẹ àwọn ẹbí tó fi sẹ̀sà yá ṣépè fún ẹ ìkúnlẹ̀ abiyamọ á ṣépè fún ẹ àwọn ọlọ́gbọ̀n ayé adójúdàpọ̀ ẹ wọ́n ṣépè fún ẹ àwọn ọlọ́run ọmọ ọlọ́run tó tó adójúdàpọ̀ ẹ wọ́n ṣépè fún ẹ ìkúnlẹ̀ abiyamọ á ṣépè fún ẹ omi ojú mi lójoojúmọ́ tí mo ti ṣẹ́ tí mo ti tí mo ti ṣiṣẹ́ yìí á ṣépè fún ẹ omi ojú àwọn èèyàn á ṣépè fún ẹ àwọn tó ń kó láyé lónìí á ṣépè fún ẹ àwọn tó wọnú ayé lónìí á ṣépè fún ẹ ọkùnrin ayé á ṣépè fún ẹ obìnrin ayé á ṣépè fún ẹ gbogbo ìkúnlẹ̀ dúdú àti pupa àti funfun á ṣépè fún ẹ o ọlọ́run tó dá ayé àti ọ̀run á ṣépè fún gbogbo yín. ẹ yàgò lọ́nà mi ẹ fi mí lẹ́rìn lọ́rùn sílẹ̀ mi ò ṣe é jẹ mi ò ṣe é pa mi ò ṣe é dá dúró torí mi ò kí n bá ti yàn mi ò dẹ̀ ṣèkà fún yàn rẹ̀ ó gùn mí báyìí ìyà tó jù mí orí gbogbo ẹ̀ mo sọ díẹ̀ nínú ẹ̀ lórí social media yìí ẹ máa rò pé ẹ lè jẹ tẹ́tí ń jẹ tẹ̀tẹ̀ ẹ máa ń jẹ dágún mi ń ṣe tẹ̀tẹ̀ mi ń ṣe dágún ẹ tó wà nù mí kò ṣeé jẹ kò ṣeé pa kò ṣeé sọnù kò ṣeé fi ṣe kò ṣeé fi wọlé kò ṣeé ṣe ń ṣekúṣe. wọ́n máa ní mo máa ń ṣépè ikú fáwọn èèyàn àwọn tó ṣèkà ilé fún mi kí ni wọ́n fẹ́ kí n gbáyé ni àbí wọ́n fẹ́ kọ́ ọmọ mi gbáyé náà ṣèkà báyìí fún mi wọ́n ṣe irú nǹkan gbogbo nǹkan tó ṣe ṣé wọ́n fẹ́ kí n gbáyé wọ́n fẹ́ kọ́ ọmọ mi gbáyé You wish me bad, I wish you dead. at that moment that about six years now nígbà nígbà to ń be five years be five years plus nígbà yẹn mo sọ pé tí ọ̀rọ̀ about eight years now because that happened two thousand and early two thousand and uh, eh, 11 and that's totally now should be around 13 to 14 years you know I was telling them and that's when the scene of Wasiu Noah and Frasta also started I never told I never said that we have been together for eight years that time no are you guys know what I'm saying but you can see that you can see that systematically he is protecting Malika because Malika pay him that time Malaika did what? He paid him. And he was telling me to forget about Malaika and face, let us face Malaika, Wasiu. And I don't, that's one thing about me. If I want to do blogging about things that happen, I will talk both left and right. I will not back somebody because the person, maybe this person can favor me or he can do this to me. And that's why some people don't like me. And I don't want to tell people who don't like right things, who don't like justice, to like me. Because you can, I'm, I cannot be paid. Yes, my rights and my righteousness and my truth, truth, I mean, truth statement cannot be paid for. That's what he said. And he started cursing himself because Malaika's also paid this one to be cursing me that time. And they be saying that Auto Bola máa ń ṣépè Before kí n tó bẹ̀rẹ̀ sí ṣépè fún social media yìí. Wọ́n bẹ́ẹ̀ sábọ̀dù gbogbo àwọn ìyáwó èrè tó ń kó tiri yẹn ló máa ló máa bẹ̀ pé kán máa ṣépè wọlé sórí platform àti ọmọ tó ń sọ pé ó ṣánkú ní nàìjíríà ń jọ sí tó ń pè ní akéwùmí gbà tó kú náà mo bò ìbèrè ikú ẹ̀ lọ́gbẹ́ pé wàsíù ta ló kí ló pọ̀ ọmọ yẹn lọ́ńdà ọmọ tó kí lórúkọ ẹ̀ kí lọ́ńdà lọ́ńdà kí lórúkọ ẹ̀ dókàsì yẹn ó ti ń ṣiṣẹ́ fún dókàsì yẹn ó ti kó lọ́dọ̀ ẹ̀sàkọ́ ó ti lọ́ ń ṣiṣẹ́ fún dókàsì ó kàn déédéé kú suddenly wọ́n dẹ̀ fún ìyàwó ẹ̀ five hundred thousand kò ń jẹ́ kó sì kí o ó jábọ́ ní tó pátìdè ni wọ́n sọ fún wa ọmọ yẹn náà lọ́jọ́ ẹ̀ lọ́hùn a máa bá ẹ̀sà bọ́ọ̀dù court ọmọ mi wọ́n blog ọmọ mi wọ́n á gbé picture ọmọ mi wọ́n wá gbé gbogbo ọ̀rọ̀ things wọ́n á ṣe òbí tán ti gbé orúkọ ọmọ mi sí ibi tán lọ sílé olóògùn mélòó mo fẹ́ kàlẹ́ yín adépele ọmọ yìí wọ́n máa ní mo ń ṣépè fáwọn ọlọ́mọ ìwọ tó kàn máa forí ẹ̀ gbọ́rọ̀ ìwọ ọkàn máa tẹ́rí sógun ológun o ikú burúkú gbígbóná ló máa pa ẹ́ dànù ọlọ́run gan bínú ẹni dè tí bá bínú the host of heaven are hungry the atmosphere of heaven lórí àwọn ọ̀tá mi ó máa máa gbóná. ẹ máa gbọ́ torí mo jáde níjọ́ yẹn mo wá expose ẹ̀ in the beginning gbogbo tó ń bá mi sọ mi ì bá sọ mi ì mi sọ síta ní àkọ́kọ́ ó tún sọ fún mi ìgbà tí mo sọ pé mo ní Wàsíù Àyìndé ló sọ pé kọ́ńgbé mi lọ bí àjálẹ̀ ó ló sọ fún mi ó ní tòótọ́ ó lò ó ní in fact ó lọ́mọ kan wà nínú ilé ẹni pé inú ilé ẹ̀yẹn pé ó pẹ́pẹ́pẹ́ kó tó di pé wọ́n parí ẹ̀ pé wọ́n ń gbé àjálẹ̀ ńgbà ẹ̀ sínú ilé ẹ̀ kó ń gbẹ èèyàn tí ẹ̀dẹ̀gbọ́ lòun ó sọ nínú àwọn many statement ó lòun gbẹ èèyàn tí ó tún sọ débi pé Wàsíù Àyìndé ẹnìkan sọ fóun pé Wàsíù Àyìndé fẹ́ fi Oba Ujale, ipò òun ti sọ lórí pláfọ́ọ̀mù ipò fẹ́ kí ọba Awùjalẹ̀ kó ń tètè kú pé sódà kó lè jà pé àwọn ọmọ Ìjẹ̀bú náà pé wọ́n wà wọ́n mọ gbogbo nǹkan tó ń sọ pé wọ́n fẹ́ kó tètè kú kankan bẹ́ẹ̀ èmi náà jáde mo lèmi náà mo lèmi náà mọ̀ I said that one bó ṣe sọ fún mi mo ní èmi náà ti sọ́rí èmi Bọ́lá mo ní mo ti sọ́rí mo ní mo ti sọ́rí mo lọ́rọ̀ tó sọ yẹn ó ní kí lọ wò lórí platform kò ti sọ́rí mo lèmi náà ti sọ́rí mo ní kí tó di blogger rárá mo ní mo pe gẹ́ẹ̀kan jẹ̀bú òde ọlọ́run lè máa gbé yínká ni ìyàwó dìbásíkò mo ní mo pè ń jẹ́ mo sọ fún ah ó ní bọ́lá ó lọ́rọ̀ tó sọ ó lọ́rọ̀ tán lè rán ayáṣá sí wa pààyàn ni mo lẹ́nu tó bá fẹ́ pààyàn mo ní bá ti pààyàn kó bá kó jẹ́ mo ní nǹkan tó bẹ́ẹ̀ ni èwo làbúrò tó bá fẹ́ sọ̀rọ̀ tán tó bá ṣe tán wa máa ṣe pé ó sọ nǹkan kan o ìyí tí mo bá ti sọ yẹn tí ẹ bá ti lọ investigate ẹ̀ tí ò bá ti ṣe bẹ́ẹ̀ má sọ fún mi pé mo ń ba tẹnìkan jẹ́ àwọn tó bà tèmi jẹ́ yẹn àwọn tó fẹ́ bà tèmi jẹ́ yẹn àwọn kan tó ṣe fún mi ṣé wọ́n tún tèmi ṣe ni látọ̀tún tí mo ti pariwo ṣé wọ́n tún tèmi ṣe ni mo sọ ni ṣé wọ́n tún tèmi ṣe ni ẹ wá ní mo fẹ́ bà tiwọn jẹ́ mọ́ ẹ mi ì tí ì bà tẹ́nibọ̀dì jẹ́ èmi dẹ̀ kọ́ mo máa bà tèèyàn jẹ́ torí mi ò ní agbára tó fi bà tèèyàn jẹ́ ṣùgbọ́n láwọn tó lè bà tèèyàn jẹ́ tí òṣèlú tó lè kú èrè máa bẹ̀ mo ń bẹ̀ kó kó bá mi bà ti gbogbo àwọn ọ̀tá mi jẹ́ gbogbo àwọn tó náà fẹ́ bà tèmi àti tọmọ mi jẹ́ gbogbo wọn náà ní tó dáa yẹ́yàn ni mò ń bẹ̀ kó bá mi bà ti yín jẹ́ kó bàjẹ́ ti kó bà ti yín jẹ́ tọmọtọmọ. ǹjẹ́ mi bẹ́ẹ̀sì ni lórí òun lọ́rọ̀ barista òun lọ́rọ̀ barista mi ìfẹ́ mọ́ tó jẹlẹ̀ pẹ̀lẹ́ níbọ̀dì mọ́ ọ́nà ẹgbẹ́ sún lè sún mẹ́mi ó dẹ̀ jọ mọ́ mi láti grassroot ẹ̀ òun ni gbogbo ìjẹ́ mi ṣe yọ mi dá sọ̀rọ̀ lọ́rọ̀ ọlọ́run ẹ̀ka fọ̀ gẹ̀ẹ́tì inú bí bẹ̀rẹ̀ fi bí ti bínú ṣe èpè ìjọ ẹ̀ inú bí mí gan pa ah, irú wò sí orí burúkú. ṣẹ́rí ṣẹ́rí ló ń ṣe bìbìnú ṣe èpè mi ò ṣépè fún ẹ gbogbo tó ń ṣe àfún mi àdámù mẹ̀tí ẹ tó ń ṣèkà fún mi ẹjọ́ ṣépè ló yẹ kó tún ṣe fún mi ṣépè ló yẹ kó tún jẹ́ fún mi èpè ti lọ bẹ́lẹ̀ pè olórí burúkú ètò ń pè ní abidin tó wà ní Germany yẹn jẹ́ kórìí ẹ̀ pé mi ò fẹ́ gbẹ́ jẹ́ kórìí ẹ̀ pé torí mo rí pé each time tó bá ti gbé bọ̀bọ̀ ìwà máa táàgì mi tó bá ti yá wàá táàgì eh, mi pẹ̀lú ìyàwó ẹ̀ jẹ́ kórè ẹ̀ pé abidin jẹ́ kí orí ẹ̀ kó pé kájá kó mojú kólówó kájá bá ń sin kó mojú ẹgbẹ́ ẹ̀ àwọn bàbá lẹ́ẹ̀lẹ̀ ló máa ń bá fà jẹ́ kórè ẹ̀ kó pé yàn ṣe gbẹ́ ẹ̀ everything jẹ́ kórè ẹ̀ kó pé ó gbọ́ kẹ jẹ́ kórè yín pé mo sọ fún yín o ẹ jẹ́ kórè yàlájà yín kó pé mo sọ fún yín o kí ni mo sọ fún ẹ jẹ́ kórè yàlájà yín kó pé mo ṣe sọ fún yín o ẹ̀yin terrorist group ẹ jẹ́ kórè yàlájà yín kó pé mo ṣe sọ fún yín o ọ̀tọ̀ ni tí mò ń ṣe ọ̀tọ̀ ni bí tẹ́fẹ́ dàbá ti nígbà kò pọ́sibù kó ní káàkó ṣe kí ni. ẹ máa ló ń lọ ẹ kò dé búlọ̀kì ẹgbẹ́ ẹ block every garden àti aago ilé tó fún mi tó ní mi gbọdọ̀ fún ìfúnyàn lágbo pàdánù bí ṣe bí ṣe tó ẹ mo delete gbogbo everything pé ọlọ́run mọ́ delete ẹ̀yìn ẹ kó ṣì dànù ọmọ delete mi ìbẹ̀ yín náà mi ìmọ̀ ẹ́rì náà mi ò bẹ́ àṣà tiẹ̀ tó bá ti wà ní bíi eighty something wọ́n máa ti mọ̀ even àwọn tó jẹ́ ọ̀gá ẹ̀ gan bí àwọn I don't want to be boasting of that tó bá ní kéèyàn náà gbọ́dọ̀ mo náà gbọ́dọ̀ mo náà gbòòrò ó ti yé mi ìdẹ̀ bá gbòòrò jẹ́ ẹni bá sọ pé mo ṣèkà fún un kó wá sọ fún mi kó jáde wá sọ ó ti yé bẹ́ẹ̀ kò sí nǹkan tó ń ṣe ń gbòòrò tí àwọn nǹkan tí wọ́n kàn ń ṣe tèmi ò mọ̀ náà ni bẹ́ẹ̀ ṣe ń pààyàn yẹn mi ò mọ̀ ọlọ́run lẹ́nu màrí ń gbọ́ ìgbà tó máa sọ pé wọ́n máa ní wọ́n ń ṣògo máa sọ pé ṣé wọ́n máa ń ṣògo owó nígbà tí Wàsíù kọ́kọ́ ń sọ tí gbogbo àwọn ọmọ Wàsíù àtàwọn ọmọ ẹ̀yìn ẹ̀ àti gbogbo àwọn olórí burúkú màláìka ìtàn kọ́ba ti pé à obìnrin tó pọ́n ti gbọ́n títí títí wọ́n ti try mi bí mo ṣe wà ń bèbà ń sìn wọ́n ti wá kí yà jẹ mí gan they don't know ṣèbí má ṣà ń ṣògo àbí ti máa ń ṣe kankan Canada torí gbogbo nǹkan tẹ́ ẹ sọ fún wọn Canada náà náà ṣe tẹ̀lé mi kiri lẹ ṣe divert ojú wọn kó lára ẹ̀yin criminal láti máa lè jẹ́ kán dojú ìjà kọ́ mí ẹ̀yin lẹ́ni criminal gbogbo àtẹ̀dẹ̀ ń dojú tẹ̀ndá ṣáì láti divert wọn sọ́dọ̀ mi yẹn ẹ mọ̀ pé wọn ò lè rí mi tó mi ṣe mi ìjẹ́ jáde mi ìjẹ́ wọn bọ́n ṣe ń jà ẹ̀yin ẹ̀ máa jà lẹ́ẹ̀ máa pa wọn lára wọn bó ṣe fẹ́ kórí fún mi kò rí bẹ́ẹ̀ fún mi nígbà tí mo wà nàìjíríà náà wọn ti ṣe wọn wò pé ah, àbó ṣògùn mi ìmọ̀ bó ń ṣògùn mi mo ti kọ́kọ́ gbọ́ wọ́n gbọ́ mọ́ta ẹnu mi mo ti kọ́kọ́ gbà àtùgbà tí mo dórí Facebook pé àti olórí burúkú ni yín lẹ́ máa máa wá ìkejì lẹ́ máa máa wọ́ ọmọ kiri lẹ́ máa máa gbọ́ ọmọ tà lẹ́ máa máa pa àwọn èèyàn olórí burúkú yín ẹ̀yin lẹ́ ń fi àwọn èèyàn ṣe ètùtù mi mọ̀ mo gbọ́ sítórì rí nígbà tá a máa ń sọ tó bá ní kó gbàdúrà ní ṣọ́ọ̀ṣì wọ́n á ní ìran yín bóyá nìkan tí a máa ń kanu sítórì rí bí ìwé tàbí ká wọnú fíìmù mi ò mọ̀ pé èsì rí tì ọ̀ǹtì tẹ̀bẹ̀ sí dààmú ayé mi tí mo ní kí ló ṣẹlẹ̀ wọ́n ní tí mo ṣẹ̀yìn ni wọ́n ní mi ṣe nǹkan kan mo bèè lọ́wọ́ eh, eh, àfà kí lorúkọ àlùchukú náà kọ́ ni ló ṣàyẹn náà máa gbá kurukurukuru àfà màláìkà àti àmì àfà wàsíù lólè òṣèwọ̀n ó ní òṣèwọ̀n wọn kàn ní kán fi gbòòrò wọn ẹ ni wọn ṣe ń ṣe ń gbòòrò wọn ṣe ń gbogbo kan tó ń ṣẹlẹ̀ tí wọn mọ̀ ṣé dandan ní kẹ́ fara yín wọ̀n mi ṣẹlẹ̀ ti ṣẹ̀ sí àbẹ́ ìṣẹ̀lẹ̀yà ṣẹ́jẹ́ yóò bá mọ̀ yín ṣó ní kẹ́ wọn ni pàtí mi sẹ́ pé kẹ́ wọn mi kí ló tẹ́ fara wọn mi ẹ mọ̀ pé àwọn ẹlòmíì ẹnu wọn kì í kò ń bò ní ṣáyé yín dẹ̀ ti bàjẹ́ bí kò bàjẹ́ ẹni tó bá ti accuse tó bá ti bí yín re ibi tẹ́ máa ń lọ lọ́ra kẹ́ lọ sọ fún wọn kẹ́ fi bẹ̀ wọ́n wọn kán lọ wo bẹ̀ bóyá wọn ní bá nǹkan ilé yín tó dẹ̀ sọ pé wọ́n lẹ̀ lájàlẹ̀ kán lọ filé wọn wọ̀ ń jẹ́ kó dà gbogbo ibi tó bá kọ́ bóyá wọn ní bá nǹkan ń bẹ̀ tó bá ti accuse yín tó bá dẹ̀ ti pè yín ló lè nà pé tán ẹ mọ̀ nípa ilé ẹ mọ̀ nípa ilé ẹ wá búra kẹfà yé yín búra bóyá ẹ mọ̀ ń pa ẹ olórí burúkú. ìjọ gbogbo ọ̀rọ̀ tó ń sọ lọ ṣe irúfẹ́ ẹ má bínú inú bẹ́ẹ̀mí náà torí tí n bá ṣe téèyàn bá ní mo ṣe màá ṣe pé bonita òun ìráyè òṣù èmi ò gba nonsense so àbáṣá yọ̀ǹda àfi tó tó àfi bó ṣe yọ̀rọ̀ padà tó ní ìmìlẹ̀ ní Wàsíù lájà mi bá wá sí ọ̀rọ̀ alájà rẹ̀ di mi ìdẹ̀ kúrọ́ mọ́. gbogbo àtọ́ sọ pé Wàsíù tẹ̀ lọ́rùn Wàsíù ṣe báyìí fún ẹ o ò dẹ̀ kúrọ́ mọ́ o sọ o ní ọ̀rẹ́ ẹ in fact òun ló tún jẹ́ kí n mọ̀ pé ẹnìkan wà tí Wàsíù ṣe interview wípé bó ṣe purọ́ pò wọ́n mọ̀ mí rí yẹn òun ló jẹ́ kí n mọ̀ wípé ẹnìkan ti lọ sí Amẹ́ríkà pé oúnjẹ fìjà oúnjẹ gbàjàbíàmílà ṣe mọ̀ gbàjàbíàmílà tó wà lẹ́yìn Wàsíù yẹn tó ti bá wà ní sáà náà ṣiṣẹ́ rí òun ló jẹ́ kí n mọ̀ ó dẹ̀ ní mo mọ̀ pé yẹn sọ pé òun mọ̀ mí dáadáa mo ní mo mọ̀ wọ́n òun ló tún jẹ́ kí n sọ̀rọ̀ pé à pé ìbejì eléyìí náà tún sọ̀rọ̀ kan pé wọ́n ní ìbejì nǹkan bẹ́ẹ̀ pé ọ̀rẹ́ ẹ̀ kan ṣe ń gbọ́ pé kan lára àwọn ọmọ tó ń bá ṣiṣẹ́ lẹ́yìn ẹ̀ lára àwọn wèrè tó ń bá ṣiṣẹ́ yẹn ipò fẹ́ àbúrò ìkan rí àbọ́mọ ẹ̀ pé sọ ìyẹn wá lóyún gbà yẹn torí ó mọ̀ pé fámìlì wọn ò lówó bó ṣe kọ́ sí lọ́wọ́ ni ẹ̀pọ̀ nǹkan lòún lóyún ìgbà tọmọ yẹn wá lọ wọ́n wá wá ọkùnrin míì fún bọ̀bọ̀ fún ọmọ yẹn ìyẹn àbúrò ọ̀rẹ́ yẹn wọ́n wá wá ọkùnrin míì fún ìyẹn wá lọ márì kó tó bímọ yẹn ni o ṣó ti yẹ yín mẹ́yẹn ọ wá ti mọ́ ẹnìkan lọ́wọ́ ọ wá ní ọmọ yẹn kọ́ ìgbà tí ẹ pé ìgbà tẹ́ni yẹn máa bímọ tí bàbá lédè yẹn máa bímọ wá bí bèjì eléyìí àṣàtì náà ló tún yẹ kí n mọ sítórì yẹn eléyìí mi ò mọ sítórì eléyìí òun fúnra rẹ̀ ló tún sọ pé wọ́n sọ fún un lára àwọn ọmọ tó wà lẹ́yìn Wàsíù àti èyí tó wà Nàìjíríà tó ń gbélé ẹ̀ àti èyí tó travel ló ń fún mi ní information everything mi ń sọ pé purọ́ mọ́ wà sí báyìí o mi ń dẹ̀ sọ pé gbogbo ọ̀rọ̀ tí mo sọ pé òun ló kó sí mi lẹ́nu o bọ̀ mo èyí kéèyàn wá débi kan kó máa purọ́ á ti yẹyin mo sọ mo ní Wàsíù ló sọ fún Efele kó máa gbé mi káàkiri nǹkan báyìí báyìí náà dẹ̀ ṣe fún mi o ó ní à ajálẹ̀ yẹn kan wọ́n ní nínú ilé ìbọ̀sí kí n gbé ọ̀rọ̀ kúrò lẹ́nu ṣé wọn pé mo ní màláìka náà lájàlẹ̀ ìyẹn mi pé àwọn babaláwo tó máa lọ gbé wá tó máa ń pa èèyàn yẹn tó máa náà ṣe nǹkan yẹn nǹkan tó ń ṣe nìyẹn àtàwọn afá yẹn tó ń ṣe nìyẹn níbi tó dẹ̀ wà yẹn náà àti ibi tí ọmọọṣẹ́ Wàsíù náà sọ ní ibì kan tó ní ọ̀nà Ṣàngó Ọ̀tà wọ́n pe kí lórúkọ ọkùnrin yẹn tí Wàsíù náà máa lọ ṣọdún fá fún ẹ̀tọ́ ọ̀nà sáà bẹ́yẹn nǹkan tó sọ gbogbo ibi tó ti ń ṣe gbogbo kíní wọn yẹn wọ́n máa ní underground ibẹ̀ àjálẹ̀ tó yẹ pé tí o bá mọ̀ tó bá wá wọn débẹ̀ ńgbà mi báyìí wọ́n ti gba àjálẹ̀ wọ́n ti sá lọ wàá máa ní wọn rí wọn wọ́n lè sọ pé ọ̀fẹ́ ni wọ́n lò majority kò ń ṣọfẹ́ wọ́n ní underground tó jẹ́ pé wọ́n ti líìkì síbòmíì wọ́n á wọ bẹ̀ lọ́bàá yìí wọ́n máa ní wọ́n disappear ní àwọn tó bá ń ṣoògùn yẹn bẹ́ẹ̀ ni mo sọ fún yín wọ́n máa ní ọ̀fẹ́ ni wọ́n lò ọ̀fẹ́ òṣìwó underground wọ́n ti gbé àjàlẹ̀ wọ́n máa gbẹ báyìí ni tẹ́pẹ̀ míì níbẹ̀ báyìí wọ́n máa tó ó máa tó bí ánímọ́tò wọ́n á gbé jáde bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ ni mo sọ fún yín èyí tó wá sọ tí ń sì tó wá ń purọ́ gbogbo ẹ̀yin ò gbọ́ gbogbo ọ̀rọ̀ tó sọ nígbà barista ni gbogbo bàyẹn gan kẹ̀dẹ̀rẹ́ mi ti ẹ̀ mọ́ pé ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ nípa Barrister because ẹjọ́ tó wà wájú ọlọ́run ń gbà yẹn ẹjọ́ yẹn kọjá ẹjọ́ sìgá àti gbómi ìráyè wọn mo kàn ń ṣe é torí pé mo débì báyìí náà ni mo rí pé wọ́n tún fẹ́ fún mi lóògùn jẹ yes wọ́n fẹ́ fún mi lóògùn jẹ ní Canada ni ló yẹ kí n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ wọ́n fẹ́ fún mi ní oògùn jẹ yẹmi sí àríyọ̀ tó wà ní Canada bí yẹmi sí àríyọ̀ òun ló jẹ́ kí n jáde kí n bẹ̀rẹ̀ sí sọ who are these people disturbing me ṣé pásọ̀ lé eléyìí tó wà ní ìdíje eléyìí ni àbáwọn olórin bí pásọ̀ ṣe ń ṣe tiẹ̀ làwọn olórin ṣe tiwọn kí ni mo gbà lọ́wọ́ yín kí ni mo rà ń gbà yín tí bá jẹ yín lọ́wọ́ ẹ jáde tí bá dẹ̀ ṣẹ̀yẹn wá sọ tí mo ṣe kí n sọ fún yín pé ẹ má bínú kí lẹ́ẹ̀kan máa jókòó tẹ́ẹ̀kan máa ṣèkà fáwọn èèyàn tó bá ti rí pé ẹni yẹn o ẹ rò pé kò séyàn lẹ́yìn ẹ o ẹ rò pé kò léyàn o mo lọ́lọ́run mẹ́ẹ́ tèmi ń sọ o kò sí rọ́ńbẹ́ o tí wàásù bá fẹ́ kí n kémi àtòun dojúkọ bẹ́ẹ̀ máa ma sọ lójú ẹ̀ ni mi ń yáyà ntí n bá lè sọ lẹ́yìn tí n bá lè sọ lójú ẹ̀ mi ní sọ lẹ́yìn ẹ̀ n tó kọ títí èyí tó kọ èmi lèmi sọ lèmi sọ fún gbogbo ayé yìí. ṣé nígbà yẹn náà mi ò pé kó wá bá mi dá sọ̀rọ̀ mo kàn ń ṣe live chat mi tó kàn wá wípé ọ̀rọ̀ yẹn náà máa bá kí n tóun ṣe lọ́dọ̀ ó tán wèrè màdámù òṣì wa ẹ̀sà wèrè yẹn náà òun náà rí i pé ó máa pull crowd ó dẹ̀ máa fún un lówó dẹ̀ change life ẹ̀ ó ní gbogbo wọn ṣe bẹ̀rẹ̀ sí ṣe ṣe tí wọ́n sì máa sọ pé ẹ àwọn dolówó àwọn dolówó mo bù sẹ́gò yín kẹ́ kó ṣì dànù sí wo. àwọn èèyàn tó jalè tí màá jẹ́ pé lórí burúkú ni gbogbo wọn ẹ jàyàn ló lè ṣèkà fáwọn èèyàn tẹ bá ti injọ yẹn tó béèrè ten thousand tí bá tó bá kàn tẹ̀ wá sọ pé òkè kó tẹ̀ lọ yá ten thousand yẹn kó fún mi ó ti yé bẹ́yẹn kí Wàsíù náà kàn jẹ́ kí n máa ṣe òwò mi kàn fi mí lẹ̀ kàn má máa dààmú ayé mi kàn máa bí pé o ti sọ̀rọ̀ wa máa gba bíyọ sí ẹ o ti sọ̀rọ̀ wa máa dì pẹ̀lú ẹ̀ bá jẹ́ celebrate ayé yìí máa bàjẹ́ ilé ẹ̀kọ́ sí wàhálà ní gbogbo society báyìí ẹ̀kọ́ sí wàhálà àwọn èyí tó yẹ kó ń dojú ìjà kan tí wọn máa dojú ìjà kọ ìjọba ṣé ìjọba ló ń ṣògùn owó ló ń gbé yín pa wọn máa ní mi ò bá wọn support ìjọba láti bá tìjọba jẹ ṣé ìjọba ló jà mí lólé àbí ìjọba ló rán wà sí wàá ṣé ìjọba ni màláìkà tó gbé owó ṣé ìjọba ni pàṣọ tó ń pààyàn ni ṣé ìjọba làwọn jìbìtì olórí bíkú ìjọba náà lè máa ṣe tiwọn bọ tó ń jẹ́ òkànyàn èèyàn ò kí ń dá sí in tó dẹ̀ kàn mí ni mò ń dá sí ẹ̀kọ́ kan náà kẹ̀dẹ̀ mo máa ń sọ̀rọ̀ ìjọba even gan president gan tí mo sọ tán di president lónìí àwọn olórí burúkú èèyàn yìí ló jẹ́ ká sọ̀rọ̀ wọn torí tó bá ṣe tán wọ́n máa sá lọ sọ́dọ̀ wọn ni wọ́n máa lọ́mọ wọn làwọn jẹ́ wọn ọ̀dẹ̀ ń ṣọmọ wọn wọn ọ̀tọ́ mọ́ wọn wọ́n á mórúkọ èèyàn wọ́n á wọ́n á tún dúró sórí bí tí n bá dúró sórí Facebook ń sìn wọ́n á máa sọ fún mi ẹni tó máa wá sórí platform mi ẹni tí máa gbé sókè àwọn tó ṣèkà fún mi ẹ̀nà máa fẹ́ tí n bá gbé wọn sókè ń sìn ìwọ tó ń flag yẹn kò ṣòfò dànù tí n bá gbé wọn sókè ń sìn tí n bá gbé wọn sórí bíbà ẹ mọ̀ nǹkan wọ́n máa comment síbẹ̀ gbogbo wọn tẹ́ bá ti picture tí n bá gbé sókè tó ń comment farafara picture ọ̀tá ni àwọn picture mi tó go viral wọ̀nyí àwọn iṣẹ́ tó bá go viral àwọn iṣẹ́ tó kànga àwọn iṣẹ́ tí a bá ti tó ti bẹ́ẹ̀ tó ti bú mi tó ń ṣépè fún mi ẹ̀yìn ó máa go viral àbí ibi tí bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni tó bá ti bẹ̀yàn wá láti bá yé èèyàn jẹ́ ọmọ tó wá síbi ń jọ́sí náà lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni olórí burúkú madam ẹ̀sábọ̀ madam òṣìwò ẹ̀sà wèrè ẹ̀sà ìyá ìyá wèrè ìyá tó bílẹ̀ kan tó sinmi ó máa sọ wọ́n máa sọ pé wọ́n búyàn wọ́n bá padà kò ní dáa fẹ́ tó sọ̀pọ̀tì yín ìjọba gan tó bá sọ̀pọ̀tì yín gbogbo wọn máa ṣọ́kú dànù ni ọdún máa fàjọba wọn yá ni interiors minister ẹ sọ fún ọkọ tètè send passport rẹ wá. tùtùwà tó yẹ lọ́jà lè ní oníkìní kò sí ètò kọ̀ mi ò bá dọ́bí ọlọ́jà lè rí àwọn tí olú ọmọ tó ń dárúkọ wọn ò rí wọn rí Koko Zaria mi ò ní àtọ́jú àfojúgbọ́n ní ara wa rí báyìí gbogbo ya mo rí lẹ́ẹ̀kan ó lè borúkọ mi o kó rí mi nù fọ́tò. ìgbà tán bẹ̀rẹ̀ sí fún Esabod lówó ṣebí kó ba lè máa defend wọn ní nǹkan tán bá ṣe lórílẹ̀‐èdè nàìjíríà kó má bàa sọ kó má bàa ṣe sí internationally ṣé wọ́n ń ṣe ìkà yẹn ní tán bá ṣe ṣé àwọn nìkan ló wà ń gbòòrò ni àwọn tí mo dárúkọ ṣé àwọn nìkan ló wà ń gbòòrò wọ́n máa ń parapọ̀ bá ti yàn jẹ́ ni. kémi náà rínú fíìmù pé àjọ dúró àbí mo mọ ibi tó ń gbé àbí mo mọ bẹ́ẹ̀sì ibi tó ń jókòó sí àbí gbogbo yẹn kò sí ètò mọ̀mọ́ torí màdé mi ti ẹ̀wà ńlé èmi ò rí wọn rí. excuse me ìgbà tí o mọ̀yàn rí ń sìn báyìí tí màá jẹ́ pé bóyá ẹ̀sìn wí náà kò tẹ́ ti kú ṣá kò sí problem kò sẹ́ni tí ò ní kú àfikú yọ̀ yín o ṣùgbọ́n a tún fi ń sọ fún yín lè ní gbogbo ẹ̀yin olórí burúkú tẹ́ máa dédé gbé ọ̀rọ̀ lọ́rọ̀ tán máa ní pé kẹ́ lọ́ọ́ máa defend nǹkan tí ò sí kẹ́ máa purọ́ máwọn èèyàn èmi ni mo right èmi tí mò ń sọ ló right ò sí bẹ̀ sí o kàn bílípò lè shut up ẹnu mi o wá bẹ̀ sí ń wọn èpè ẹ mọye ẹ̀yin tẹ́ ti yọ sọnù tẹ́ ti kúkú oró lórí social media yìí nítorí ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ tí ò kàn yín lọ́wọ́ pọ̀n lẹ́sẹ̀ tẹ́ bá máa dayé èèyàn láàmú àwa tí a tá a lè sọ fún yín pé má lọ bíbẹ̀ yẹn wọ́n á fowó tàn yín lọ sínú ìsàwòkú wọn ò lè pa ẹ̀mí bọ́n ṣe pa lápájá wọn bẹ́ẹ̀ ni mo sọ fún yín read my lips. <laughs> ẹni bá dán owó gbogbo irun ẹ̀ ló máa parẹ́ wọ́n máa pa gbogbo irun ẹ̀ rẹ̀ pátá ni irun ẹ̀ ọmọ ẹ̀ kò ní kù láyé ẹni bá bẹ èèyàn tì mí àtẹni tó bẹ̀ wọ́n níṣẹ́ àtẹni tó bá wọ́n máa pa wọ́n rẹ́ wọ́n máa jagun kú ni wọ́n ò ní irọ́ wọn ò ní sí mọ́ agboolé tí wọ́n máa fi gbin àgbàdo ni bílé wọn ti wù kó pọ̀ tó bó ti wù kó lówó tó ikọ́ ló máa jẹ wọ́n dànù lágbára Èdùmàrè àdàbí tèmi bá sọ pé kẹ́ lọ bá mi pa èèyàn àdàbí tí n bá penetrate àbí mo bá go after anybody àdàbí tí n bá sọ pé lọ bá mi wádìí eléyìí wá I don't want some of them they give me some story I don't want to know about some things. of recent wọ́n gbé. ìwọ mi ti ẹ gbúrò ẹni pé ẹnìkan jẹ kókó but gbogbo tragedy tí Brian ń lò lèmi ti mọ̀ tipẹ́tipẹ́ pé ah, lágbájá yìí àṣírí máa tó tú kò sí wàhálà mo ti mọ ibi tó ń lọ mo náà díẹ̀ ní àdàmú ìṣe pé bóyá ọ̀rọ̀ kí ló ti ń pè wá hmm. oníkálukú dẹ̀ ló ní kákọ́sì mo ní kákọ́sì di fújì dáadáa jẹ́ pé bẹ́ẹ̀ ni ti ń lọ lọ́la kí ló ń ṣẹlẹ̀ nídìí fújì báwo ni iṣẹ́ ń ṣe dáadáa oníkálukú ń lọ ṣó oníkálukú ń ṣe gbá oníkálukú ń ṣe tèmi nìyẹn. bọ̀ tí wàsá ìdè mò ń bá fa direct pé sori pé ọlọ́run ọba àtijọ́ ló ń pẹ́ kó tó ń múyàn torí pé tìsín kíákíákíá gbogbo mo ní sùúrù fún ẹ dáadáa kọ́lọ́ tó wálé kó fi ti Barrister yìí kó wá fi fínísì every goddamn. òun ló jẹ́ kí n fèsì ẹ lórí ti ọ̀rọ̀ Barrister Billy. abẹ́tíjọ́ ṣèlérí látìgbà tí mo ti bẹ̀rẹ̀ program mi pé o máa lẹ́nu ẹ ló ti máa jáde pé Barrister ló kírìẹ́tì fújì. ó tán tó bá ti sọ gbàgbé ìyókù ẹ ọ̀gá mi ni Barrister kìíní kan ba, ìyẹn kọ́ lè mi fẹ́ jẹ o the creator of Fuji hmm. lè Síkírù Àyìndé Barrister ntọ́ mi ní kankan. ikú tó pa àṣántì nìyẹn o ṣe mọ̀ pé ńgbà tí Wàsíù wa lọ tó wà lọ kọ́ ilé fún ibìkan wọn ni wọ́n pè bẹ̀rẹ̀ láti máa fi rìmẹ́mbà Barrister ó dẹ̀ máa wí pé àwọn dẹ̀ máa nǹkan tó ní kí ṣe tó bá ti ní máa ṣe máa pa ẹ́ dànù Wàsíù ló pa bọ̀bọ̀ yìí. Wàsíù ló pa kì í ṣe irọ́ but n tóun ka ìka tóun náà mọ̀ ọ́ ṣe ó ti yé mẹ́ẹ̀ ló fi ìbá ó lè escape ikú yẹn tí ò bá ṣèkà oró mi lójú mi gbogbo yẹn ẹkún báyìí ni màá fi ń sọ̀rọ̀ ẹkún báyìí mò ń gbọ̀n ṣẹlẹ̀ jẹnẹjẹnẹ ni òun náà wá sọ pé àwọn máa nígbà tán ti wá bẹ̀ ẹ orí mi náà máa fi fà á. olórí burúkú gbogbo yín láyé ìbàjẹ́ apààyàn àwọn sẹ̀lẹ́bírẹ́tì olórí burúkú ó lé celeb amúrọ̀bà. kò máa wá wà tamọ́ mẹ́ta mọ̀ kò máa bẹ́ẹ̀ máa dọ́ọ̀jì bákan dọ́ọ̀jì sọ́tún èmi mọ̀ ẹ́ dáadáa ni ó máa sọ máa jáde lẹ́nu ẹ̀ àbí kó lọ ṣe rẹ́kọ̀dù fún Barrister àbí kó lọ síbi tó sin barista sí kó lọ tọrọ àforíjì nígbà tí barista ti kú ǹjẹ́ wọ́n délé barista hmm. ọmọ barista mélòó ibi tó sin barista sílé nínú pálọ̀ ẹ̀. ǹjẹ́ wọ́n lọ́bẹ̀ pé à ah, barista ọlọ́run kó tẹ́ ní sáfẹ́fẹ́ rẹ o ǹjẹ́ wọ́n ṣe é láti ìgbà tí barista ti kú láti two thousand and ten bí bá ti ń sọ yìí kò wá sí ohun tó ṣe tó kọ barista tó dá sí ọdọ ẹ sọ pé kó ikú ẹ wà látọ̀dọ̀ ẹ ẹni tó ti bá ìrọ̀jà lọ́jọ́ ayé téèyàn tó kú tó tún bàjà ìwọ ló pa nìyẹn hmm. ìwọ ló pa náà. ó ti pàwọ́ náà. gbogbo bìnrin náà lọ dé síra yín lórí náà lọ dé síra yín ṣé ní ìpè lásán lomijé ń jábọ́ lẹ́yìn lójú ẹ̀yìn méjèèjì ni ìwọ ṣàṣírí omijé tó ń jábọ́ lójú yín tí wọ́n ń ké tí bàbá yẹn ń ké níjọ́ ọjọ́ ọ̀bí ẹ̀ ó dẹ̀ màṣírí èèyàn ìpè òkè lágbájá báyìí ọ̀dọ̀ ẹ̀ ló lóò gbé ó dẹ̀ ti mà sí rí pé wọ́n ní wọn ṣọjọ́ òbí fún un wọn pariwo lé lórí ọjọ́ òbí ẹ kí ni wọ́n ṣe organize birthday fún un ó dẹ̀ mọ̀ pé ìwọ ẹ̀ ni bàbá yẹn ṣọjọ́ òbí yẹn tán ló bẹ̀rẹ̀ àárẹ̀ ó ṣe àárẹ̀ yẹn fọdún méjì tọ́lọ́ fi gbẹ̀mí ẹ̀ ọ̀dẹ̀ wa náà lọ́wọ́ nù kú ẹ̀ àwọn èèyàn ó dẹ àwọn èèyàn ó ń wò pé ìgbà tó wá kú tán ìwọ wá ń gbòkú ìwọ ló gbòkú ò gbòkú náà o kò sẹ́ńbílẹ̀mù mọ́rùn ún lọ ń bọ̀ ni ò ń lo ífúlẹ̀sì gọ́fúnà tó wà bẹ́ẹ̀ ni orí tí kò ní ti pẹ̀lú sínú Peter báyìí tó ń wò ni wọ́n ti mọ ibi lọ náà. ẹni tí mo yìn jù ní Kollington tó tó bá jẹ́nẹ́rẹ́ mi ni òun àti Barrister jọ ń búra wọn kò ní yọjú Kollington yọjú torí ó mọ̀ pé òun ò ṣàìdá àwọn kan ń búra wọn tó bá yẹ pé Kollington náà jẹ́ni tó ṣògùn sí Barrister wà látàrí kò ní yọjú torí àti mọ̀ ọ́ pé àbíṣẹ́ ọwọ́ òun ẹ ọ̀dọ́sà ẹ ọgbọ́n kírẹ́dìtì bàbá yẹn gbogbo tẹ́lẹ̀ ti ń ṣe nǹkan fún Barrister wọ́n ṣe five years ni o wọ́n ṣe ten years ẹ̀ eh, wọ́n ṣe wọ́n ṣe four years ni o everything ẹ̀ kò ní tí ń yọjú náà èyí tí mo yìí lọ sẹ́kọ̀ọ́ ní two thousand and ṣé two thousand and thirteen kọ́ ni tí mo lọ sẹ́kọ̀ọ́ kò ní tí yìí wà bẹ́ẹ̀ àjọ wà bẹ́ẹ̀ ni ó tún bá wọn dá kàrá ìwọ yọjú gbogbo nǹkan jẹ fún bàrísà látòkèdè rẹ kò sí ètò yọjú wọn wá ní gbogbo ohun tóun lérò ni pé wọn ní kọ̀ọ̀lì tì ló pa máa yẹn gbogbo èèmù ẹ̀ nìyẹn kó tó lọ fi ọ̀rọ̀ yẹn tún náà ṣeré ara ẹ̀ gbogbo èèmù ẹ̀ ní pé àwọn anìkọ̀lẹ́tì òun ló yẹ sọ nínú CNN abẹ́kínná náà ti ń pè BBC yẹn pé ọ̀tá tí kọ̀lẹ́tì ṣe ọ̀rẹ́ tí kọ̀lẹ́tì ṣe ó pọ̀ jù ọ̀tá tó ń ṣe lójú ayé wọn lọ ọ̀tá ọ̀tá tí Wàsíù ṣe pẹ̀lú Barrister ó ju ti kọ̀lẹ́tì pẹ̀lú Barrister lọ pẹ̀lú kọ̀lẹ́tì lọ ó ju ti barista pẹ̀lú Kollington lọ ní ọ̀tá tí Wàsíù tó bá barista ṣe tó fi kú ó ju ti Kollington pẹ̀lú barista lọ. so ẹ̀ka tó bọ́lá yẹn mi ò ní kankan láti sọ sí i so ibi tí mo kàn lè clarify ara mi kò ju pé mi mọ̀ ń pa ọ̀rọ̀ alájà àlèdè. alájà eh, eh, kí ni eh, Màláíkà ní Bọ́lá gangan fẹ́ ẹ jẹ́ mọ̀ pé ah, ẹ mọ̀ pé àlepá àlepé màláìka lọ́mọ pé ọmọ kékeré òun náà dàgbà sínú ara ẹ ọ̀rọ̀ mi yé yín bí wọ́n bá ti mọ̀nà tóbìnrin ń gbà pẹ̀lú yàn tó ti ń wo ohun tó fẹ́ máa tọpinpin pẹ̀lú ẹ̀ so tẹ́lẹ̀ tí n bá tẹ̀yìn ẹ̀ yọ wàá ti mọ̀ pé torí tó fẹ́ ni bóyá torí tó fẹ́ tó fún ni. àwọn eléyìí ṣé ti rí Wàsíù kò sí nǹkan tó fẹ́ fi tó má fi màláìkà wọ́n tẹ̀ lè fi sórí ẹran fún mi kí ló fẹ́ fi ṣe èmi jẹ́ nínú àwọn ẹgbẹ́ yín abẹ́ yá wèrè ni mo yí wà nínú àwọn ọmọ èṣù àwọn apayọ̀ bíi ti àwọn àwọn tẹ́lẹ̀ máa rán oníṣẹ́ burúkú kiri kí ni wọ́n àwọn eléyìí kí ni mo. ó kò ní dáa fún ẹ lọ kúre bó ti kúre ó kúre bó bá dẹ̀ máa tó bá lè rò kùsùn rẹ kó má sùn rẹ kó kú ṣì dànù sígbó ó lè aláyé bàjẹ́ kí ni wọ́n fẹ́ lọ́wọ́ wọn ó lè ẹ mọ̀ gan tẹ́ bá ti sáwọn ilé ìbá ti jà yín ló lè tán wọ́n wá máa blackmail ẹ̀ ṣó ti yé nísìnyí láti bíjọ́ mẹ́ta mo rí láti bí ó ti tó bíjọ́ mẹ́rin ni wọ́n ń sẹ́ndì píṣọ̀ ọmọ ó lẹ́yìn àkọ́bí òun ló ń sàwọn oríṣiríṣi tó bá tún kọ́ tó bá kọ́ bẹ̀rẹ̀ sí yẹn wọ́n bẹ̀rẹ̀ sí yẹn but you are using you are using you are so obsessed uh, uh, uh, about this person kìnnì kan kìnnì kan máa blackmail ẹ e. you understand me olórí burúkú ó lè níwọ̀n o bọ̀tí tó máa fi blackmail èèyàn náà tó bá ti jóbìnrin wọ́n máa blackmail ẹ̀ wọ́n lè lo like ẹ̀ mo hate yín o ẹ̀yin ò lè mo hate yín wọ́n ò lè kò sí nǹkan wọ́n ò lè wọ́n fi mí tọrẹ fún mi wọ́n ò fi mí tọrẹ mi kán fi ń ṣe mi like yín mo hate yín o kẹ ma, ẹ má kàn believe pé in fact ẹ tún fẹ́ cause hatred fún mi bíi pé like it tún hate àwọn others tó ń ṣiṣẹ́ tẹ̀ ń you understand me you cause me to hate some people till at time I want to play music now I'll be just máa kàn máa wò pé ẹ jẹ́ kó ju àwọn èèyàn púpọ̀ máa jojú olè bẹ́ẹ̀ ṣe ń jalè máa pa because sin is believe you holy, olórí buruku àwọn celebrity tó ń jalè aláyé bàjẹ́ olófo oníkọ̀ọ́fẹ́ màláìkà ọmọ yẹlẹ́wà tí ìyá òṣòríire ọ̀tí tó lọ ń jalè tán bá jalè tán máa láwọn fi kọ́lé wọ́n gbẹ̀rù ẹlẹ́rù apààyàn alájàalẹ̀ wá sí olè ó gbélé barista ọ̀nà tó pa barista kò sí tó kọ́ mi pẹ̀lú ọ̀rọ̀ barista alájàalẹ̀ efele ló kìsẹ̀ e lẹ́nujọ́ mẹ́ta yìí tó gbé jáde àwọn ẹlòmíì ò mọ̀ ó fẹ́ kí n jáde wá kí n máa sọ efele nìyẹn e, kan bá ṣáà máa sọ̀rọ̀ ẹ̀ e, kan bá máa trend olórí burúkú á máa lògùn èèyàn tẹ́ bá ṣe ń sọ̀rọ̀ ẹ̀ báyìí ló máa tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ ẹ̀ báyìí táriwo lọ dálálálára kò ní pẹ́ kò ní wọ́n kàn pa ẹnìkan lábẹ́lẹ̀ ní ẹ̀nímọ̀ ẹ bá ti ń gbọ́rọ̀ ẹ̀ ẹ jẹ́ ẹnu gbogbo ẹ̀ mọ́ tẹ́ bá ti ń ṣara wọn ẹ ṣe amọ́kànga gbogbo ìtàn máa ń ṣe tán máa ń fẹnu kẹnìkan ẹni tó ń jẹ́ fèlè nìyẹn á pààyàn ó kàn fẹ́ kẹ́ tó rí nǹkan kan gbé ní kẹ́kọ̀ọ́ máa gbé so tẹ́ bá ti ń gbọ́rọ̀ wọn bẹ́yẹn ò kò ní pẹ́ kò ní jìnnà wọn kò pa ẹnì kan ni ẹnìkan á tún kú ẹ̀ nímọ̀ wọn máa jẹ́ kó gbé bọ́n ṣe ń ṣe nìyẹn olórí burúkú apanilẹ́kúnjayé àwọn àgbà òfò rádaràda lófo ìwọ ń tiẹ̀ ò tí ì ráyè àtijọ́ tó ti jà mí lólè nǹkan kò tí ì ṣe ẹ̀ màláìkà kò tí ì sí nǹkan kan tó ṣe ẹ̀ náà màláìkà látijọ́ tó ti jalè kò tí ì sí nǹkan kan tó ṣe ẹ̀ kí ló dé tí nǹkan kan ò ti ṣe ó yẹ káburú ti ṣe ẹ o bẹ́ẹ̀ ni ta ló ń protect ẹ ok wọ́n fẹ́ kí ẹ gùn ìwọ fúnra rẹ ló máa forí ẹ gbé ibi tó ṣe olórí burúkú èèyàn kùkùté. gbogbo àwọn tó ń ṣe oògùn tó ń ṣe oògùn káàkiri kọ́ lẹ́gbọ́ tó máa ń géèyàn lórí tó máa lọ́n ṣògo yẹn òun kọ́ ni wọ́n ti ń ṣe gbogbo àjò wọn yẹn bẹ̀rẹ̀ ní wọ́n ti ṣe fún gbogbo wọn ọ̀tá máa rí pé wọ́n ní wọ́n kérò jọ wọn lè kọ̀ wọ́n sílẹ̀ èrò máa pọ̀ ní pati wọn gbogbo ẹ̀ ni wọ́n ṣe wọ́n máa fèèyàn dájọ́ fèèyàn ṣe tutù lórí burúkú wọn. àwọn náà máa fẹ́ kó máa gbé sókè. ẹ jọ mínísítà for interior ẹ tètè jẹ sọ fún ọkọ tètè bá ń gbé passport mi o i tell you. don't come to Nigeria don't come to Nigeria àwọn tó pààyàn àwọn tẹ́rọ́rìsì rìn kiri Nigeria. èdè Nigeria. wọ́n dẹ̀ lọ́lọ́pàá ti ń Nigeria. afẹ́ tíra ìbòyá ọlọ́pàá ń ṣiṣẹ́ àbí Nigeria. ṣiṣẹ́ lófò. ó ti sọ̀rọ̀ ìjọba o kẹ̀gbọ́dọ̀ wá Nigeria. nàìjíríà o Nigeria. bá wá nàìjíríà ṣó yẹ kí Wàsíù ṣì máa rìn kiri orílẹ̀-èdè Nàìjíríà ṣó yẹ kí màláìka kò ti yẹ kó wọ́n ti pàdánù àwọn tó ń pààyàn wọ́n anyway. ẹgbọ́n nǹkan délé yìí sọ ó ṣe é pè nígbà yẹn simply because ó bẹ màláìka màláìka ló gbéṣẹ́ fẹ́lẹ́ yìí o pé kó wá bá mi kó ní kémi cool down gẹ́gẹ́ mi máa sọ̀rọ̀ kí n yá máa sọ̀rọ̀ Wàsíù yẹn nìkan bí mo ṣe ń sọ̀rọ̀ lórí bí mo ṣe jáde pé Wàsíù màláìka ti ní kán wá bẹ̀ mí yẹn ẹmọ kan tó fi ń ṣagídí títí up to date wọ́n fẹ́ sọ káwọn èèyàn má bàa sọ pé nǹkan tó ń ṣe pé tòótọ́ ni mò ń sọ fún wọn náà ṣe ń ṣagídí ẹ ṣèbí tí má dẹ̀ wá sí Nàìjíríà tá a bá lọ sí court tá a bá dẹ̀ lọ a fẹ́ proof àwọn kankan at least ọ̀rọ̀ tí mo sọ ti pọ̀ ṣé àkọ́ máa jókòó síbi ìbàyẹn ní bí màá máa mi ìrẹ̀ wálé mọ́ ní orílẹ̀-èdè tí mo ti ṣe dáadáa sí orílẹ̀-èdè tí mo ṣe dáadáa orílẹ̀-èdè dáadáa tí mo ṣe sí orílẹ̀-èdè yìí tí mo ṣe sí nàìjíríà kò tí ì pọ̀ tó ti tí mo ṣe mi tí ṣe nǹkan bí mo ṣe dáadáa sí orílẹ̀-èdè yẹn bẹ̀rẹ̀ wọ́n bí mi sí ọmọ bẹ̀rẹ̀ ni mi wọ́n máa ní má wà bẹ̀ mọ́ i'm coming i'm coming wọ́n ní mọ̀jà mọ̀sálà máa máa kíkanjú lójú ogun ó ti yé but this time around èmi kọ́ ni mò ń jagun ogun ọ̀run ló ń jagun lọ́wọ́lọ́wọ́ ó ti yé mo ti sọ̀rọ̀ ojú pé kí jókòó kakàn sọ kakàn dákẹ́ síbẹ̀ 我姐，嗯。 wọ́n lèmi kọ́ ni mo ṣe ṣó tí mo ṣe ń Dubai o. ṣó tí mo pè tí DJ sí wá tí mo ra tíkẹ̀ fún DJ sí. ṣó tó yẹ pé Wàsíù gan ó yẹ kó wá síbẹ̀ tí mo pe pẹ́ṣẹ́pẹ́sì ni ẹni mo kù nígbà yẹn kó tó kó lẹ́yìn Wàsíù tó wá ń sọ fún mi pé òun ló sọ fún mi tí mo fi gbàgbọ́ pé Wàsíù ò ní wá a sì gbàgbọ́ pé Wàsíù máa wá la ṣe lọ gba ṣáláàtì wọn ló sọ pé bọ̀bọ́ yẹn Wàsíù ò ní wá o kò pé Wàsíù lálàjì ò ní wá rárá o olórí burúkú ni bọ̀bọ́ yẹn olórí burúkú tó bú Wàsíù dáadáa tó bú dáadáa nítorí pé ó pè kó wá kọrin fún kinní kan òun ló wá sọ pé òun fẹ́ ṣe bẹ́ẹ̀dẹ̀ ní ó tún yẹ kí n mọ̀ pé Wàsíù wá sí Dubai wá kọrin ìlú tí Wàsíù wá rí tí òkú ó ń bẹ̀rẹ̀ àwa gbé wá bẹ̀ àwa fi wọ́ àwa fi gbowó pé who die ìyẹn ló wá ń sọ pé mi kọ́ mo ṣe ni mele wa ń sọ̀rọ̀ pé mi kọ́ mo ṣe ṣé wọ́n dẹ̀ ti pa ìgbà tó wá pa ńgbà wọn wá fẹ́ kémi máa sunkún ìgbà tó ń pa bàbá ọmọ mi ṣé mi ṣé òun sunkún ni ṣé ló lọ fẹjú mọ́ mi báyìí wọ́n máa ní ẹ àwọn kan tó ń go through pain mo kàn i dey support i dey support nigeria government to give them pay nigeria government wọn ti fún yín pay wọ́n máa fún yín pay mẹ́jẹ̀jẹ̀ kún ìjọba ìlú náà fún mi pay now i was right They need to protect me. They need to do better to my daughter. And they did evil. I'm telling you authoritatively. So you want me to be telling Nigeria government, what is the evil that Nigeria have done to you, God? The worst evil they've done is I lára owó tí wọ́n kó nẹ́gbà yẹn níjọba tó lọ yẹn wọ́n kó fún wa sí omi ẹ̀hún kó tẹ̀ ń kọ́ gbogbo ẹ̀ wọ́n ti ti wọ́n ti ṣe evil fún yín nǹkan tó kàn bí mi nú tẹ anybody bá wá sọ́dọ̀ mi gbé ẹnìkan tó síìkì wá ọjọ́ tọmọ mi síìkì ń bí báyìí àgbo ni mo lọ wá bẹ̀rẹ̀ sí wàgbo káàkiri Canada tí mo fi tọ́jú ọmọ mi tí mi ò mọ nǹkan ní kọ́ wọ́n wá fọmọ mi jẹ́ ń bí ẹ jẹ́ kó rí yí pé o tọ́lá ọmọ tó bá kó sí mi pé àbí ìyá kan bàbá kan màá ní kó lọ ọlọ́run bú fojú lù ẹni. you don't support me those of you seeking my assistance you never share my video you never followed me you never do anything to support my page but you know how to look for my kí lorúkọ ẹ̀ kẹ́kẹ́ wọ́n bí ẹ ṣe máa wá mẹ́sẹ́ńjà mi láti máa inbox mi àwọn tó bá sick you want me to cause you ní kó ṣókú dànù mo ń lọ báyìí máa tún padà wá kò ní ta fún ẹ sílẹ̀ lámàlẹ́kà wá sí ìwọ náà níṣoríire pàṣẹ ìwọ náà kò síwín kú lórí burúkú lò sí àwọn apààyàn kò ní ta fẹ́mi sí kò ní ta fún gbogbo sáríà kò ní ta fẹ́fẹ́ le kò ní ta fún gbogbo yín tọmọtọmọ kẹ́sọ̀ fò dànù ẹ̀ ń ṣoríire bye for now.